I started oh me tẹ̀tí me tí fẹ́ start ó ti oh God gbé bọ́dì o aṣọ tí mo wọ̀ ilé tó gbé ó yẹ kí n tóbi sí gbé bọ́dì o ó yà gbé body ǹjẹ́ gbé body, sókè gbé bọ́dì o ó yà gbé bọ́dì mo fẹ́ ṣe ẹ̀bà ṣé lè ti ṣú fẹ́ bá ń sìn ọ̀tọ̀bọ́lá ó yá gbé body, o gbé bọ́dì gbé bọ́dì ó yá bọ́lá gbé bọ́dì ee eh, ee. Eh, eh gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì o gbé bọ́dì bọ́lá gbé bọ́dì ó yá gbé bọ́ ó yá gbé bọ́dì gbé bọ́dì ó yá gbé bọ́dì o gbé bọ́dì gbé bọ́dì ó yá gbé bọ́dì o gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì bọ́lá gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì ṣé táìmù ṣì wà téèyàn ṣì lè jẹba yes six ti lù over five minutes to six. gbé bọ́dì o gbé bọ́dì ṣàdé gbé bọ́dì bọ́lá gbé bọ́dì ṣàdé gbé bọ́dì ó ga oríṣiríṣi news gbé bọ́dì o gbé bọ́dì ah, ó yẹ kí n ṣé ọtún bọ́lá mo ti bẹ̀rẹ̀ ṣáá ẹ̀yin eléyìí tún ti bẹ̀rẹ̀ òwò ẹ̀jẹ̀ tún ẹ bẹ̀rẹ̀ ìṣòro pé bá ní o ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ẹ má máa lògó mi o ìrọ́pọ̀ ẹ̀yin pípù yẹn jẹ́ sọmí lẹ̀ mi ì lẹ́nìbọ̀dì lórí platform yìí ṣé o ti bọ́lá mo ti bẹ̀rẹ̀ ṣá. uh ẹ káàbọ̀ síbí tí ẹ bá ń wò wá àti ìrìn yín dáadáa mi ò rẹ́ anybody lórí platform but mo mọ̀ pé èèyàn máa ti dé ń bẹ̀ because nígbà yẹn gbà míì ṣé kí n tún gbé bọ́dì sí rẹ̀ mo fẹ́ jump up gbé bọ́dì o gbé bọ́dì torí pé <laughs> lónìí a lot of things happen mo dẹ̀ ti ń wò káàkiri kò tẹ́ni tó sì kọ́ tẹ̀ wọ́n fi owó wọ́n ti agree láti san seventy thousand ní nàìjíríà àwọn èèyàn sọ pé àpò ráìsì ok wọ́n ní seventy thousand ẹ má bínú mi máa gbàdúrà sí ẹmi pé you cannot do without prayer wọ́n sọ pé àpò ráìsì fifty thousand ṣé ẹnìkan tó fẹ́ jẹ àpò ráìsì kan tọ́ lóṣù kan nẹ ẹ́ eh? ibi báyìí gan wọ́n oúnjẹ gan wọ́n bí ìwọ wíìkì jọ́nà báwo ló ṣe ok ṣá màá lò wẹ́ anyhow báwo ló ṣe ṣe báyìí. ṣó ti yé wọ́n ní pé ó yẹ kó máa yòókù sí èèyàn ọlọ́run elédùnmarè ń gbọ́ ó kàn jẹ́ pé kò wù mí láti i'm telling you i don't feel like working for people again my daughter can work for the government but i want to work for myself if not ṣètò sàn wọ́n fi owó kún owó oṣù bẹ́ẹ̀ yẹn ẹ̀ ń gba thirty something wọ́n dẹ̀ sọ di fifty and um, seventy wọ́n ló ń jẹ yẹn wọ́n àwọn ti house ṣé rep ló ti cut owó àbí senate ṣé rep ló cut owó salary àwọn rep wọ́n ti cut hmm, senate wọ́n ti cut ẹ̀ you are welcome you are welcome you are welcome also Oladosu. Oladosu. Oh, sorry, Rashid Adebayo. You are welcome to. Ẹ̀yin lẹ kọ́kọ́ comment orí platform yìí. Ó ti <laughs> ó jẹ̀bú oríire kan. Mo gbàdúrà fún ẹni tó kọ́kọ́ comment yẹn. May Almighty answer you specially. May Almighty visit you. Hmm. May you never be put to shame. Lágbára Kristi àti èmi náà bó ṣe jẹ́ nìyẹn. See, a lot of things dey increase today. <laughs> I've never seen me or any àwọn bloggers kankan me rí anybody to talk about it nobody oh, nobody ah. ẹ jẹ́ ká máa tí wọ́n bá ti ṣe dáadáa ẹ jẹ́ ká gbọ́ pé wọ́n ṣe dáadáa o ẹnìkan náà ṣe àmì sí yèyé mo dúpẹ́ Olafunke. god bless ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wá yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá ń wá sórí platform mi ẹ̀yin tí ẹ̀ ó tiẹ̀ yẹ kí n sọ fáwọn táǹpà yẹn kán follow me, kán ye tapa pẹ̀láyé wọn tó bá ti follow me, ń sìn wọn nílé máa tapa pẹ̀láyé wọn kán fọ́lọ̀ mi kì í ṣe pé kán máa wò pé kí èmi máa máa sìn wọ́n láìpẹ́ kán rí píṣọ̀ tí wọ́n ní celebrate èmi tàn ní kọ́mẹ̀ntì kán máa sọ fún mi pé ẹ tó bá ti ṣe bẹ́ẹ̀ dé àjàjẹ́ ẹni tẹ̀mí ti fún lówó rí tó tún rúdù sí mi kán tún ní kí n celebrate ẹ̀ ẹ́ kò nílé bọ́ síbù kì í ṣe rọ̀ ẹ má bínú ó ti ébẹ̀ yẹn torí bínú alágbàro ìbá ṣe mú gangan báyìí kọ́gùn báyìí láti ìbàjẹ́ ṣòkòtò ẹni tó bá gbókò fún lọ̀gá ẹ̀ ọlá God bless you gbogbo ẹni tó bá ti kọ́mẹ̀tì sórí platform ní rere kò ní bàjẹ́ fún yín o ṣùgbọ́n <laughs> èmi àti yín kò ní bàjẹ́ fún wa rárá rárá so a lot of good news lónìí ọjọ́ Thursday wonderful Thursday ní lénìí you understand instead of people to be cutting it pé ah we praise God o oh, salary ah they already um, at the end they implement it o oh, nobody talk o. Oh seventy thousand ṣé ẹnìkan ṣoṣo lè jẹ àpò ráìsì kan tán ni we don't need to deceive ourselves o the one because ẹlòmíì kò sí kó tẹ̀ sọ di five hundred thousand say they are still going to complain you understand me but at least tí wọ́n ní tó bá ti dúpẹ́ orí àná orí kékeré wàgbà ńlá we should know how, we should learn how to be grateful wọ́n tún share wọ́n tún cut salary odidi àwọn ó dà ìgbésẹ̀ ti rẹ́pù ni wọ́n cut àbí senate senate ni ó dà ìpé wọ́n ti cut ń sìn kì í ṣe pé ó kọ̀ o they voluntarily for six months they will go home and be murmuring even their wife some of them like this their husband and their wife they be complaining pé kí ló tẹ gbà kó cut salary yín ọ̀dọ́ the salary ẹ má bínú o ẹ̀yin kíní ẹ má sọ pé torí ègbè mi mi ò fẹ́ sọ̀rọ̀ these days ẹ má bínú o but wọn ò tí cut allowances o ó lé the salary <laughs> the salary òun ló kéré jù allowance pọ̀ bí àwọn paper allowance àwọn furniture allowance àwọn kíríkọ allowance allowance allowance wọn kọ́ ti àwọn yẹn but the salary and it just for the minister is six months and when the <laughs> speaker our speaker honourable speaker the original speaker kí lorúkọ yín sá o abba <laughs> honourable abasi speaker ọba <laughs> wọ́n gbé ìgò sójú wa ni he used sunshade i notice when i wake up you know nigeria go i mean nigeria um, time i mean with canada is different in the morning when i just wake up as i let me open my facebook they suggest that page to me <laughs> and i see that first of all you know you know tẹ ẹmọ kéèyàn máa bínú jí nígbà míì ṣó ti yé ọlọ́ọ̀ kì í ṣe pé no ìná tá a bá jí lónìí tá a bá ti dúpẹ́ fọlọ́ọ̀ náà bọ̀ tó bá tún rántí àwọn kọ̀ọ̀kan láàárọ̀ kùtùkùtù <laughs> àwọn ṣe anyway mo kàn notice pé everybody use sunshade <laughs> and the glasses everybody was putting on is actually the one they supposed to use when they are driving when they was when they when they sun they what they call it sunshade but everybody use it the dark one <laughs> I said <laughs> is anything happening in this place let me listen and I listen to it somebody even talk he said they attacking themselves as ah ó dà pé ó do? dùn bá ní bá ṣe ẹ̀mọ́ okay listen to this o I notice that people don't listen <laughs> Nigeria rep and senate máa rí pé wọ́n wà nípa wọ́n wà online àti FCC e Nigeria four people will be committed only four people will be there only fifteen twenty <laughs> in fact in this country When their minister, the president are talking like this, there will be people, the citizens will be there commenting, you know, <laughs> they interrupt together, <laughs> including even God Almighty Kiawo, rep, the rep, their family now, they should be watching them. That okay, oh, your siblings is one of those people in power. You should even turn on the something and follow them around and watch them. Nobody watch it. Everybody is angry. <laughs> I know the people who, who normally put love and like. <laughs> Those love and like is after the show. Some are not even listening to what they are saying. They just press like and go. <laughs> They are angry. Everybody is angry. Oh God. Help us, Lord. What is causing this anger is money. Oh. Ego has caused trouble. Daddy, help us. Help us. Help us. We are looking to you, the author and the finisher of our faith. But it's a good one. Honorable Speaker. <laughs> Very good. Kudos. Mean <laughs> when the decision about to be made, everybody put glasses on their face. <laughs> They use such sunshade. So I threw away salute o. Oh. That's good. Ẹ ṣé gan-an ni sa o. Bó tẹ̀ pé àsínú àwọn tó gba sálárì yẹn. So but you know, we help our people. But before we go, let's pray. I can't do without prayer because some of my fans, people we love, they are sick. Those who are sick that love me, <laughs> those who are sick that love me and my daughter, I pray for you. You will not die. That sickness is not tough. I mean, it's not to death. You will come out head and heady. The Lord will strengthen you. The Lord will heal you. As you are being healed, the sickness will not turn to my, will not turn to my children, will not turn to my well-wisher sickness. In the mighty name of Jesus, but the Almighty God will send the sickness away from you to the lake of fire. You will be okay in the name of Jesus Christ. For those, my well wishes, that are lack now, they need breakthrough. Father, send helper to us. Send helper to them and to me. People that will help us is not actually at time giving money. Some will just help your business. They'll put you through. They'll give you light when it's, when it's darkness. My God and my Savior. Those who are lack, who love me, who love my daughter, who love my children, who love what I do, who love my program, who love my platform. I pray, Lord, you provide for all of us. Open way. Remember us for good. Those who have been mocking us, Put all of them to shame, oh. In Jesus' name we pray. Amen. You are welcome once again. Yóò dára fún gbogbo yín, ẹ̀yin olólùfẹ́ mi. Mm. I pray for people who are sick, Abi. Those who are in need, who lack. And I pray for those of my my well-wisher that are pregnant. Inú mi kò ti pẹlẹbẹ. Mi ò gbọ́ pọ́, mi ò gbọ́ pọ́. <laughs> see my tummy is flat o oh. mi ò gbọ́ pá mi ò gbọ́ pọ́ <laughs> ah anyway any good thing in Nigeria like that try to celebrate it o oh. I'm happy for <laughs> but eh, <laughs> those uh, oh God the speakers uh, I mean those honourables their family they would like it o oh. they just agree because <laughs> all of you want to know what they ìwọ́de february twenty seven like they want to protest for the food <laughs> they are telling you that you know <laughs> we have given you part of our salary o oh. you understand just for you to be pleased ni o oh. you understand me and you know children that you please when you take care of your children you can forfeit something because of your children you understand the children must not mess up <laughs> the children that you tó pẹ́ bí mọ́nú fún they must not mess up are you getting me <laughs> so iṣẹ́ gidi ni wọ́n ṣe o nobody no news me what i was checking the news everywhere nobody was speaking anything o <laughs> so ẹ̀yin ti house yẹn náà bíi pé god bless you thank you so much èmi ò ní pa wá o torí now the our senate i mean senator kan ni àwọn rep wa their you know their salary i think they said is six hundred today they they divide it to two for six months to support the you know because they said they need money everybody has to contribute in one way or the other so àwọn tó bá lówó and you know i share those messages on my platform also i carry the news o so but what i want to tell you now they said if you have any contribution but I've not prayed. Heavenly Father, once again, I thank you for the nation, our loving, our <coughs> love. Ah, báwo ló ìwé ìlànà máa ṣe pè sí? Ṣé Yorùbá ni kí n sọ? Ọlọ́run, a dúpẹ́ fún orílẹ̀-èdè wa. Olólù, mo fẹ́ fi ìfẹ́ sí orílẹ̀-èdè Our darling, our lovely country, Nigeria. Thank you for everybody, east, west, north, and south, oh Lord. We thank you for everything you have done, for what you are going to do again. Receive our praise, thanks in Jesus' name. Forgive sins in that country. I pray for our loved ones. No, everybody is saying, you know. I pray for love of God, not for our loved one. Or love of God to take over our country, to take over our surrounding, our homes. In the mighty name of Jesus, It's not easy to build a house. It's not easy to build a nation. Lord, a lot of people will sacrifice. A lot of people will go through many pains. A lot of people will be grumble. A lot of people will be sad. But I pray, Lord, the strength at this moment, release it to everybody. In the name of Jesus, take total control. Our blood will not be wasted. The conqueror, the devourer, the evil ones will not waste our blood. We shall not die young but live to the glory of God. For those who have sacrificed, I pray, Lord, that you continue to strengthen them also. They will do better. Okay, Lord? Father, Lord, continue to create love into their heart because they just want peace. They want the country to be settled. So that people, the citizens, will not be thinking that they are enjoying alone. Even 600,000 to the Senate, to the condition of their law. I mean, hmm, oh God, Oyinbo Sá lọ. Ah, orí àpòmọ̀ òyìnbó ṣì mí lọ́wọ́ ọ̀ṣọ̀rẹ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ah! holy spirit ẹgbẹ́ wà náà ọlọ́run yéè ah! wọ́n ní kí n sọ yorùbá ọlọ́run tó pọ̀ nípa àti agbára kí ni ká wí kí ni ká sọ ọlọ́run jágbà kò so let your will be done generally and your name only be glorified forever it's not a funny thing but again we use it as a funny thing okay we take it like that we don't want to be so serious like that we don't want to have headache We don't want a dick. We don't want back pain. We don't want any trouble. We don't want that attack. We have to smile over it. We have to think over, uh, over it. I mean, think little and then laugh over it and forget about it and leave everything for God. Father, Lord, take control now. Speak through my mouth too. Mm, má jẹ́ wọnú ìgbèkùn àwọn kan wọ́n ní wọ́n pinnu láti fìyà jẹ mí ní kọ̀rọ̀ àbí jẹ ọmọ mi àwọn tó bá pinnu àti fìyà jẹ mí ìyá ni kò jẹ wọn o torí àwa ń gbàdúrà fáwọn èèyàn ni adẹ̀ ń tú àwọn ìkà láṣẹ gbogbo ìkà tó bá lòun fẹ́ fìyà ara ni mí àbó fẹ́ fìyà jẹ mi àtọmọ mi ọlọ́run jọ bá mi ṣe orí ẹ̀ má pàtà má jẹ orí ṣe bàbá má fìyà jẹ mí mọ́ o má jẹ ń dó sáyìíká tó máa fìyà jẹ mí o má jẹ ń dó nínú ilé àti ibi tí wọn máa ti fìyà jẹ mí o èmi ò fẹ́ gbé ní ibi tí máa ti fìyà jẹ mí èmi àtọmọ mi ìyà ní jẹ́ wàásù ní jẹ́ ìyà lórúkọ Jésù àwọn agbára tó máa ń tẹrí ẹni bá tó máa fẹ́ sọ fún ẹ pé wọ́n máa dí ẹ lọ́wọ́ àwọn náà lè tún máa béèrè lọ́wọ́ ẹ pé ṣó náà ni ah bàbá bá wa ṣe ogun wọn o ogun àwọn ìkà ńláńlá àti kéékèèké ogun ogun orí Facebook bàbá bá wa ṣe ogun ọ̀dájú abiyamọ wọn ni Ọlọ́run bá wa ṣe ogun wọn o hmm. ogun àwọn ẹni bí ìkà Olúwa bá wa ṣe ogun bọ́mọ mi ṣe ogun báwọn olólùfẹ́ mi ṣe ogun bórílẹ̀-èdè wa ṣe ogun o àyíká tí mo wà kọ̀ mà ní ni mi lára àwọn tó máa ń wò mí tó yẹ pé wọ́n pè pẹ̀lú platform ni wọ́n máa ń send message burúkú burúkú wọ́n máa bẹ àwọn wẹ́wẹ̀wẹ́ sí mi láti bá wa jà àbí láti kún fẹ́ bà wá nújẹ́ níbà ló máa bà wá nújẹ́ ọlọ́run máa bà wọ́n o ìbànújẹ́ ìwọ ni kò sọ̀kalẹ̀ sáyé àwọn tó bá láwọn fẹ́ bà wá nújẹ́ ìbànújẹ́ kò sáyé inú lè wà fún ẹ ìbànújẹ́ kẹrù rẹ kò mí a lọ ogun àìtó kẹrù rẹ kò mí a lọ àti dágbére fún ọ lónìí ìbànújẹ́ kẹrù rẹ ìbànújẹ́ kẹrù rẹ o adágbére fún ọ ibi ò bá àwa inú wa ò ní bàjẹ́ ọkàn wa yóò balẹ̀ a ó rí bá ti ṣe àrò náà gbégbà the promise of God concerning us torí àwa ń gbàdúrà sí ká sì gbàgbọ́ ọlọ́run sì máa ń fi ara wọn personally good life success every good thing shall be our portion bad sorrow kò ní jẹ́ tiwa ò bẹ́ẹ̀ lórí kò ní padà ìta bá tún ti dé báyìí dé o ìta bá tún olúwa tún ibi tá a lọ náà bá wa pàdé o jésù olúwa wa àmín ẹ káàbọ̀ lẹ́ǹkan sí hmm. àwọn ti honorable Abbas wọ́n ṣe dáadáa lónìí kẹ́ ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún àwọn rep wa àwọn ti senate wọn ò tí ì sọ̀rọ̀ mi tí ì gbọ́ àwọn yẹn but àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ẹ̀ẹ́. Eh, eh, so good um, uh, eh, kini support so i support right there oh nice that's good but ṣé jẹ́ ìsọ̀ kọ̀ọ̀kan fún yín ẹ má bínú o i want to tell you something ṣé mo wí pé six hundred tí àwọn rep wa ń gbà wọ́n ṣe rí àwọn sẹ́nítọ̀ yẹn àwọn senators àwọn representative wọn yẹn bùkátà wọn jọjọ rí wọn lọ bùkátà wọn jọjọ rí wọn lọ I remember àwọn tí a ti rírí tó jẹ àwọn kìnìún yẹn àwọn tó lọ sí Àbújá yẹn <laughs> tó lọ represent wọn wà lábújá yẹn tó bá ti dé kó tó dé báyìí ní weekend àbí ní tútù wìsẹ lómi tútù wìsẹ ló máa ń lọlé wọn máa ti tò sí wọn nínú ilé wọn bíi pé ah in fact kò yí sì náà o ṣòtíyé ẹlòmíì nínú wọn gbúdọ̀ máa kanra ẹlòmíì tó bá sọ̀rọ̀ sí ẹ báyìí o in fact wọ́n á sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú máa wà lẹ́nu wọn ò tó máa sọ̀rọ̀ báyìí ò ní lè padà wá lẹ́nu again ṣòtíyé wọ́n ní bùkátà because ṣé rí gbogbo owó tí wọ́n fún ọ yẹn náà àwọn wọn ní family tí ẹ mọ̀ pé màtí yẹn má dẹ̀ ti dókè bẹ́ẹ̀ wọ́n máa ní family tó pọ̀ ẹni tó bá ti wà nípò ńlá ó máa ń lẹ́bí tó pọ̀ àjàjà Nàìjíríà <laughs> ẹni tó lówó àwọn ọmọ kéékèèké míì wà tí wọ́n sí power tó ń rówó jù wọ́n lọ ẹlòmíì wà tí ò lọ sí power yẹn tó máa rójú owó jù wọ́n lọ tó yẹ pé ádẹ̀ tó máa wá béèrè owó lọ́wọ́ wọn máa níwọ̀n wọn ọ̀sán ẹ̀tọ́ nǹkan bẹ́ẹ̀ ó ló máa ń fà nígbà míì tí ẹlòmíì máa invest owó because you want to play the want to please the their community kò dàbí ìlú òyìnbó nísì tó yẹ pé gbogbo community ní tí wọ́n bá kó fún community wọn bí ẹnìkan rẹ kó kó jẹ́ o ó máa kó èrè ẹ̀ ṣòtiyé wọn ò dẹ̀ nílọ bí ẹnìkan rẹ kó máa béèrè fún assistance personally torí pé ẹnìkan jẹ́ rep ó jẹ́ senator kan níbì kan àbò jẹ́ minister kan kó wá máa sọ pé torí pé ó jẹ́ ará ìlú kan kó wá lọ máa tò sẹ́nu lọ́ọ̀ pé ó fẹ́ gbowó <laughs> bó bá ti gbà sálárì ẹ̀ nílùú òyìnbó ń kò ní lè ṣẹlẹ̀ so àwọn nǹkan wonder shall never end many many, things ló ń ṣẹlẹ̀ nílùú àti òṣẹlẹ̀ ní ibi torí pé kí lè ṣe ẹjọ́ àwọn nàìjíríà náà because majority of àwọn tó bá lọ represent yẹn náà tó bá fún wọn lówó láti fún àwọn aráàlú àbí láti ṣe nǹkan fún ìlú majority also will personalize it but a ti rí lẹ́nujọ́ mẹ́ta yìí pé gbogbo àwọn tó bá fẹ́ ṣe àwọn tó ti ṣe tó lọ kó tó ti pé ìjọba yìí dé wọ́n mú ó dà pé wọ́n mú jẹ wọ́n mú jẹ ṣùgbọ́n àwọn tí ò ti tó wà níbẹ̀ ń sìn kò sí àyè púpọ̀ láti ṣe kíní yẹn àyè sì máa wà òbí pé kò gbà kọ́ńtà tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n bá fún ọ ní one billion àbí wọ́n example tó bá fún ọ ní one million pé wọ́n fi ṣe nǹkan fún consistency àbí tó bá ná bíi one million bẹ́ẹ̀ tó bá ná bíi six hundred seven hundred faraàlú seven hundred ṣé o mọ̀ pé tó bá yọ three hundred ṣé o mọ̀ pé wọ́n ò ní mọ̀ but some people will collect all the money they won't do anything ṣé o ti yé bẹ́ẹ̀ and again let me tell you something ṣe rí olóṣèlú tó bá ṣe activities dáadáa slice onion tó bá dáa gan olóṣèlú tó bá ti ṣe activities tó dáa tó jẹ́ pé wọ́n sọ pé tó ṣe activities gan ẹ́ àwọn ló máa ń rówó jù bírú activities wọn ṣe ní Lagos state yẹn gbogbo àwọn tó bá ti ṣe activities àṣírí wọn ò dẹ̀ ń tú tó ń bá kówó púpọ̀ jẹ tó ti yé bẹ́ẹ̀ tó ń bá kówó because activities wọn bá ṣe event tó bá ṣe ní twenty million tó bá pè ní hundred two hundred million ṣe mi pé wọn ò ní mọ̀ wọ́n ṣàṣe nǹkan kan but àwọn tó bá ń gọ̀jù ni àwọn tí ò ń ṣe nǹkan kan yẹn tó máa gba location yẹn tí wọ́n ní ṣe anything àwọn ló gọ̀jù ó ti yé bọ́ yẹn kọ́ la fẹ́ sọ lénìí àwọn ìjọba wọn dẹ̀ ti sọ pé whatever advice a bá tún ní fún wọn gbé kí wọ́n sọ so pé ká sọ advice tí wọ́n bá ní ṣé ó ti yé bẹ́ẹ̀ tí anybody bá ní fún wọn. èmi kàn fẹ́ kí kán wá bí oúnjẹ yẹn bó ṣe máa bó wáyà wọn lè socialize oúnjẹ yẹn ṣé ó ti yé yín ẹ̀ kó oúnjẹ yẹn wálẹ̀ ṣé ó ti yé bẹ́ẹ̀ because oúnjẹ wọn sìn wọn ṣe sọ káàkiri àgbáyé ni o especially ní ọjọ́ yẹn tí èmi lọ sọ fún mi ò mọ̀ pé àwọn kan tó máa ń tẹ̀lé mi ẹ bá bínú pé mo ń wo ọmọ mi ṣe nǹkan she's cooking and i'm hungry. grill i love the way you are doing it ṣé kò lè ta ẹ lọ́wọ́ tolúwa ni mí. so ọjọ́ tí mo lọ ra kí ni wọ́n porúkọ ẹ̀ atarodo tí mo sọ pé ó wọ́n níbìkan tí mo gbélẹ̀ tí mo lọ ra ibìkan tí mo sọ pé cheap látọjọ́ tí mo ti sọ pé cheap ń bẹ yẹn wọ́n gbé owó lé sókè ni so àwọn tó ń wò mí yẹn wọ́n máa pe gbogbo àwọn yẹn láti máa high láti fi price wọn sókè so that àwọn kan á máa wọn ní sọ pé wọn àwọn kò tà ṣe mọ̀ níjọ́ yẹn but èmi mo gbé sókè torí ẹ̀ ń sì ti bá ti mọ ibi tọ́jà àti cheap mi ní sọ síta mọ́ àwọn ọlọ́jà yẹn woman being are the same gbogbo àwọn ìjọba gan pàápàá èèyàn the same thing ni àwọn èèyàn òfin àti ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ káwọn èèyàn yàtọ̀ síra wọn we are all the same ṣó ti yẹ imẹ́ ẹ̀ everybody ló ní activity ló ní eh, percentage of tọ́mọ jalè gbogbo èèyàn pátá ló ní percentage yẹn ṣó ti yẹ imẹ́ ẹ̀ tọ́mọ ṣe dáadáa gbogbo èèyàn ló ní percentage yẹn ṣó ti yẹ yín tọ́mọ ṣe burúkú gbogbo èèyàn ló ní percentage yìí ó kàn jẹ́ pé ó háì nínú ara wọn ju kíní lọ ni so oúnjẹ yẹn láti jẹ́ kí oúnjẹ kó lè wálẹ̀ ni kò torí àwọn tí ò gba sálárì ìsìn ẹlòmíì ò tiẹ̀ tí ì ríṣẹ́ rárá ẹlòmíì ó ti jáde yunifásitì kò tí ì ríṣẹ́ rárá ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ kò lẹ́ni tó ń fún ṣẹ̀mọ̀ ẹlòmíì kò ẹ̀ mọ̀ many ways ṣá but èyí tí wọ́n ṣìṣe lónìí a máa a máa gbàdúrà dáadáa sí because we just know a kàn fẹ́ ṣí ẹnu wa ká kàn sọ̀rọ̀ ṣá torí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ pé mo dúró títí látàárọ̀ pé let people talk about this thing mi ò rí news kankan tó gbé bóyá wọ́n dẹ̀ gbé tí wọ́n tag mi lónìí ṣá anyway wọ́n ò gbé o so tó bá ti ṣe nǹkan tó bá da wọ́n pe bí mọ́nú ni owó tí wọ́n ń gbà yẹn gan kò tí ì tó wọn let me tell you owó tí wọ́n ń gbà yẹn bó bá ṣe tó bórí bá ṣe tó ló ṣe ń fọ olórí olórí gbèsè báyìí ẹ̀fọ́rí kékeré lò ló máa ní èyí tó bá ti lórí ńlá gbogbo orí yẹn lórí fẹ́ máa ráǹdì bórí bá ṣe tó ló ṣe máa ń fọ́ lórí òwe ní o ṣòtìyé bẹ́ẹ̀ òwe ní mo wọ́n ṣe dáadáa ṣòtìyé ẹ jẹ́ ká sì praise tí wọ́n mẹ̀ẹ́ àwọn nǹkan tó kù kán kàn bá wa kán bá wọn ṣòtìyé torí mi ò jẹ́ ń bẹ̀ sìn tá bá speak for ọmọ nàìjíríà wọn á tó bú wa ni but kò ṣe nǹkan kan ká ṣáà máa ṣe dáadáa ṣùgbọ́n mo súre fún gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé at this juncture because when things are difficult when things are hard at times a lot of people are confused they could not they won't be able to reason well again I pray for those of you that are confused at this moment Almighty God will settle your brain kò ń ṣe ẹ̀yin tẹ́ ń pààyàn o kò ń ṣe Koko Zaria group àwọn ènìyàn tó yẹ pé they are just confused they are good people and the situation of surroundings and the economy has caused them some problem in their brain. I pray, Lord, to God to heal that your brain, to touch that your brain, to touch your head, from your head to your tone. You will receive power of healing. The Lord will show you mercy. Will show you. You will show me and my children mercy as well. You shall be healed in the mighty name of Jesus. Your brain will not be shattered. The Lord will hold that the host of heaven into knowledge into understanding, into direction to direct you. Your footstep, your thinking, your eyes, your brain, your body, everything concerning you from now on shall be directed by God. As from today, demon, confusion spirit will depart totally from you. In Jesus' name. That our land will be healed. We shall be healed. We'll be a good example. In Jesus' name. Our name shall be changed for better. In Jesus' name. Amen so ṣe rí pé mò ń fi àdúrà sí fún wa ó ti yé ah honourable speaker ẹ ṣe gan ni o mo ṣàrí pé everybody gbégò sójú <laughs> kò yí sí so ti yé kò yí sí láti láti jọmọ ọkùnrin kì í ṣe ọmọkùnrin nìkan àti ọmọbìnrin àfikún olúwa kó wa yọ wọ́n gbégò sójú ni nǹkan tó ń fẹ́ ṣe yẹn pé kí wọ́n ti máa san sálárì tán ti ń gbà tó yẹ pé they are expecting more wọ́n dẹ̀ kọ́ tẹ̀ ọdún wọn tí kọ́ tàwọn allowances yẹn náà yẹn máa sustain wọn ṣó ti yé so but nǹkan tí mo tún wá fẹ́ sọ rèé fún àwọn gọ́ọ̀mẹ̀ntì wa Nigeria is rich and some people in Nigeria are very very rich okay ẹ má bínú there was a time tí wọ́n kó owó Nigeria tó náà store lára àwọn owó tó ń store sí abroad káàkiri ní time yẹn wọ́n náà store owó yẹn kan sí gbogbo news ni o ó dẹ̀ wà ṣe written wọ́n ní owó kan ti àwọn Switzerland ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ wọ́n ní owó yẹn kan wọ́n fi ń tú ìlú wọn ṣe torí pé àwọn tó ní owó yẹn wọn ò lè boast of it so wọ́n declare wọn ó dẹ̀ pé Switzerland lọ́wọ́ náà kọ́kọ́ declare ní Europe náà kọ́kọ́ declare war against wọn gbà yẹn láti use systematically to use the money for the for their own economy they build their road tó bá rí ìlú wọn tó bá ní ọ̀dọ̀ dáadáa owó nàìjíríà pẹ̀lú nǹkan tó fi ṣe wọn lọ jí owó ní àkáǹtì wa ọ̀gbọ́n torí bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ rèé àwọn owó fraud tí ó wà ní nàìjíríà ṣó ti yé yín àti àwọn tó ẹ̀ǹbẹ́sù owó nàìjíríà ẹ̀ ń gbọ́ kò da ẹ tẹ ẹ àwọn tó ẹ̀ńbẹ́sẹ̀ owó nàìjíríà tó kówó tó kó owó gidi ẹ tẹ̀ sójú wọn direct ó ti yẹ yín ilé wọn ní tó bá fi owó wọ̀nyẹn ṣe ẹ tà á dànù ẹ àbíkẹ́ fún ìjọba ẹ lè sọ di property ìjọba kò ṣe kẹ́nìkan tún jókòó lé o ṣó ti yẹ ẹ lè sọ di iṣẹ́ tí ọ ní sàn because àwọn nǹkan míì ẹ lè táwọn èèyàn ń build ẹ máa build mọ́ ẹ sọ wọn di tìjọba ẹ ti yé owó wọ̀nyẹn gẹ̀dẹ̀rẹ̀ ẹ má méjọ méjọ pé because we had news o pé a lot of people are collecting bribe from those who are who embezzle Nigerian money just to cover the sin okay the nobody should embezzle should collect any bribe from anybody everything should be tẹ gba gbogbo ẹ ẹ ti understand tẹ bá gbà tẹ bá kálá tẹ gbà Nigeria must stabilize but táwọn èèyàn bá kó dání personal don make a personal thing ẹ kò sí bí wọ́n bá ṣe six months nísìn tó bá di December gbogbo ẹ̀ á tán isn't it àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí gba salary wọn padà tó má jẹ́ gba sálárì wọn ó tún lè increase gan ṣe ti èyí mẹ́rin wọn wọn tún lè increase so it's not going to be forever you understand me so but àwọn ibi tí owó nàìjíríà wà tó ti ẹ̀ǹbẹ́sù owó gbogbo ibi tí owó nàìjíríà bá wà ibi tó bá ṣì wà ẹ gbà wọlé ẹ má sọ̀rọ̀ nípa owó tí wọ́n ẹ gbà but gbogbo ìtàn tí ń gbà náà àti ẹ̀mọ́ kan tó fi ṣe bùkátà gan pọ̀ èwo náà bó ṣe ń ṣe obì náà ló ń ṣe gbàǹjà àwọn èèyàn gan tó ń gba owó àwọn èèyàn máa sọ pé a ṣe bó gbowó ń gbà bá ṣe bó ṣiṣẹ́ ẹ̀bẹ̀ wọ́n ṣe báyìí kọ́lọ̀ ń jẹ́ kí owó wa kó tó wa ná bí ó máa ti gọ́ kọ́lọ̀ ń kó jẹ́ kí owó wa kó tó wa ná so but ó kàn kó ṣe pé ó máa jẹ́ solve gbogbo problem yẹn but at least ó máa ṣe díẹ̀ wọ́n ń gba owó lọ́wọ́ àwọn mo máa rí lójoojúmọ́ wọ́n ń jèlè àwọn ọmọ boys kéékèèké yẹn àwọn fraud cyber fraud cyber fraud kíkọ fraud igba fraud they are jailing and they are collecting things from them àwọn tó lè ńláńlá yẹn ń kọ́ tá a bá rí àwọn kan nígbà ìjọba tó lọ ẹ̀ ń sìn ẹ má bínú àtàwọn tó ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ owó pọ̀ ń ta nǹkan tẹ́ tún lè ṣe náà nìyẹn tẹ́ fi ń tún máa ṣé ti yé yín because gbogbo àwọn èèyàn tó wà níjọba yàtọ̀ àwọn tó súnmọ́ ìjọba àtàwọn tó ṣèjọba gan gbogbo wọn tó bá gbọ́ pé you go feel it everybody is feeling it o. So òun náà ni àwọn ìjọba gan tún ṣe kí ni wọ́n tún cut lára owó sálárì wọn yẹn kẹ́ bá lè mọ̀ pé kì í ṣe pé àwọn lọ ẹ̀ ń bẹ́ sí owó ó ti yé yín àbáwọn lọ ń ja ó lè o mo dẹ̀ tún rí pé senate president ṣé ẹ kí lorúkọ wọn náà ọ̀pábíò ẹ má bínú o mo rí pé wọ́n ń dárúkọ owó kan wọ́n ní the money is too much I cannot even call it mo máa post ẹ̀ sórí platform you understand me àwọn èèyàn ẹ̀ ń bẹ́ sí owó ṣó ti yẹ yín EFCC ojoojúmọ́ máa ní wọ́n jèlè àwọn ọmọ kéékèèké yẹn sixty wọ́n jèlè thirty wọn ò jèlè àgbàlagbà kọ̀ọ̀kan àgbàlagbà tí mo mì ní àwọn tó jí owó ńláńlá tó dìdí ìjókòó tó nàìjíríà tó ń jí tó gé wọn ò jèlè anybody anyway ṣá tó bá sọ̀rọ̀ ń sìn ìgbà yẹn náà máa sọ pé ah she's rude she's rude when you are saying the truth now you are rude o. Hmm. now let's go to Koko Zaria's matter ẹ káàbọ̀ síbí. Si ẹ má bínú ẹ rí pé mo kàn lọ ẹ rí mm-hmm. ti sú ẹ owó wà ní nàìjíríà o mm-hmm. owó wà ní nàìjíríà lówó gan o but àwọn owó yẹn personal wa máa gbọ́ lórí lórí social media yìí náà wọ́n máa wọ́n owó tó yẹ pé àwọn owó yẹn wà ní orí media ń bẹ wọ́n máa gbọ́ pé ó ní jẹ́ ń bẹ àní fún ẹ ń bẹ́ẹ̀ ẹ tí mú gbogbo àwọn yẹn àwọn owó tí wọ́n owó nàìjíríà ní ní àwọn owó tó ti ẹ̀ǹbẹ́sù wọ́n á máa gbọ́ pé àárín fún ẹ̀mẹ̀ wọ́n fi ra gift míì wọ́n lè ra gift wọ́n máa ń ṣe yàmàyàmà anyway ṣá kò sí problem ẹ jẹ́ àsọ̀rọ̀ Koko Zaria ẹ káàbọ̀ sí mi now I want to give you one example Zaria Koko Zaria must be cancelled we are still on it no going back tó bá gbọ́ pé no retreat no surrender no retreat no surrender Koko Zaria ẹjọ́ tẹ́ bá ti wà lọ́nà platform please your love and like is also necessary i love your love i love your like because gbogbo àwọn tó bá ṣe love tó bá ń fi ìfẹ́ wọn sí wa àwa máa ń gbàdúrà fún wọn àwọn tó bá dẹ̀ kórìíra wa tí dẹ̀ máa ń gbógun tí a máa ń ṣépè fún wọn so tó bá ti gba ìpè tẹ́lẹ̀ ní ọ̀dà wa tí a mọ̀ o lè bẹ̀rẹ̀ sí gbàdúrà ń sí o by showing love bó o send star náà kò sí problem ẹ lè send star sí wa so let's go to Koko Zaria issue I want to show you one girl I I posted this picture about a week ago is it a week ago is it this week I will I will show you now the picture I have it in my gallery now but I want to bring it from my Facebook mo ò dẹ̀ sí lórí YouTube ń sìn má kàn sáré torí mi ì lè pẹ́. four days ago, I think on Monday or Sunday, I posted this video, I mean this picture. I'm going to turn this picture, the camera so that you can see this camera very well <coughs> excuse me Can you don't say sè yẹn grill yẹn I want to show you Koko is a killer for real okay so ó fọ́gò mọ́yàn kwa Anigba. à nígbà o àwọn kọ́lẹ̀ tí máa ń if they burn you well come to Nigeria tó bá ti bí wọn rí àwọn tó wà ní passport me. dání níbi bẹ̀yẹn tó bá ti bí wọn rí kán sọ fún passport me. lẹ̀ báyìí ọjọ́ kan ni mo kọ̀ bá ẹ̀ nímọ̀ mí ní sọ fún anybody má ti dé airport tó tí mo ti ra tíkẹ́ẹ̀tì má tó sọ fún yàn pé mo wà níbi bá bàbá yìí ó ti yé àwọn ẹlòmíì ni wọ́n ní passport lọ́wọ́ ni wọ́n lè lọ nàìjíríà náà máa sọ pé kọ́ńjò kò síbi kan náà máa beat around the bush wọ́n sọ̀rọ̀ àwọn ní fagabon káàkiri náà rìn alárìnká nàìjíríà bàtà bọ́tà wá why not i come to nigeria but tí airport láti mo ti wà nínú plane màá ṣù ara mi màá pe máa pe Nigeria government náà máa pe EFCC eh, e ní case pẹ̀lú EFCC máa pe DSS máa pe àmì IGP ni máa pe torí IGP wà pẹ̀lú àwọn ló ń control DSS wọ́n ní ọ̀dà um, kìíní tó wà lọ́ndà police like that so I call Nigeria government I call everybody I'm not afraid of it you know because mi ìpààyàn àwọn tó pààyàn wọ́n rìn kiri ó ti yé bẹ́ẹ̀ eh, eh. so I want to turn the camera and show you something nípa Koko Zaria Koko Zaria is a killer ọmọ tí mo fẹ́ fi wọ̀nyí píchọ̀ mi àti tọmọ mi àtọmọ tí mo ló wà lọ́dọ̀ mi gbà yín. kò má change o. mi ìmọ̀ bóyá ẹ rí ẹ̀yìn yẹn ló ti lè dá dáadáa èmi àtọmọ mi àtọmọ yẹn nìyẹn o ọmọ tó ń jẹ́ Bukky tí mo sọ pé ọmọ Joel ọmọ mi ó wà ń bẹ ọmọ mi my daughter this my baby girl and that girl tó ń jẹ́ Bukky yẹn ọjọ́ Valentine lele that's February fourteen ní two thousand and kiri náà nígbà tó wà lọ́dọ̀ mi yẹn ó ti yé ọjọ́ tá a wọ aṣọ eléyìí I was being given a lot of uh, ọjọ́ kejì aṣọ yìí I fainted o ọjọ́ kejì aṣọ yìí ni mo dákú ni ọ̀tá mi dákú mo ń try láti ṣe kínní tí olúwa lọ́mọ mi please come and touch it for me maybe ọwọ́ tèmi mi mo ń rí sí o mo ń touch camera mi kò touch o please touch my camera for me this one. You see? That's frozen. What's your froze? Yeah. ẹ gbà mí o <laughs> wọn ò lágbára tọ́lọ́run náà irọ́ ni o fóònù mi kàn bóyá ó kàn ti slow ó ní slow connection slow connection báwo ló fẹ́ fà yẹn. adúpẹ́ o adúpẹ́ ọlọ́run wa torí pé o dá wa sí ayin Elédùmarè ẹ̀hẹ́ you see at the back like this e always fantastic you see you can see this this is my baby this is me this is my baby this is me you see February Ni yẹ̀ tí ọmọ yẹn wà lọ́dọ̀ mi and this is the girl this is the me this is me and the girl I treated this girl the way I treated my daughter you can see me I don't wear red I wear red now when I came to Canada I do forgive forbid mo kàn rí mi ò like ẹ ṣó ti eyín ẹ ṣó mo like red gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but tí má ti wọ red mo kin í like Bi mo ṣe máa ń feel àti nǹkan tó máa ń ṣẹlẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ i'm just telling you nothing but i mean i'm just telling you this for the first time so you can see me that i put on white i do wear red though you can see me i wear red very well eh? but that time you see this is the girl Buki my daughter is bearing Buki also you can see my daughter this is the girl Buk Buki this is my own Buki that's Sarah Toluwanimi Jesu tètè tó fún mi tèmi and this is the girl again with my daughter let me let me jẹ́ kí n ṣe ojú ẹ̀ fún yín dáadáa. do you see her this is the bookie this is my own girl ṣetiri. mo treat ọmọ yẹn ṣé ti rí oyún rẹ̀ mo tíì tọmọ yẹn bí mo ṣe tíì tọmọ mi so mo kàn fi wọ̀nyí so kí n tó bẹ̀rẹ̀ sítórí ẹ̀ ṣé ti rí. change padà. ṣe rí gẹ̀ yìí ẹ ṣàrí ó lélẹ̀ èmi nìyẹn ọmọ mi nìyẹn bó ṣe wà lọ́dọ̀ mi yẹn náà tá a bá ń jáde àwọn méṣọ páṣọ tí ó bá wọ̀ máa fẹ́ káṣọ wọn kó correspond ṣètò ọ̀nà wọn ń ṣe twins but wá jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ raṣọ yẹn àbí mo fẹ́ ran tó jẹ́ pé mo fẹ́ ran aṣọ mo ṣẹ̀ fẹ́ ran mo máa ran aṣọ kan fún àtọmọ mi do you understand me kẹ́ lè mọ bí mo ṣe nífẹ̀ẹ́ bí mo ṣe treat ẹ̀ kọ́ torí ẹlòmíì lè rò bóyá torí nǹkan tó bá lọ sọ ń ta nígbà tó ń fún ní story pé ah she's uh, Auto is very wicked o. ṣé ti yé yín mm-hmm. so that people will be hating me tó bá ń ṣe dáadáa sí wọn wọ́n máa sọ búburú nípa ẹ̀ when you are good to them they will be saying bad bad thing about you ṣó ti yé wọn tó bá ti ń ṣe dáadáa fún wọn wọn máa ní kó máa ṣe burúkú fún ẹ so you will know killers wàá mọ àwọn èèyàn ìka ṣẹrígẹ yìí ọmọ tí mo onímọ̀pẹ̀ ní búkì tí mo ní ọmọ Joel tó gbé lọ́dọ̀ mi tí mo ní wọ́n ní kó fògùn tó ń jẹ fún mi tí mo ní mo gbà tí ọjọ́ kan tó ṣe kan tó wá ń kà fún mi ṣó ti yẹ yín mẹ́ ó ka mẹ́nìtìn ó wà lórí social media ń sí ó ti bímọ o tẹ bá rí ń sìn yẹ mọ̀ pé tó má ti lo makeup yẹn nàìjíríà ẹ̀ ní dáwọn mọ̀ wọ́n ṣe pé àwọn ń sìn à lo makeup bá ṣe rí iná là rí òtíye tí bá lo makeup gan pàápàá kò ń fìtì mi tèmi fúnra mi bá ṣe makeup yẹn o tá a bá gbé ẹ ti ká gbé ẹ so ó wà lórí mídíà ó ti wá kọ́mẹ̀sì abẹ́ platform rí tó ń bú mi gidi ni o tó ń bú mi gidi ó ní mo pè ní ọmọ joel ọmọọṣẹ k1 ṣó ó wà lórí social media ń sìn tẹ́ bá rí òun náà máa <laughs> ó bá gbọ́mọ dání àbí tó bá tóun àtọkẹ náà bá dúró tán bá ṣe fọ́tò ẹ̀ máa rí péyàn gidi ni wọ́n o mi ì sọ péyàn gidi kọ́ ni wọ́n o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa yọnu sí ẹ lára lórí mídíà yìí òun náà máa sọ pé mi ò gbọ́ pá mi ò gbọ́ pọ́ ìsígí ni kí wàá máa rí wọn bẹ́ẹ̀ wàá máa wò wàá máa rí pé ṣó ti yé bẹ́yẹn but ẹni tó bá ti rí wọn rí tó bá rẹ́ lómi tó bá ti rẹ́ lómi rí tó bá padà tún rí lórí social media tí ò bá fún ní respect lórí social media má blame ẹ mi kì í blame àwọn ẹ̀wọ̀n àbí kò tẹ̀ wá wò pé ṣé ẹni tí mo ti tó jẹ́ pé useless to the core àbí nkankan àbí tó ti ṣe dáadáa fún tó dẹ̀ jẹ́ pé ibi ló fi sán padà ọmọ yẹn ṣáà tó call the story short tẹ́ bá rí lórí media nsìn ẹ máa pàtẹ́wọ́ fọlọ́run because ẹ mọ̀ pé nàìjíríà ní one thing make up wọ́n ní àdẹ̀dó síwájú onílé ilé ńlá kódà ó lè ní oore ọ̀fẹ́ láti wọnú compound ẹnìkan pẹ̀lú mọ́tò kó fi ya fọ́tò irú ibi tí mo ti ya fọ́tò lánàá sì tí ò sínwó ìyàwó rẹ̀ yẹn tó gbé ibẹ̀ yẹn ń ṣiṣẹ́ mọ̀ kan inú gáràjì wa nìyẹn ẹ ṣáà mọ̀ tí n bá bọ́lẹ̀ nínú mọ́tò ẹ ṣáà rí pé aṣọ tí mo wọ̀ yẹn mo bọ́lẹ̀ mo ń lọ síbi mọ́tò yẹn mo fẹ́ lọ gbé mọ́tò láti jáde níjọ́ yẹn ṣé tó ń sàn inú gáràjì wa nìyẹn ṣé ti yẹ yín mẹ́yẹn inú gáràjì wa nìyẹn ó ti yé Mm-hmm. now ọmọ búkì yẹn tá a bá ń jáde lọ ó ti ẹyin nínú ilé mi ò ní in fact mo máa ń please àwọn èèyàn tó wà lọ́dọ̀ mi láti displease ara ti mi àti ọmọ mi but that's not going to happen again I promise I promise myself to God and it's a foolishness to please people and displease yourself it's a foolishness bible say we should love our neighbor like ourselves kò sọ fún pé ká love àwọn ènìyàn it doesn't say we should love people more than ourselves you understand that's the girl tó fi oríṣiríṣi oògùn sóúnjẹ ó kà ní onímọ̀ sọ pé mo gbé lọ sí iwájú ọlọ́pàá tí ọlọ́pàá fa kìnní yẹn yà tí adé police station yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìṣẹ́rí ẹni tó dẹ̀ ń gbé ní ìṣẹ́rí yẹn tó kàn tó ìṣẹ́rí gbogbo bẹ̀ yẹn àti ìkọ̀tún yẹn Koko Zaria ni tí kú bá pa anybody bẹ́ẹ̀ ni Koko Zaria ló Koko Zaria àti àwọn union kan but òun ṣàmì pé ṣòdì oṣòdì wọ́n tún lágbára ju àwọn ìkọ̀tún union lọ ṣó ti yé mẹ́yìn so ó dẹ̀ tún máa ń fi grace ọ̀gá ẹ̀ fọ́mọ́ ọ̀gá ẹ̀ ó máa tún fi ń ṣayé torí mo dẹ̀ sọ̀rọ̀ ẹnìkan náà lánàá mo sọ̀rọ̀ Sego lánàá pé kò ní dáa fẹ́nìkan ẹnìkan á sọ pé tí wọ́n bá bí ẹrẹ tán bá bí ẹ̀rẹ̀ ohun yẹn tán bá bí ìyá yín ìyá yín gangan ìyá yín ni kẹ́ kọ́kọ́ sọ pé kọ́kọ́kọ́ wá wọn ò bí aláìyá anybody rí tó máa ṣe wèrè fún mi tí n bá dé sí nàìjíríà but ẹlòmíì nínú yín á ti kú kí n tó délé ẹni bá ní má dé kò ní mí ní dé bá ẹni náà go and write it down ìwọ tó bá ń lérí mi sínú tí mi tiẹ̀ lérí ẹ̀ sínú tó dẹ̀ ti ṣèkà fún mi rí suddenly ló máa déédéé ṣánkú òun now ọmọ yìí gbà tó wà ní school school ọmọ mi náà ló ń lọ school tí mo ní ọmọ Bísọ́lá ń lọ yẹn um, different times ló confess fún mi èyí tó kọ́kọ́ sọ nígbà kan ó sọ ìyẹn pé Koko Zaria àti Bísọ́lá báìbù lélẹ̀ mo ti sọ rí ọmọ yẹn ni mo kàn fi fèsì ẹ̀wọ̀n yìí kẹ́lẹ̀ mọ̀ pé Zaria is a killer tó tọ́ ni sáré à máa ń pa èèyàn ó dẹ̀ máa bẹ èèyàn ni gbogbo àwọn ọmọ ọlọ́mọ ló máa bẹ̀ èyí tó máa ní kó lọ fọ́gò mọ́yàn lórí èyí tó máa ní kó fògùn sóúnjẹ fún yàn èyí tó máa ní kó ṣe báyìí tó tọ́ ni. ọmọ náà ńgbà tó wá kọ́kọ́ sọ fún mi níjọ́ yẹn tó kọ́kọ́ wá sọ̀rọ̀ yẹn fún mi. ṣé ti yé yín ó try o ṣé mo pé ẹ mú kí ogun máa jà ẹ kó má fọkàn sí tí ọmọ yẹn ní tí mo lè bí lè kó lè ṣe náà ni pé ókè o. Okay, oh kó kó fi document orí gbogbo document mi náà wọ́n máa wá káàkiri pé kó mú document mi ever lè believe láyé mi pé ọmọ yẹn lè fi oògùn ọ̀ǹtì tó bẹ̀rẹ̀ sí ń kà fúnra rẹ̀ ṣé rí fídíò tí mo i mean àkáǹtì máa ń lò ń gbà yẹn that facebook mi ń gbà yẹn wọ́n hack ẹ̀ later ńgbà tí mo wá rí mo wá delete ẹ̀ ẹni tó ní kí n delete ẹ̀ permanently ń gbà yẹn ọmọ k1 ló ní delete facebook yẹn mo ti gàn fún ọgbọ̀n ìdáyà kẹ́ lè mọ̀ pé kò sí ogun tó bá jà mí CK1 ò mọ̀ nípa ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ ń surroundings mi kò sí èsì wọn ni wọ́n jọjọ máa ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n máa jọjọ ṣiṣẹ́ pọ̀ ni àwọn tó bá dẹ̀ jù wọ́n lọ ló máa rán wọn níṣẹ́ ṣó ti yé bẹ́ẹ̀. ẹ bá rí torí tígbà yẹn ti ń bá sick nígbà tó ti ń gọ mí ẹ mọ kí nǹkan gọyàn like i'm feeling tired i'm getting tired i'm losing hope i will post it on the media tọmọ mi bá ń bì bọ́mọ mi ṣe ń bì tó ń run inú run lèmi náà the same thing ṣe wa. nínú ilé wa dẹ̀ ni kọ́mọ yẹn tó wá sọ pé ẹ wọ́n wá bá òun níjọ́ kan ta ló wá báyìí mi ìbéèrè sórí lọ́wọ́ ẹ̀ mi ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní Koko Zaria wá bá òun bó ṣe sọ ni mo sọ yìí o báìbù rẹ̀ mi ò mọ̀ bóyá ọmọ mi máa rántí do you remember the day Bukky confessed that uh, they said you should give me poison. Eh? It was okay, you are at school, yeah. Oh, wà ní school, God bless you. Ṣé mo pé mo sọ pé mo register pé kó ṣe WAEC nínú school tọmọ mi ń lọ yẹn náà. Gbà tó bẹ̀rẹ̀ WAEC yẹn ni o. Ṣó ti eyín? Gbà tó bẹ̀rẹ̀ WAEC. Ìgbà tó wá bá mi ṣeré ńlé ó kàn wá ni olóhùn fẹ́ bá mi ṣeré ńlé tí mo dẹ̀ wá sọ pé látàgbọ̀ sometimes tó wá bá mi ṣeré tó máa máa dictate òun àti ọmọ ọ̀dọ̀ mi tó ti di wàhálà tó máa máa jà you know kẹsì jọlọ́ọ̀fù kò ní friday ló ń fẹ́ jẹ kẹ́ẹ̀gún yan kó sọ pé bá kan lọ rosẹ̀ mo wá ẹ̀ understand so ọmọ yẹn wà wí pa ah, ṣé bá mọlé ẹ àmọ yẹ àwọn bàbá ẹ náà àmọ lẹ́bù yín kí ló máa débi tó máa fẹ́ máa command wa ṣé ti yé so wọn àti ọmọ ṣáà sọ pé ọmọ yẹn kó máa bí ẹ pẹ̀lú ẹ kó dẹ̀ máa wọ̀ rí mo dẹ̀ ní kó lọlé ó lóun ò lọlé mo ní kó bá lọlé ìyá ó lóun ò lọ. ó wá ní ní ọjọ́ yẹn ṣé mi pé mo ti ń sọ nísìn mo dẹ̀ tún fi ojú ẹ̀wọ̀n mo dẹ̀ tún gbé ọlọ́pàá ṣẹ́nu pé ẹni tó bá purọ́ ń sìn ọmọ ní ọlọ́pàá ẹlẹ́rìí wà níbì kan àbí ẹlẹ́rìí ti kú dànù ṣó ti eyín ṣẹ́bi pé mo tún gbé ojú ọlọ́pàá Nigeria police tí mo gbé ọmọ yẹn lọ wájú ẹjọ́ ẹ pé kó ṣàbámi kọ ọ̀rọ̀ sílẹ̀ o in case of incasity tí mo ní bó ṣe dé bá ṣe dé police station tí àwọn dispatch rider wá lẹ́sẹ̀kẹsẹ̀ náà bọ̀bọ́ kan wá wọ́n pè bọ̀bọ́ yẹn ní Rótìmí tán ní four one ṣé ti yẹ yín bẹ́ẹ̀ tí wọ́n wá pé DCO yẹn DCO ní káńtà la kọ́kọ́ wà káńtà yẹn wọ́n kọ́kọ́ gbé lọ sọ́dọ̀ DCO láti káńtà suddenly from sudden from DCO's office nígbà táwọn people yẹn yabo bẹ̀ yẹn wọ́n ṣe kí ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ I mean lady yẹn lọ sọ́dọ̀ DPO ẹ̀ẹ̀kan péré ni mo lọ sọ́dọ̀ DPO yẹn if not n DPO yẹn dáadáa ọkùnrin ní DPO DCO jẹ́ obìnrin ọmọ Ìgbò so DCO dìde ó lọ sọ́dọ̀ DPO nígbà tí DCO máa dé padà dé ó mú pépà ó run papọ̀ ó sọ pé ẹjọ́ ti parí ọjọ́ tí mò ń sọ yìí wọ́n blọ́ọ̀gì kinní kan ní ọjọ́ náà lọ́hùn blọ́ọ̀gì yẹn sọ wípé ẹ̀ríẹ́ntà no eh, ẹ̀ríẹ́ntà ìyàwó Chief Jide Kosoko I mean Prince Jide Kosoko ipò ní accident wọ́n wá kọ sínú bẹ̀yẹ pé Bísọ́lá Badmus kú wọ́n gbé àwọn méjèèjì papọ̀ ṣe ń gbọ́ bí mo ṣe rí headline yẹn báyìí mo wà lọ́fíìsì ẹni yẹn bí mo ṣe ń sunkún mo kàn pariwo ní n bá sunkún n bá pariwo ló bá ní whatsapp mo ní look at this girl kìnnìkan kìnnìkan ó wá ní ẹ ipe tó bá kún kọ ẹni tó ṣe ìkà tó máa ń ṣe kìnnìkan kìnnìkan máa ní no no no no no no ọlọ́pàá yẹn sọ fún mi kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ tí n bá sọ mo ní ẹlẹ́rìí ẹlẹ́rìí yẹn wọn ò ní fẹ́ ṣe ẹlẹ́rìí but mi lè àbí mo lè kúkú story wọ́n mọ̀ àwọn èèyàn mọ̀ gbogbo tí mo sọ pé kò sí rán bẹ̀ àkàn lè sọ tán ni mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé eyín tó tò mọ́ra wọn eyín tó ní tó gbé ká tó gbé ra wọn pọ̀ eyín adépèlé ni wọ́n máa ń pè mélòó la fẹ́ kà bẹ̀ tó bá kà míì míì á máa hide áhídì kékeré báyìí á máa dàbí eyín ọ̀ká ṣó ti yé yín bí kéyìn jẹrà kán lọ ṣèmí sí ní turkey ṣó ti yé yín. Hmm. àìmọ̀ níbọ́dì o bọ̀ mi kì í jalè mo níbọ́dì mi kì í ṣe ìwà burúkú ṣó ti yé yín téèyàn bá ṣẹ̀ mí tí mo ti ṣe dáadáa fún tí mo expect dáadáa padà tí ò bá ṣe dáadáa ṣùgbọ́n kó má fi burúkú sọmọ àkó máa lépa ẹ̀mí mi tí mo ṣe dáadáa fún ẹ so tí bá ti ṣe dáadáa fún yàn tó wá lépa ẹ̀mí mi mo ní right láti ṣẹnu gbòǹgbòlà láti bu ẹni náà láti ṣàlàyé kí ṣe pé bíbú torí èébú mi kò ṣe nǹkan kan bọ̀ láti tú àṣírí ẹ̀ kí n sọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ so ọmọ yẹn ni mò ń sọ ni mo ní mo gbé lọ síwájú ọlọ́pàá ọjọ́ tí mo post ọmọ yẹn sìn people don't understand the reason why mo ti fẹ́ sọ ọ̀rọ̀ ọmọ yẹn lọ́jọ́ tí mo ti sọ̀rọ̀ Zaria ní àkọ́kọ́ yẹn lẹ́lẹ́kejì yẹn pé kí n gbé o fèsì ọmọ yẹn jáde now ẹ lè má dá fẹsẹ̀ ọmọ yẹn mọ́ because ọmọ ó ti bímọ sí ọmọ yẹn máa tẹ̀sí ọmọ yẹn á ti máa wọ bíi two three years àbí kó tẹ̀ ti wọ four years gan ó ti ṣe bí ipò marry irú marriage yẹn ń sẹ́ máa sọ pé kò ní crash ṣé ó ti yẹ yín ọmọ tó ń ti gbé poison fún ó wá ṣàsọ fún mi ṣá anyway níjọ́ yẹn pọtọ́jọ́ tó kọ́kọ́ confess fún mi yẹn mo sọ fún pé lórí burúkú ni wọ́n má gba omi ò tiẹ̀ mọ́ pé ó ti máa gbọ̀n nǹkan sóúnjẹ fún wa torí ẹ̀ ló ṣe kọ́kọ́ àtàkọ ọmọ ọ̀dọ̀ mi wọn àtọmọ ọ̀dọ̀ mi wọn jàjàjàjàjàjà ọmọ ọ̀dọ̀ mi yẹn náà títí títí tí gbogbo wọn ṣàṣẹ́ẹ̀tì ilé wa sínú problem títí ọmọ ọ̀dọ̀ fi lọ ṣó ti yẹ yín ọlọ́pàá kan olúṣọlá ẹ̀rì tí mo sọ pé mo mú lọ sí ibẹ̀ tí mo fún two fifty thousand kó lóun fẹ́ lọ fáìlì kìíní kan wá láti àbújá ṣó ti yẹ yín ọlọ́pàá yẹn ló ó tún déètì ọmọ ọ̀dọ̀ mi tí mo sọ pé ọmọ ègùn yẹn tó mo máa jọjọ sọ̀rọ̀ kó ṣe báyìí báyìí fún mi kò ṣe ẹ̀yìn Wàsíù Àyìndé torí yẹn náà máa ń ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé Olúṣọlá Ẹ̀rìn lára àwọn ọlọ́pàá tó tẹ̀lé Wàsíù Àyìndé ni. ẹ̀yin èèyàn kan ẹ máa ń sọ pé àwọn èèyàn ń sá ṣé ń sọ kọ́kọ́ fún yín mo fẹ́ sọ àṣírí kan fún yín lónìí. ó ní ọlọ́pàá kan ọlọ́pàá ó sọ̀rọ̀ Wàsíù fún mi ní ọjọ́ kan èmi rò pé Wàsíù ẹ mọ kí èèyàn máa jẹ́ ọ̀tá èèyàn kó má mọ̀ ìpọ̀ta ẹni kó tún wá máa fẹ́ ṣoore fún un it happen to many people torí ẹ̀ nígbà mìíràn ọlọ́run lè má fi ọ̀tá ẹ̀ ó lè má fi wọ̀n ẹ́ dáre ọlọ́run dẹ̀ lè tún fi wọ̀n ẹ́ torí ìfẹ́ tó ní sí wọn tí wọ́n dẹ̀ máa ní sí ènìyàn kó wá wípé máa change ṣótiyé ọ̀tá tí ọlọ́run bá ti fi wọ̀n ẹ́ tó bá fi wọ̀n ẹ́ dáadáa ọ̀tá tí ọlọ́run bá fi wọ̀n ẹ́ dáadáa tó fi wọ̀n ẹ́ dáadáa ọlọ́run ó fẹ́ kó ṣọ́ra nípa wọn ni ṣó ti yé olúṣọlá ẹ̀rì jẹ́ pé mo ti ń sọ mọ́ra wọn báyìí ń sìn ìgbà tọ́mọ yẹn kọ́kọ́ confess fún mi mo ń bọ̀ nípa olúṣọlá ẹ̀rì yẹn ọlọ́pàá náà ni ọlọ́pàá obìnrin ti bí yẹn ń sì yàtọ̀ sí pé wọ́n ní kó fa kéèsì yẹn ya níjọ́ yẹn mo dẹ̀ máa ń fún díẹ̀ dẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí rán ọlọ́pàá tẹ̀lé mi kán máa tẹ̀lé mi kiri tèmi máa rí i pé wọ́n ń ṣe dáadáa fún mi tán máa máa yìnbọn fọ́ta mi ọlọ́run ó ṣe o ọlọ́run ò ṣe o jẹ́ n kọ́kọ́ sọ ti olúṣọlá ẹ̀rìn yẹn àbí ọlọ́pàá lára àwọn ọlọ́pàá kò sí ìwọ̀n tí wọ́n ti try láti ṣe fún mi ìkan nínú ọlọ́pàá kan tó máa ń tẹ̀lé mi gbà yẹn mo mọ̀ ọ́ personally ọmọ yẹn lára bọ́ yẹn later ó máa ń tẹ̀lé k1 later náà ó wá ṣiṣẹ́ fún MC ọmọ ẹ̀pẹ́ ni olówù so ó máa ń sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tí n bá ti wà ní South Africa tèmi ò lò kéwọ̀ máa ń lò but kéwọ̀ ò mọ̀ tẹ́lẹ̀ I think through mi ṣó ti yé yín so gbogbo wọn náà ni wọ́n máa gba gbogbo iṣẹ́ tí ọ̀run sàn but yẹn wá sọ̀rọ̀ fún mi níjọ́ yẹn pé à ah, pé ọlọ́run ló tiẹ̀ yọ aláàjì pé àwọn jáde lọ pé wọ́n embarrass aláàjì ní. Ni shoprite kéwọ̀n ni pé wọ́n fẹ́ wọlé sí ṣọ́ọ̀bù kan nínú shoprite so wọ́n wá wọ́n dẹ̀ wọ́n ti ó ti wà written pé they must not come with pistol or anything so wọ́n ṣà ó wọlé bó ṣe lọ wọlé nìyẹn wọ́n wá ṣẹ̀ka rẹ̀ àwọn security wọ́n ṣà bá ìbọn lára ẹ̀ pistol tí wọ́n àrà zíjọ́ yẹn tó ọlọ́wọ́n pọ̀ lọ́pàá nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣó ti yé yín ṣe wọ́n kàn pa mọ́lẹ̀ káwọn global news má gbé ni so ti máa ń sọ̀rọ̀ lórí social media yìí tí wọ́n bá jẹ́ kéèyàn gbé àwọn news gan wọ́n ń ba ayé wọn jẹ́ wọ́n ń pa wọ́n dànù talkless of àwọn Facebook àwọn eléyìí ṣòtiyé so wọ́n ń bá àwọn paper fà eléyìí story yẹn yẹ kó wà ní paper gan èmi tí wọ́n á wò ń gbà yẹn pé mo wá wò pé ah, ọ̀rọ̀ tẹ́ni sọ yìí náà kẹ̀dẹ̀ tó ṣe tẹ̀lé jáde láti lọ sọ fún mẹ́ni bíbí èmi tí wọ́n á pe Wàsíù Àyìndé ṣe mọ̀ pé tí o bá ti gbé call ẹ máa send message mo wá mo pè é ṣó gbé ní ẹ̀ mo ṣàṣọ mo ní kó bà kẹ́fù pa pé nǹkan báyìí báyìí ni mo náà mi ní kó bà kẹ́fù mo ní mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ èmi wá bí pé mo fẹ́ sorry fún èèyàn bí ẹni tó like ṣó ti yé bẹ́ẹ̀ àṣẹ nǹkan tèmi ṣe yàn àṣẹ offence ni ẹ̀mọ́ nǹkan tó ń ṣe fún bọ̀ yẹn wọ́n gbé bọ̀ yẹn lọ sí Sambisa Bible lélẹ̀ kò pẹ́ kò jìnnà wọ́n transfer àbọ̀bọ́ yẹn kò ní èkó wọn ò wọ́n kàn gbé lọ sí Sambisa ni straight away wọ́n gbé lọ sí Sambisa. ṣé mọ̀ mi ò rí tí bá wá sí nàìjíríà kò sọ pé à ah, princess wọ́n máa ń pè mí princess because wọ́n mọ̀ pé ẹ̀pẹ́ i'm popular with princess princess kí nìkan kiri kan wọ́n á ní irọ́ ni ah. gbà tó sọ̀rọ̀ yẹn pé òun ò mọ nǹkan tó ń ṣe o wọ́n kàn tẹ̀lé transfer ni ó tún wá ní ẹnìkan tó fẹ́ fébọ̀ mi ṣe ní gbogbo àwọn ọlọ́pàá àwọn èèyàn àti gbogbo ẹni tó bá wà ń sọ̀rọ̀ ni wọ́n á ní kó má fébọ̀ mi èyí tó bá fẹ́ fébọ̀ mi wọ́n àtáàkì ẹ̀ mi tí ì mọ àwọn politician mi tí wà sórí Facebook wá sọ̀rọ̀ politician kọ̀ọ̀kan o kẹ́ ẹ lè mọ̀ pé kéwọ̀n ló wà ń bẹ́ẹ̀ kédọ̀g kéjàtìjàtì òun ni sáré à ń ṣiṣẹ́ fún o gbogbo àwọn tọ́ọ̀gì sọ́wọ́ àǹgárájì yẹn òun ni wọ́n ṣiṣẹ́ fún o àtẹ́fẹ́lẹ́ after stories bọ̀ kò kàn mí bọ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ tó kàn mí ni pé they dealt with me wọ́n ti ṣèkà fún mi ó dẹ̀ ń wù mí kí n rí ẹ̀san gbà kí ọlọ́run bá mi gbẹ̀san lára wọn kó ṣojú mi kòrókòrò báyìí ṣó ti yé inú mi á dùn bọ̀ mo kàn ń fún yín ní àwọn point kẹlẹ̀ mọ́ pé kò sẹ́ni tó ń parọ́ mọ́ wọn they are evil bọ̀bọ̀ yẹn ó wá di ní ọjọ́ kan ó kàn sẹ́ni àìsí mi mo pè é ṣe mọ̀ pé tí máa ti dé sí nàìjíríà tí máa fẹ́ jáde ni máa ń pè wọ́n tí máa ń bọ̀ náà kí tó délé yẹn mo lè sọ pé mo ń bọ̀ ní nàìjíríà àbí kí wọ́n má dé nǹkan kan bẹ́ẹ̀ àbí kí má tiẹ̀ sọ fún yàn kí n kàn délé so tí máa ti fẹ́ jáde i will need them ó kàn sẹ́ni àmọ́ wá rí pé nọ́mbà ò lọ ó wá di níjọ́ yẹn lọ́lẹ́ ọjọ́ yẹn ó kàn sẹ́ni ẹ lò sí mi ẹ lò mà ní kankan kan mọ́ ní à ah, olówù rẹ̀ ń bá wo olówù ń bá dẹ̀ sọ pé ó ní à princess ẹ kalẹ́ mà ẹ gbọ́dọ̀ mà báwo ni adáàdì ńkọ́ ọmọ ńkọ́ sarah ńkọ́ ẹ ṣàbẹ̀rẹ̀ everybody ṣọlá ńkọ́ yẹ̀nà mo ní mo ti ń gbé lájà ó ní sambisa ló wà báyìí nínú wọn máa wà bí inú wò báyìí ló ní kí o torchlight bí kékeré báyìí ni wọ́n tàn ló ní kí n jẹ́ kó pé wọ́n gbé òun lọ sí sambisa ó ti wà ń bẹ̀ ó ṣáà ń gbàdúrà kó ṣáà gbé òun padà nítorí pé mo ó sọ̀rọ̀ fún mi pé wọ́n mú kéwọ̀n pẹ̀lú ìbọn ṣé mo pé òun kàn sọ fún mi kò sọ fún mi pé ó kàn wípé à kéwọ̀n wá bìí ni pé ó lọ bí ìpótò tú àṣírí òun yẹn kéwọ̀n ò fẹ́ káṣírí nǹkan burúkú tó bá ṣe kó tú sẹ́nibọ̀dì kéwọ̀n ò fẹ́ kó ń ṣe ìkàláyé kó tú sẹ́nibọ̀dì wọ́n gbé lọ bọ̀bọ̀ yẹn olówó ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ fáìlì ó lè wà ní iṣẹ́ ọlọ́pàá ń sìn ẹ̀ mọ́pò ni àwọn mobile police ni ẹ lọ wò ó bóyá ìwà níṣẹ́ ọlọ́pàá ẹ lọ wò ó bóyá àwọn ògbé lọ sí sam ibi ibẹ̀ rí tí mo sọ yẹn rí. another police ṣe rí ìkọ̀tún police station ló ń kàn tó ọ̀dọ̀ wa tí kẹ̀sì yẹn bá le jù normal ní kan gbé lọ sí ìṣẹ́rí ìṣẹ́rí ló dà pé head wọ́n pè ìṣẹ́rí ní sonkinní kan ṣá ṣe àwọn pé sóònù yẹn so ó high ju ìkọ̀tún lọ ìkẹ́sì tó bá ti le àbí tó máa sọ pé kinní kan bá ti wà ń bẹ̀ wá ní lọ sí son kinní that is ìkọ̀tún yẹn i mean ìṣẹ́rí yẹn àwa dé ìṣẹ́rí i mean lálẹ́ ọjọ́ ti bí ọjọ́ yẹn was christmas time mo wà nínú ilé ẹ̀ pé things are not good they are torturing my life for no reason wọ́n máa purọ́ mọ́ ẹni o ṣé àwọn pé kéwọ́n ń ṣe ìsọtí dọ̀là òkè. Okay tí kẹwẹ́ ni ò bá ń ṣe olórí burúkú tí ò bá ń ṣe terrorist olórí burúkú ni máa yẹ tí ò bá ń ṣe terrorist kí ni ò ní sọ fún ọkọ tẹ̀ fún mi passport bá sọ pé mo fẹ́ wá sí nàìjíríà kí ni wọn ní sọ pé kó wá ok Auto Bola is lying she's a liar she's it and that kó sọ pé kí n wá mi ò sọ èmi mo ti di citizen Canada ok o kí n padà wá sílùú mi kó bọ̀ kó máa sọ pé you cannot come to Nigeria cannot come to Nigeria because they are terrorists they are evil. They don't want their secret to be open. Now, I'm coming. Ọ̀rọ̀ Zaria mofisi. mo fi sí. But láti mọ nǹkan tí ó ń ṣe kẹ́lẹ̀ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ kó lè yé yín dáadáa. Ọlọ́pàá kan wà ní ẹni eh, ìkọ̀tún yẹn. DCO ọmọ Ìkòròdú ni mi ìrántí orúkọ ẹ̀ mọ́. Okay, wọ́n need dìímù. Wọ́n need dìímù. God bless you area. God bless you. Thank you ọlọ́pàá kan wà ní ìkọ̀tún yẹn òun ló jẹ́ dc obẹ̀ níjọ́ náà lọ́hùn mo jókòó nínú ilé mi tí bá ti jókòó jẹ́jẹ́ tí wọn ò gbúrò mi like mi jáde mi ò gbé mọ́tò jáde àbí mi dẹ̀ sọ pé ókè o kí n ṣí gate kí n kàn ṣe àyàbí kí n lọ sí báńkónì kí n dúró síbẹ̀ kó ṣàrí mi àbí kẹ́nìkan bá mi sọ̀rọ̀ they will be looking for wọ́n lè ní kọ́ lọ́ máa sọ̀kò sínú ilé yẹn olórí burúkú ni, nìyí báwo olórí burúkú ni k1 is a terrorist mi ì bá yẹ̀ jẹ́ o bọ̀ tó ti ṣèkà fún mi gan oore ọ̀fẹ́ tí mo ń lò lónìí ti ọlọ́run ni kì í ṣe tèmi tí tèmi wọ́n ti finish a long time ago thank God for the grace of God pé mo ti gbàdúrà síwájú ọjọ́ ibi ẹni yẹn wà wípé irú nonsense wo nìyẹn ah ó dẹ̀ yìí lẹ́dẹ̀ ní lémọ́lẹ́mi ni ẹ lè jẹ́wọ́ lọ́wọ́ níbi ìjẹ́wọ́ lọ́wọ́ àwọn olóbẹ̀ wọn mo ní àwọn kan míì tí ẹ̀ dárúkọ pé wọ́n ń jọ ìmúni bọ̀tà àwọn ọmọ gáràjì àwọn kan ṣáà ń bẹ̀ wọ́n wọ́n máa máa disturb ẹni ló bá ní wọ́n sọ̀kò sínú ilé tẹ́ máa fọ́ gíláàsì fún mọ́tò ṣé gbogbo ẹ̀ wá fún mi lọ́lọ́pàá iṣẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ sọ́lọ́pàá yẹn kò pé ọjọ́ mẹ́ta bí ọ̀sẹ̀ kan ó pẹ́ jù wọ́n transfer ọlọ́pàá yẹn náà kúrò ní sọ̀rọ̀ àníyàn lọ́ọ́ bíbí tó jìnà ọlọ́pàá yẹn ọmọ Ìkòròdú ni in fact nígbà yẹn ó fún mi nọ́mbà ìpé tán bá ti ṣe mi yàmàyàmà sí mo ṣe mọ̀ ń gbà yẹn ni torí pé ṣe mọ̀ mi ò kíìpù nọ́mbà àwọn old friends mi tó jọ́lọ́pàá mo mọ ọlọ́pàá gan ṣó ti yẹ yín ṣe mọ̀ pé mo wọ̀ ẹ̀nú ṣe mọ̀ pé nínú ọlọ́pàá náà máa wá but this one ó fún mi nọ́mbà pé ah your number your house àwọn ọmọ kan ládùúgbò àwọn kan ń bẹ̀ wọ́n sáré àní òun náà máa gbéṣẹ́ yẹ fún K1 dẹ̀ wà nínú ẹ̀ àti pàṣọ olórí burúkú olè jàgùtà ẹ má fojú di pàṣọ o pàṣọ pàṣọ náà máa ń ṣe ritual gidi kan ẹ má dẹ̀ gbàgbé kì í ṣe pé a fi borúkọ pàṣọ jẹ́ ó ti ja olè rí ìbọn ó ti gbé bọ̀ rí ó ti yé kì í ṣe pé a purọ́ mọ́ ẹ̀yin fáǹsì ẹ̀ bá bínú ẹ̀ lọ pokùnso à ń sọ tòótọ́ ọ̀rọ̀ torí ìkà kan ṣe fáwa wọn ọ̀dẹ̀ no retreat no surrender ní géèmù yẹn là ń pe géèmù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó ti eyín káwọn èèyàn fẹ́ ba tèèyàn jẹ́ tán tán bá rí ẹ tó ń bù kán bá ẹ kán fẹ́ paná ògo ẹ kán fẹ́ paná gbogbo nǹkan ẹ kán fẹ́ gbé ẹ wálẹ̀ pátápátá ẹ̀yin ọ̀rẹ́ ẹ àtẹ̀yin fáǹsì ẹ tó bá bí yínú tẹ̀lé ba sọ̀rọ̀ pé ẹ fi wúmà yẹn lẹ̀ ẹ jẹ́ kó ṣe tiẹ̀ ẹ ẹ máa lọ pokùnso wọ́n ní eré abẹ́ police station god bless you má yẹn fún mi ní nọ́mbà ẹ wá tún ní òun wà lórí Facebook ṣó ti yẹ yín bẹ́yẹn ó ní mo wà lórí facebook níbẹ̀ ni no mi kò tiẹ̀ béèrè lọ́mù pé mo wà lórí facebook bó ṣe fi nọ́mbà ẹ̀ sórí fóònù mi mo tan mi mo store orúkọ wọn gbà ẹ̀ so ẹ mọ̀ normally ó kàn bẹ̀rẹ̀ sí suggest facebook mo kàn rí wọn ọlọ́pàá mo wá tẹ request fún wọn lórí kinní mi bí mo ṣe tẹ request fún wọn yẹn bóyá kéwọn ọ̀dẹ̀ ló lọ ń ló máa lọ suggest ẹ̀ bóyá a fẹ́ mọ gbogbo nǹkan tó wà bóyá mo ti tú àṣírí òun míwàá mi ò sọ wọ́n sọ̀kò sílé o torí gbogbo wọn gan mi méjì mo lè dárúkọ nínú wọn ṣe ti ọdún sáà yàtọ̀ sí pé kí n débì báyìí kàn sọ pé tán kàn ti kùkùrú sí àwọn létí pé ta ló wà níjọ rẹ̀ kàn ní kéwọ̀ kẹ́ jẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ́mọ bàbá sọ àwọn bọ̀ náà àwọn bọ̀ náà ṣó ti yẹn yín I don't even know kí ni mo ṣe kẹ́ lè mọ̀ pé òun gangan ló wà nídìí ìgò tó ṣe gbogbo òṣì yẹn nítorí póbìnrin pé wọ́n ní wọ́n bí ọmọ mi ìbímọ fọ́kàn fẹ́ẹ́ fi rope mi so that àwọn èèyàn máa sọ pé ó ń bá mi jà nítorí ọmọ ni mi ìbímọ tí n bá bíbejì má fi proud ni má ní ọmọ lónìí tí má máa sọ pé Sarah tell your sister to do this tell your brother to do this you know it will be a prize to me pride ni ọmọ tó bá gbọ́ pé mírọ̀ ńlá lọmọ lóòótọ́ o òdodo mírọ̀ ńlá lọmọ wà láyì orí jẹ́ kémi náà ó lè bí o mo ti bí ètí mo bi kó má kú orí jẹ́ kémi náà ó lè bí o ṣòtíye i prayed i know mo mọ̀ nǹkan tí ọmọ jẹ́ ṣòtíye yín bẹ́yẹn mo jẹ ìyá ọmọ gan kí n tó bí eléyìí èyí tí mo bí tó wọ́n fi yọ mí yẹn mi ìgbẹ́ àbí tó bí erékeré wọ́n ṣe máa ń sọ tó bá gbọ́ erékeré ṣòtíye but ẹja fi yẹn lẹ̀ yẹn kọ́ là ń sọ sí à ń sọ̀rọ̀ àwọn ọmọ tó gbọ́rọ̀ sí àwọn òbí wọn lẹ́nu ọmọ gidi ọmọ gidi ni gbogbo ọmọ mi o torí mo máa ń ṣépè gbogbo ẹni tó fọmọ nà mí ayé wọn máa ta last last ni mo bá gbé nítorí mo fẹ́ sọ nípa máa mo wá accept máa ẹ̀ nígbà tó ń sọ jẹ́ ẹsẹ̀ sí mi lórí àkáǹtì mi kan kì í ṣe lórí àwọn Princess Bọ́lá yìí mo open many Facebook tó yẹ pé Wàsíù Àyìndé ọmọ Wàsíù sọ pé kí n ṣọ́ọ̀tì àwọn méjì kan down lórí Facebook mo tún sọ fún mo tún pìrìnà fún bí ìmàmọ́ ṣọ́ta wọ́n fẹ́ pa ọ̀tá mi nì ilé tí mo kọ́ yẹn ó lé ní Wàsíù ó lé ní Koko Zaria Koko Zaria Wàsíù ló ń ṣiṣẹ́ fún àti Efele Ìjẹ̀bú mo ti sọ dáadáa Efele sọ many things nígbà yẹn yàrá pé mi ìmọ́tò ẹ̀ náà wọ́n sọ pé wọ́n ṣe terminate ọ̀gá ẹ̀ ọ̀gá Efele mi ìlẹ́fẹ́ nu mi tún ẹ ṣe òkè wọn kédọ̀gì nìyí kò dẹ̀ sí ẹ̀ bá àmọ́ gbogbo president tó ti wà ní gbogbo nàìjíríà kan láìkẹ́ ọlọ́run kórìíra ẹ̀ fún nǹkan tó ṣe fún mi you are hate by God to God you are part of trouble that Nigeria is facing to God mo wá rí i pé mo á àdìmá ẹ̀ mi comment abẹ́ wọn rí o mi but ẹ̀ tó ń sàmì ẹ̀ kò pẹ́ kò jìnnà mo kàn rí pé máa yẹn náà kàn di méjì ni like Facebook máa yẹn náà wọ́n máa kọ́pì ẹ̀ á di méjì tí mo ti fi mọṣẹ́ ọwọ́ K1 torí ẹ̀ ti máa ń sọ̀rọ̀ pé K1 ló wà nídìí ọ̀rọ̀ kan wọ́n kàn máa sọ fún mi pé ìjọsìn you are too assimilate you are too wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n á sọ òyìnbó tí wọ́n ti lọ kà ní inú dictionary tí wọ́n á sórí àwọn òyìnbó táwọn èèyàn ò lè kọ sílẹ̀ àwọn òyìnbó kókóró ṣì yọnu sẹ́ẹ́ wọ́n ṣàtúnṣe àmà yẹn lọ torí pé ó try láti fún mi ní ọlọ́pàá kí ọlọ́pàá yẹn lè bá mi lọ kú ni wọ́n dáhùn kó fún wọn wọ́n ni. màmá yẹn tó dẹ̀ tí wọ́n lọ mú ní ọjọ́ yẹn màmá tó rán wọn yẹn màmá yẹn ní ìgbà tí wọ́n kó ẹrù mi nínú ilé nínú ilé Koko Zaria tí mo rẹ́ǹtì yẹn màmá tí wọ́n lọ mú ní ọjọ́ yẹn pẹ̀lú ọmọ ẹ̀ tán ni wọ́n tó máa ń bẹ àwọn ọmọ kan máa sọ̀kù sílé màmá yẹn ó ní màmá olómi tó ń tomi fún wọn ní àdúgbò mi tí òun jẹ́ kẹ́nìbọ̀dì ṣomi sádùúgbò tí mo ṣomi sí wọn ládùúgbò màmá yẹn ló ń tomi tó lòun bíi ó máa ń ṣe bíi pásítọ̀ báyìí ó ní church tí mo ra tí mo ní mo ra instrument fún tó lòun fẹ́ instrument lò ìyá wúrà ni wọ́n ń pè ó ní ọ̀já báyìí ṣàkíní ọdún òkìní ló ń ṣe ń gbà yẹn ó ń ṣe pátì APC ló ń ṣe ah a lè blame àwọn míì àkàìmọye àwọn tó jẹ́ leader APC náà ní mọ̀gbọ́n wọn kàn máa kóyàn ní àtàwé àtàsíyàn àti káyé àti àwọn alágbára ìkà burúkú àtàwọn ọ̀dájú ènìyàn anyway ṣá màmá yẹn ni Koko Zaria ló bẹ kí lorúkọ ẹ̀ Dámilọ́lá ẹ̀gbọ́n ẹ̀ tó ń kọrin pẹ̀lú òbí òbí rere tóun àtòbí rere bóyá wọ́n fẹ́ra wọn gbà kan tó ní wọ́n tó pẹ̀lú òbí rere ló sọ fún mi pé bóyá wọn ni wọn ní kò ń fẹ́ pé bọ̀ tòun ti lọ wò ó nbìkan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn lady yẹn bọ̀bọ̀ yẹn àti kan báyìí tó máa ń pè máníjà ẹ̀ báyìí bí àbúrò Dámilọ́lá yẹn náà ni nígbà tí mo sọ pé mo fẹ́ lọ sọ́dọ̀ bàbá Akínolú ní ọjọ́ yẹn pé mi ò nígbà o adénúlé mo sì ní ọdún kan àtoṣù mẹ́rin nínú ilé ẹrù mi wà ń bẹ̀ ó dẹ̀ kó ẹrù èèyàn dẹ̀ ti ń gbélé ò dáwó padà fún mi ní ìrẹ́rù títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ understand mo rent apartment ṣe mọ̀ pé ìyá olójú dúdú òsínwín àgbàlagbà tába ti lọ gbé fídíò ẹ̀kan tí ò dá wọn lọ gbé ibi tó ti gbé àwọn aṣọ ṣáínà ṣe mí lóore wọn lọ gbé sókè aláyé bàjẹ́ ìgbà tí ẹ wá sórí social media ni wọ́n ṣe yín lóore tí wọ́n bá jí owó owó tó ń jí ni wọ́n fi ṣe yín lóore náà wọ́n fi ra staff yín náà fi ṣe gbogbo ẹ̀ fún yín owó òbàyé jẹ́ ni owó poison májèlé tẹ bá gbé pé májèlé lẹ̀ ń wọ̀ bí aṣọ májèlé lẹ̀ ń jẹ bí oúnjẹ òun ni èèyàn láyé bàjẹ́ ẹ má tó ṣèdè ẹ call me out kí n wá ba kí n bojú yín jẹ́ kí n iṣẹ́ sáwọn èèyàn kan ò lè ṣe kí wọ́n á ṣe fún yín dáadáa èrò lè máa pọ̀ mi báyìí kí n sọ fún yín pé mo fẹ́ mọ ẹni tó wà lábẹ́ kí n yẹn kí n ba ayé yín jẹ́ àmì káyé yín bàjẹ́ látọwọ́ ọlọ́run wọ́n transfer máa yẹn ṣòtìyé máa yẹn wá di méjì wọ́n tún wá fi picture máa yẹn again another picture of that police officer wọ́n wá fi request me. do you understand? wọ́n á fi request mi ó di méjì lórí platform yẹn kéwọ́n ló ń ṣe. ọjọ́ kan mo wá ní débi pé àwọn tó ń rẹ̀ǹtì lé nínú ilé mi àwọn tó ń rẹ̀ǹtì lé nínú ilé mi gbogbo àwọn boys náà plant wọn sínú ilé mi kò ń ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn láti ilẹ̀ ni wọ́n ti ṣe ìgbà tí mo parí ilé yẹn tí mo fi mọ̀ pé àwọn ló sọ fún mọ́mì mi pé kó má wá sínú ilé yẹn wọ́n máa purọ́ fún mọ́m sí mi so that wọ́n lè gbé ilé mi tàbí kí wọ́n ní bad plan fún èmi ọmọ mi àti bàbá ọmọ mi àní ìjọ kan ṣe náà lọ gbé píṣọ wọn ṣe píṣọ pàṣọ ó ga báyìí ńlẹ̀ ó ga gan ni àwọn píṣọ náà máa ṣe dúró yẹn wọ́n dẹ̀ gbé wá torí pé mo lọ sí wọ́n ṣe kí ni wọ́n ṣe ń jọ yẹn tí pàṣọ wà bẹ́ẹ̀ pàṣọ ló kọrin pati lanko wedding lanko ọmọọba Dubai wọ́n dẹ̀ ṣe wọ́n wá iṣẹ́ mọ̀ pé kò wà lórí eh, eh, orí stage kò náwó fún wọn wọ́n dẹ̀ gbé pọ̀ wọ́n wá ṣe papọ̀ wọ́n ṣe gbé dé báyìí wọ́n sọ fún mi kán tó lọ ṣe o owó tó ń fi ṣe ń gbà yẹn bíi going to be hundred thousand ni o ẹ mọ nǹkan tó bá ṣe ní bírù nǹkan bẹ́ẹ̀ yẹn mọ bó ṣe máa tó mo wá mo sọ fọmọ ọ̀dọ̀ mi ọmọ tó wà lọ́dọ̀ mi ń gbà torí mo wá ń ṣèjọ ọmọ ọ̀dọ̀ everyday àwọn ló ń gba gbogbo ọmọ ọ̀dọ̀ mi wọ́n á kó sí gbogbo wọn nínú wọ́n á ní kán jalè kán sálọ àbí kán ṣoríṣiríṣi kán bẹ̀rẹ̀ sí dalé ẹrú Koko Zaria is going down tó ní wọ́n ń borúkọ òun jẹ́ ó wá ní ẹ gbogbo iṣẹ́ tán ti bẹ̀ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóun ò ṣe mọ́ bọ̀ tó ti ṣerú ẹ̀ rí ẹni tó kà àwọn èèyàn dẹ̀ yìí wò níran. inú ilé mi flat tí mo wá fi rent yẹn inú ilé mi yẹn mi ò sọ pé bóyá mo kọ́lé àbí mo boast because people don't want you to talk about anything tó bá sọ̀rọ̀ kan wá lọ gbé ilé Google àwọn tó jalè àbí ilẹ̀ tí wọ́n gbà tí wọ́n sanwó àbí nǹkan oníkan tó ń gbà tó ń fi ṣe nǹkan ogún ológun á lọ máa gbé èèyàn máa pose fáwa wọn ní ká máa congratulate wọn. bí mo ṣe ṣe báyìí mo ṣe flat tó wà lẹ́yìn mo ṣe fún mọ́mísì mi ni. tàwọn gbéńjẹ̀bọ̀dé wọn ò ní gbéńjẹ̀bọ̀dé wọn ò ní gbélé mẹ́rẹ̀ẹ́tì wọn o wọn á máa gbé lẹ́kọ̀ọ́ mọ́mì mi ni mo ṣe flat wà lẹ́yìn yẹn fún wọ́n kọ̀ mọ́mì mi lòun ò gbà ṣé ti yẹ yín ẹ̀yìn ìgbà tó wá yá mi lè fi ilé yẹn sílẹ̀ bẹ́ẹ̀ I have to put people there wọ́n wá plant èèyàn síbi àwọn ló máa ń múyàn wá tí n bá ti lọ sọ fún yàn pé mo fẹ́ yàn nínú ilé báyìí wọ́n ti gbọ́ wọ́n máa má tèèyàn tiẹ̀ báyìí ni they will mind to you as if they are the one bí pé wọn àwọn ló ń tọ́jú ẹ bí pé àwọn ló nílé bí pé àwọn ló ní pé wọ́n wà important then they will mind you they want to know everything about you they will be telling people you understand me wọ́n máa dúró tiẹ̀ gbágbágbá ni tó bá rí wọn tó bá dúró tiẹ̀ nígbà mìíràn ó máa rò pé wọ́n fẹ́ ṣe é lórí ni aburú náà fẹ́ ṣe they have a mission they have a plan they are targeting you ẹ̀ẹ̀kan lójijì náà kàn máa target ẹ nìyẹn wọ́n máa ń màǹtí ara wọn tìyàn ni àfòmọ́ ni wọ́n wọ̀n kì í dá dúró wọ́n bẹ̀rẹ̀ sí plant èèyàn sínú ilé mi yẹn wọ́n plant èèyàn tó yẹ pé ẹni tó ń plant sínú ilé mi ẹ ti kọ́kọ́ mọ tí àwọn tó gbénu ilé mi kọ́ máa bú mi wọ́n ní kọ́ bú mi kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ make ayé difficult fún mi wọ́n tún ṣe débì kan pé ọlọ́pàá kan tún dìde ní ọjọ́ kan ó ní ilé tí mò ń gbé yìí ó ní kí n make sure pé mo kúrò ń bẹ́ẹ̀ ẹ ti gbọ́ wọ́n ti gbé program rú ẹ̀ kan lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat rí tí à ń gbọ́ pé wọ́n sọ pé kéèyàn kúrò nínú ilé tó kọ́ ẹni yẹn béèrè pé kí ló ṣẹlẹ̀ ó mọ àwọn ní àwọn ọwọ́ wọn ló wà ń bẹ four one nine wọ́n máa sọ fún ẹ wọ́n máa sọ pé kó kúrò so that ara wọn girlfriend wọn nígbà yẹn wọ́n lè lọ gbé Bísọ́lá kọ́ lọ rẹ́ǹtì ibẹ̀ fún Bísọ́lá ẹ̀ wọ́n dẹ sáà wọ́n máa ń lo ilé ẹ̀bí handout torí gbogbo nǹkan tó bá ti ṣe sílẹ̀ tán wọ́n fẹ́ lobẹ̀ wọ́n fẹ́ wà kó wà ní ìkẹ́ wọn tó bá ti pa ọ̀tá ẹni yẹn wọ́n fẹ́ kẹ́ni yẹn wọ́n gbé píṣọ̀ yẹn wá mo ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan wọ́n gbé píṣọ̀ kan wá ẹ má bínú wọ́n gbé píṣọ̀ yẹn wá ẹ mọ̀ kan mo fi píṣọ̀ yẹn ọmọ ọ̀dọ̀ mi tó wà lọ́dọ̀ mi ń gbà yẹn wọ́n á ní kó mo ní kó ìmájì mo kàn ń sọ fún mo ní ìmájì ẹ̀ mọ̀ pé tó bá ti kù lọ́nu máa bá sọ̀rọ̀ mo ní kó ìmájì mo ní tí bàbá ọmọ mi bá rí mo ní kí ni impression táwọn people in create bí mo ṣe kọ́kọ́ fi wọn mọ̀ mo ní kó wọlé ah oníṣe lẹ́jọ́pọ̀ àtìyàwó ní kò lè ní ta fún ẹ. ọmọ yẹn náà mi mọ̀ pé wọ́n ti rà wọ́n ti gbé sọ́dọ̀ gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi lára wọn ni pàṣọ máa sọ yẹn náà máa jọ ya fọ́tò tó bá gbé sórí Facebook yẹn pàṣọ náà amúrọ̀bà gbogbo àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ ẹjẹ wọn Yorùbá yẹn gbogbo majority àwọn ọmọ yẹn tẹ̀ rí yẹn future yín náà ó ń blink o tó o bá gbé ọmọ ẹ sá fún ọ wò ó sórí future Yorùbá àtàwọn ọmọ kéékèèké yẹn náà future wọn dim gan kò bright majority of them to go women yẹn àwọn olórí burúkú tó wà ní gáràjì yẹn àwọn criminal tó wà nàìjíríà wọ́n ti báyé majority àwọn ọ̀dọ́ jẹ́ tó yẹ pé ó dìgbà ó di future kẹ tó mọ̀ èyí tó ń ṣe níbi ten years ago òun ló ń fara wọn níta nísìn ṣé ó ti yé èyí tó ń ṣe tẹ́ẹ̀tì mọ̀ sí òun ló máa tún fara wọn ní future I tell you kì í ṣe rọ́ wọ́n máa fi gbogbo àwọn ọmọ yẹn dàmí láàmú ọmọ tó kọ́kọ́ gbé kó wá máa gbénu lé mi ọmọ yẹn bàbá ẹ̀ ó máa wà lára àwọn tó wà lọ́ndà ẹ̀ sábọ̀dọ̀ olóbùkú yẹn ọmọ tó kọ́kọ́ ń gbénu lé mi yẹn bàbá ẹ̀ ọ̀rẹ́ Wàsíù ni ó ń gbé lamẹ́ríkà bàbá ọmọ yẹn ó ń gbé lamẹ́ríkà bàbá ẹ̀ náà kọ́ lè bọ̀ tó rà lọ fẹ́ bọ̀bọ̀ kan ọmọ yẹn bó ṣe kéré báyìí nígbà tó kọ́kọ́ wọlé ó kúnlẹ̀ báyìí ni tó lóun mú ní kò jọ ọ pé mi ò fẹ́ wà láàbí báyọ̀ mi ò dẹ̀ ń fẹ́ kàlejò torí mi fẹ́ fi bẹ̀rẹ̀ rent ibẹ̀ wà for like eight months mi fi rẹ́ǹtì fi rẹ́ǹtì fi rẹ́ǹtì ìgbà tí mo dẹ̀ ti pé mọ́mi tó lòun ò wá má ní wọ́n máa wá ni wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n jà fẹ́ gbénu lé yẹn ọmọ yẹn bú mi ni tó fi lọ gbogbo ọmọ tó bá ti ṣe dáadáa fún àwọn kékeré wọ́n máa kọ́ nǹkan máa rude wọ́n máa kọ́ nǹkan máa bú ẹ wọ́n máa kọ́ nǹkan máa ṣe torí ẹ̀ ó dẹ̀ ń fa ikú òjijì gan ni o tí yóò bá ṣe ètò kò mí lè pe ẹnìkan ó fẹ́ gbèjà ẹnìkan ó ti pẹ́ ta ti wà lẹ́nu kéèsì yẹn kó tó wá kí n tó wá sórí Facebook ní gbogbo géèmù yẹn ti yé mi gan géèmù tó ń gbá lórí Facebook ló ti yé mi tó yẹ ti bá ti rí wèrè kan tó ń dárúkọ ẹnìkan tó dẹ̀ pè mí ló ń bú wọn kàn máa pé lórí burúkú nìwọ ò ní pẹ́ ikú burúkú máa tó pa ẹ́ ikú burúkú máa tó pa ẹ́ torí mi ìṣẹ́ ṣe bó gbowó lórí èbí kò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí n bá sọ mo mọ nǹkan tí mò ń sọ téèyàn bá dẹ̀ wá fún mi ò ní wá fún ẹ torí mi ò kì í ṣe oníjà ń ṣe wèrè but owó mi business mi àti gbogbo nǹkan tẹ́ ṣe fún mi yẹn bọ́lọ́run ò bá pa yín run ọlọ́run ẹ máa jẹ̀yà ẹ̀ṣá ni ìyá náà lè ń jẹ báyìí ìyìn tẹ́ ẹ ṣe ní nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti lágbára nàìjíríà tẹ́ bá bí ẹ lọ sí amẹ́ríkà ẹ lọ tẹ́ ẹ dé báyìí náà gbogbo yín gbogbo dátà yín àti gbogbo yín tẹ́ lọ sí amẹ́ríkà yẹn náà gbogbo ẹ̀ pátá ló wà ní ní ogún ọdún gbóná ẹ jẹ sánná báyìí yà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Hmm bọ́ máa yégo ò bá béèrè lọ́wọ́ yín tọ̀run máa béèrè anyway wọ́n transfer the other guy yẹn mo ní nọ́mbà olúwo àmì olú àmì olówú yẹn mo ní píchọ̀ ẹ̀ gan lọ́wọ́ píchọ̀ ẹ̀ wà lórí fóònù mi bó ṣe sọ̀rọ̀ k1 báyìí tèmi wá pé k1 ní pé à bí pé mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àfẹ́sọ̀rẹ̀ wọ́n transfer ọ̀bọ yẹn straight away lọ sí ibi Boko Haram terrorist ni orí ló yọ ọmọkùnrin yẹn sọ pé òun ṣàǹgbàdúrà koríko yọ ni kó ṣàdélé láyọ̀ àtàlàfíà after some time mo wá ní wọ́n ti gbé òun padà mo ti travel out kó tó di wọ́n pé ṣé mo ti travel out yẹ yeah, mo ti travel out kó tó di ní pé wọ́n gbé òun padà wá sí i no mo ti ṣé mo ti travel out ṣá kó ṣáà sọ pé mo tí wọ́n ti gbé òun padà ó wá ṣiṣẹ́ nígbà tó wá padà dé wá ṣiṣẹ́ pẹ̀lẹ́ mi sí i wọn ò mọrí tẹ́lẹ̀ o ọlọ́pàá ti ikọ̀ tó yẹ kò tó ṣe fún mi lọ́lọ́pàá pé kò ń sọ pé tó má tún ti yọ mí lẹ́nu ládùúgbò yẹn kí n wá bá wọn òun máa fún mi lọ́lọ́pàá pé wọ́n ń ya wèrè ni pé kí mí ní mi ìṣe kankan fún mi ní mi ìṣe kankan mo tún ní àdúgbò yẹn gan mo tún ń ṣe dáadáa fún wọn àní mo sọ débi pé mọ́tò méjì tó wà nínú ilé mi nígbà kan nígbà tí Koko Zaria a máa fẹ́ wọ́n fẹ́ mọ iye bí tí mo dé máa fẹ́ mọ they want to know everything about you how much you have and where you get the money k1 gbogbo yín tẹ́ wà nídìí ọ̀rọ̀ mi tẹ́ ń ṣerú kan bẹ́ẹ̀ yẹn fún mi ọmọ ò ní pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ lágbára Èdùmàrè gbogbo ẹni tó ń ṣèkà fún mi tí mi ò wádìí ẹ̀ tó máa ń wádìí mi láti ṣe mí níbi láti dààmú ọmọ mi kí má bàa lè tẹ̀síwájú ọlọ́run á di ẹ lọ́wọ́ á di àwọn ọmọ ẹ lọ́wọ́ ọlọ́run á fi ẹ bá gbòòsò rí ayé ẹ ọlọ́run á jẹ́ kó pa ẹ́ nípa púpọ̀ ọlọ́run á fi ẹ́ lé ọ̀tá lọ́wọ́ torí bó ṣe wà tó jẹ́ ọ̀tá mi yẹn ẹ́ bó ṣe jẹ́ ọ̀tá ẹlòmíràn nìyẹn ọlọ́run á fi ẹ́ lé ọ̀tá lọ́wọ́ á fi ẹ̀mí ẹ̀ á jẹ́ kí ọkàn rẹ̀ àti ọ̀tá kan máa wá ẹ̀mí ẹ̀ láti gbà. àwọn people wọn wá ń disturb me disturb me disturb me disturb me. débi pé The Spirit of God said to me one day that I should start, I should stop telling them anytime they ask me for money, I should start giving them money. I should not give anybody money again. Wọ́n ní owó wọn máa máa béèrè owó lọ́wọ́ ẹ̀. Ó wá di ní ọjọ́ kan nígbà tí yẹn wá wá. Àbúrò mi olórí burúkú yẹn tó ń pè ní àtàǹgọ̀dé lẹ́yìn jíjó náà ọmọ arigidi ni o. Nígbà tí máa ralẹ̀ ẹnìkan báyìí tó pèrè ń wòlíì ti máa ń fún lówó tí mo ní mo fún ní owó kó lọ ralẹ̀ fún ṣọ́ọ̀ṣì wọn tó ń kọ́ ń gbà ẹ̀ oníkérúbà tí mo sọ̀rọ̀ ìkọ̀tún gbogbo àwọn kérúbà kiri ó sìn gbogbo àwọn kérúbà kiri ó sìn tó wà ní gbogbo sọ̀rọ̀ àǹtí tiẹ̀ ẹ má jà sọ̀rọ̀ mọ́tò ló máa ta bá wọn lórí that time yẹn a eh god má gbárí má pátá o kó má bàa fọ́ nugúnugún mi kì í ba tèèyàn jẹ́ mi ò kì í ṣèkà fún yàn mi ò rí tẹ́líbọ̀dì rò bí ṣe wà mi ì rẹ́dì fún ọ̀rẹ́ kankan tó máa jókòó báwo ni ọ̀rẹ́ mi mi ò fẹ́ ọkọ tí n bá máa fẹ́ kó jẹ́ ọ̀rẹ́ mi ọmọ mi kó jẹ́ ọ̀rẹ́ mi ó ti yé bẹ́yẹ kọ́mọ mi bímọ kán jẹ́ ọ̀rẹ́ mi lókèrè mo lè rí everybody kí n fẹ́ yín sí àyìn ṣé ti yé kó dẹ̀ ń ṣe pé mo jẹ́ òkúròrò àbí mo jẹ́ ẹni sí òòrùn mo lè ṣoore fúnyàn o but mi n fẹ́ too much familiarity bẹ́ẹ̀ yẹn là ní bye dot. woman yìí nígbà tí wọ́n transfer bọ̀bọ̀ yẹn tí So transfer ọ̀gbẹ́ni tibí yẹn so gbogbo àwọn èèyàn tó máa ń ṣe dáadáa fún mi tó ń fẹ́ render assistant tí wọ́n attack wọn do you think people want to come close to you and then they be telling you àjẹ́ ló ń ṣe ẹ́ o ìyá ẹ̀ ló wà dé ọ̀rẹ́ o àwọn babaláwo yẹn náà àti àwọn wòlíì wèrè kan wọ́n jọ máa ń ṣiṣẹ́ ni they are all the same criminal of Nigeria wọ́n mọ̀ra wọn tó bá jẹ́ pastor ni tó jẹ́ criminal ó máa mọ̀ criminal kan tó jẹ́ politician tó bá dẹ̀ jẹ́ àfáà ni tó jẹ́ criminal ó máa mọ̀ èyí tó jẹ́ wòlíì tó jẹ́ criminal they working together hand to hand ni wọ́n. ìkan nínú ọlọ́pàá yẹn níjọ́ náà lọ́hùn-ún ó wá bẹ̀rẹ̀ wọ́n ń pè ní Taiwo twins ni ó ní Táyé lórúkọ òun jẹ́ lọ́jọ́ tí wọ́n ní kán lọ make arrest yẹn lára àwọn ọlọ́pàá tí ó wá sọ́dọ̀ mi àmì tó tẹ̀lé mi wá make arrest tán mú ìyá yẹn lọ àti àwọn ọmọ ẹ̀ tán lọ pé rẹ̀ pé kán má yọ̀ mí lẹ́nu mọ́ torí ìyá yẹn ni sáré àkó àwọn àbúrò ẹ̀ ló rán wájọ yẹn tó ní ẹ kémi má bínú wọ́n ní màmá sẹ́yìn lè gbàrú ẹ̀ wọ́n kó ẹrù mi mo rẹ́ǹtì lé lọ́wọ́ èèyàn ẹrù mi wà nílé tí bá tẹ̀ ti kọ́lé ṣé mo ti gbé kọ́kọ́rọ́ lẹ̀ ní àmì mo ti kẹ́rù jáde ó mi kọ ọdún kan àti oṣù mẹ́rin ẹ kẹ́rù mi ẹ kówó ẹ wá ń bẹ̀ mí mo sọ fún ìyá yẹn bẹ́ẹ̀ ìyá yẹn náà wá ń lò torí nǹkan kan ló wà lọ́pọ́sìtì báyìí sáríà ìyá olómi ìyá olómi yẹn náà ni mo wá sọ pé tí bá ti bèrè tí ó máa rányàn àtàǹgọ̀dù wá tó jẹ́ ọmọọṣẹ́ ìyá olómi àmì tó jẹ́ ọmọọṣẹ́ sáríà ìyẹn àtàǹgọ̀dù yẹn tó bá mi ra ilẹ̀ yẹn tí ọmọ wòlíì kẹ́ máa wo wọ́n pọ̀ jù wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni wòlíì tó wá sọ́dọ̀ mi tí mo ní mo fẹ́ ilẹ̀ tó ń disturb mi tí mo ní kóun náà ra ilẹ̀ síbì kan ṣó ti yé yín tó lòun bá mi rí ilẹ̀ síbì kan ṣó ti yé yín mẹ́yẹn so tó gbowó tóun àti sáré àtàwọn bísọ́lá àti gbogbo télọ̀ kan tó wà níwájú ilé tán jọ pín owó yẹn ṣó ti yé télọ̀ ti bẹ́ẹ̀ mi the other person tó bá mi àtàǹgọ̀dù yẹn ó ti gbélé ìyá yẹn náà rí tó wà lọ́ọ̀kan mi yẹn kó tó ti pé wọ́n ló dolówó àtàǹgọ̀dù ṣó ti yé ọjọ́ tí ọlọ́pàá tó tẹ̀lé wọn lára ọlọ́pàá kan ló ń jẹ́ Táíwò ó wá bẹ̀rẹ̀ sí wá sọ́dọ̀ mi kó wá máa tọrọ owó kó máa lòun fẹ́ kí mi ló bá dijọ́ kan ló bá gbé pásítọ̀ kan wá ní pásítọ̀ yẹn wá ń ríran fún mi pé kí n kúrò nínú ilé yìí ọlọ́pàá ni ò tí mo mọ̀ ní police station wọ́n ti wọnú ẹ̀ ńgbà tó dọjọ́ kejì ńgbà tí wọ́n ti lọ máa màmá yẹn máa ti òun ló jẹ́ IPO màmá yẹn màmá yẹn máa ti fún wọn ní information báìbùlì lórí kí n kúrò nínú ilé yẹn ọlọ́pàá ó ní kí n kúrò nínú ilé mo ní for what nígbà tó wá visit mi nílé mo wá sọ fún mo nígbà tó jáde tán mo ní ẹ gbà mí lọ́wọ́ pásítọ̀ ìwọ́n wá dúró sàdúgbò pé màá gbà mí o ó sọ pé kí n kúrò nínú ilé tí mo kọ́ kí n lọ rent ilé. mo ní kí n kúrò nílé tí mo kọ́ ilé tí mo sọ yẹn nígbà yẹn ní sọ̀rọ̀ à ń dì mí yẹn ilé yẹn wire fence ni wọ́n ṣe ń ṣe é gate mi wọ́n ní town ni fence mi everything was okay tí gbogbo àwọn group àwọn wàsíù àìndé àti gbogbo àwọn ìyáwèrè wọ̀nyẹn tó máa ń tẹ̀lé wọn kiri kì í ṣe gbogbo wọn ìyáwèrè o àwọn kan tó máa ń ba tọmọ ọlọ́mọ jẹ́ àwọn tó ń ba tèèyàn jẹ́ pọ̀ nàìjíríà gan nàìjíríà ò nílé wa òkè kò sí itú tí àwọn èèyàn ṣe rí because àwọn èèyàn ti wọn they are they use to wickedness wickedness is part of their loving lifestyle kò ń ṣe pé wọ́n fi ṣèkà láti ba yéèyàn jẹ́ pa èèyàn lẹ́kún jalè ó lè ló kéré jù nínú gbogbo nǹkan tí nàìjíríà máa ń ṣe fún ṣòtìyé bẹ́ẹ̀ yẹn anyway ṣá kì í má preach ó wá sọ fún wọn pé kémi máa kémi kúrò nínú ilé ọlọ́pàá yẹn àti ọlọ́pàá wá di ó lóun fẹ́ kí mi ńlé pòun fẹ́ introduce ẹnìkan sí mi ṣé ọmọ pé tó bá sọ pé wọ́n disturb ẹ̀ wọ́n máa sọ pé ẹ àwọn kan ló ń yọ ẹ lẹ́nu bóyá agbára kìnnìkan káwọn pásọ̀ gbàdúrà fún ẹ torí ẹ̀ àwọn àjẹ́ àtàwọn pásọ̀ burúkú pásọ̀ gidi wà òtòrí èmi náà píṣà ni mí o wọ́n ti sọ fún mi rí bí táwọn ọmọ kan fẹ́ máa give testimony lórí ọ̀dọ̀ mi ẹ́ ọlọ́run gbàdúrà àwọn ọmọ yẹn ń sìn orí ọ̀dọ̀ Bukky Jesse máa ti rí wọn wọ́n máa ń rìn kiri lórí bí ìgbóná wọ́n máa give fake prophecy I mean fake testimony ni wọ́n ní àwọn tó bá yá wọ́n máa sọ yẹn di pásọ̀ ọjọ́ ti yé ọlọ́run gbọ́ tó bá ti ní ẹ ọlọ́run ṣe nǹkan kan fún un bó ṣe ṣe kí nǹkan bá ọlọ́run kọ́ dédé ṣe nǹkan kan fún un mo ní ẹjọ́ lọ sọ fọ́lọ́run are you getting what i'm saying but tí gbogbo gbà yẹn wọ́n fẹ́ hey on the ac okay sorry i, I got it. so ọ̀rọ̀ Zaria là ń sọ o all this thing Zaria work this all this why Zaria work with Paso he also work with k One but tí gbogbo ìgbà yẹn ó máa ń ṣépè fún K1 náà but he's working for he's working with K1 you understand ọmọ yẹn jẹ́ wọ́n ṣe mọ̀ pé mo gbé píṣọ̀ ọmọ yẹn síta ó ní ké ẹ̀mí Koko Zaria sọ pé òun àti Bísọ́lá pé wọ́n bá òun ní skul níjọ́ kan nígbà tó ti wá bẹ̀rẹ̀ skul torí nígbà tó kọ́kọ́ dọ́dọ̀ mi yẹn ṣe mọ̀ pé kò lọ skul yẹn mo wá rẹ́jísà fún WAEC mi mo yẹ mi ìrántí oṣù tó fi ṣe WAEC yẹn ṣá during the time tó fi ṣe WAEC yẹn ló ní wọ́n wá bá òun ní school school yẹn gẹ̀dẹ̀ rèé kò ju ẹ̀yìn ilé Koko Zaria ní school yẹn wà ìkan wà ní ìsàlẹ̀ báyìí ìkan wà lẹ́yìn ẹ̀ báyìí kò jìnnà sílé Koko Zaria ilé kan ilé méjì kò jìnnà sílé Koko Zaria ó ní wọ́n sọ pé kóun fi oògùn sí oúnjẹ fíìmù ó ní wọ́n sọ pé mi wicked ẹ̀ ń gbọ́ ó náà sọ pé kò ń fi oògùn sí oúnjẹ fún mi pé èmi wicked mo wá ní jọjọ tí mo níṣẹ́ mo mọ̀ ẹ́ rí ó ní ó sì ó ló ń bẹ́ tẹ̀lé mi wá sílé ó dẹ̀ ó dẹ̀ níjọ́ yẹn ó dẹ̀ wá tí n bá wicked jọjọ́ kejì ò tún ní padà sílé yín kí ni mo ti ṣe fún ẹ tó ti wicked ó ní kò sí but kó tó di pé ó jẹ́wọ́ yẹn n tó ń fún yẹn ó ti fi sí oúnjẹ fún mi kó tó jẹ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó wá sọ̀rọ̀ yẹn ó tàn mí pé ẹ bọ̀dùbà tó ń sọ fún òun kàn ní kò ń sọ fún mi pé torí òun notice pé mi ò kì í ṣèyàn burúkú ọmọ tẹ́ ẹ rí yẹn ọmọ yẹn wà ní fourteen years I think my baby is about twelve years or eleven going to twelve years. Omo yema máa jọ ọmọ mi three to four years. Mo mọ̀ dájú pé ọmọ fourteen years ló pe rẹ̀ ńgbà yẹn kò tí wọ fifteen going to fifteen kò tí wọ fifteen. Ṣé mo pé bó ṣe kọ́kọ́ sọ fún mi pé wọ́n ní kò ń fògùn sóúnjẹ yẹn pé òun ò fi si ṣá mo inu mi wa dùn Pe omo yìí ó wà lóyà ọmọ yìí wà trustworthy bọ̀ tó ti ṣe o ẹlẹ́ẹ̀kejì ló tún wá kò fẹ́ because ẹ ti understand bible lele. ẹlẹ́ẹ̀kejì yẹn mo kọ́kọ́ dàdúgbò mo bẹ́ sàdúgbò mo ní ẹ̀wọ́ ẹ̀wọ́ nǹkan tọmọ yìí ń sọ mo dúró síbi àṣẹ gbogbo ọmọ yẹn wọn àti sọ pé kó má dá mi lóhùn kó má dẹ̀ tí màá má dẹ̀ máa ti sọ fún wọn ládùúgbò yẹn pé ẹ ṣé bó ṣe kọ́lé ẹ̀ ni bó ṣe rówó ni ẹ̀yin bó ṣe rówó ni ẹjọ́ tí má wà ní Canada ń bí látọjọ́ tí mo ti dé ń sìn tí wọn bá tó bá fi mílẹ̀ tí wọn dí mi lọ́wọ́ àwọn èèyàn tó dé Canada ní six years tó ti kọ́ bungalow sí Nàìjíríà ti wà tí wọn dẹ̀ ti ṣiṣẹ́ tí wọn dẹ̀ strong tí wọn ṣe tí wọn ṣe tí wọn ṣe tó mi because they want you to bow for some idiots I will be me Bola Folasade if I speak about pastor I am a pastor I am a Christian I cannot speak for the àwọn ritualists if i speak if anybody ti bá rí àwọn ṣáàtì kan tó bá tàgì mi tí bá rí pó wà ó ń ṣe dáadáa fún mi máa fi sórí platform mi kò mí pé mo jẹ́ pagan kò mí pé mo jẹ́ mo ègèsì pásọ̀ mo máa ègèsì pásọ̀ tó bá jẹ́ pásọ̀ burúkú pásọ̀ kẹwù kẹwù mo ègèsì wọn but àwọn gidi yẹn may God bless them those who are not evil may God bless them may God bless me as well but those evil ones may God Almighty expose all of them gbogbo àwọn tó ń pe jésù tó tó máa visit ilé gbogbo babaláwo gbogbo àwọn ilé onígbogbo kìnìún yẹn mi ò máa ti expose all of them ẹ bá ní kí wọ́n máa wá sọ́nà platform kí wọ́n máa comment sábẹ́ ọmọ mi mi ò pè wọ́n wá gbogbo òṣì game ten play yẹn kò make any move to me and I will never bow my head for bullshit ṣé o ti yẹ yín torí kò sẹ́ni tó ń bọ́ mi ọjọ́ tẹ̀bi ń pa mí fúnra ara mi ni mo sóúnjẹ tí mo jẹ owó mi ni mo ń ná tó bá wà tèmi tí bá jẹ gbèsè ni mo èmi ni mo lọ tí bá tẹ̀ lọ yáwó gan ní báǹkì èmi ni mo ya ìwọ kọ́ ló máa bá mi san so mi ì tí ì rí ẹbí aláàánú mi tó bá já láàánú mi sì máa sọ pé mo ṣẹ́ mi kù tó bá ń ṣe kankan ó ti yé bẹ́yẹn ìyẹn bó ṣe jẹ́ so gbogbo nǹkan tẹ bá comment abẹ́ ọ̀dọ̀ mi gbogbo game tẹ bá ń play òṣì yẹn gbogbo ẹ̀ ni mo rí kò affect mi rárá i don't feel because mi ò mọ̀ yín rí anybody bá lọ comment abẹ́ platform mi that's your own cup of tea i don't know you. ọmọ yẹn wá confirm mo jáde sádùúgbò àtàǹgọ̀dù gbẹ́gẹ̀ kan wá sádùúgbò yẹn wọ́n mount mi tó bá ti fẹ́ ṣe kíní yẹn fún ẹ wọ́n máa mount everybody tiẹ́ ni ẹ mọ̀ wọ́n ṣe mount gbogbo àwọn tó wà nínú ilé yìí báyìí sí wọn ò ní mọ̀ pé wọ́n ti cause one problem anybody wey you give yourself to use by there they will damage your life kò sí gbogbo àwọn tó ti use against me tí wọn ayé wò ti damage they will make sure they damage your life they have no good plan for you They are evil, they are occultic, they are killers. We don't spoil them. A lot of people dying in our country. Àwọn èèyàn tó ń pa wọ́n lérí yẹn kì í ṣe rọ́. Because they are talking to you like a friend. They are even, some even promise you heaven and earth. And they will throw some little coins to you for you to believe that they are actually good. Oh, this lady may be the one that is a bad person. They will show you that at the end, at the end of the game they will show you their their true color you don't know anything yet so I came out ìyàwó àtàngọ̀dù yẹn tó jẹ́ ọmọọṣẹ́ sáríà tó jẹ́ pòlú bámira lẹ̀ yẹn mi ò mọ̀ pé ọmọọṣẹ́ sáríà ní tẹ́lẹ̀ o bó ṣe gbégẹ̀ kan wá sádùúgbò wa náà nìyẹn tó níyàwó òun nìyẹn ìyẹn télọ̀ ó ní kí n máa gbáṣọ fún kó máa bá mi ránṣọ àṣẹ ó máàtì yẹn náà tì mí ni ṣé ẹ rí ìgbà tó kọ́kọ́ dé àdúgbò báyìí gbogbo tó fi kọ́ wèrè tó kọ́ fún ọmọ yẹn tó kọ́ fún lady yẹn ó gbé kọ̀ńténà sílẹ̀ fún gẹ̀ yẹn you know ṣe mọ̀ pé ìsàlẹ̀ kọ̀ńténà wọn máa ṣe tiles àti nǹkan kan ṣáà máa ṣe inú ẹ̀ wọ́n máa rẹ wọ́n máa kọ̀ńténà ṣáà gbé dúró gbà tí mò ń kọ́lé yẹn gbogbo sharp sand tó fi ń rẹ́ ilé tó jẹ́ pò ló wọn olóní kan máa lọ fi ṣe fílì nínú ṣọ́ọ̀bù kọ̀ńténà tó gbé sílẹ̀ kọ́ máa lọ fi sharp sand tí mo rà tó fi ń kọ́lé fún mi ó ní kọ́ lọ máa kó kọ́ máa fi fílì bẹ̀rẹ̀ ó wà mí níjà tí bá ti sọ̀rọ̀ pé ah ah thank God ta ló mo wá béèrè lọ́wọ́ bíríkìlà ta ló sọ pé kẹ́ẹ̀kọ́ kiri iṣẹ́ ẹni tó bá fẹ́ kọ́ nǹkan kò ní lọ ra nǹkan ni ó ní wọ́n wá sọ ọ́ dìjà ṣó ti yẹ yín mẹ́yẹn oko táìsì mi ló máa ní kọ́ ní ìdí táìsì tí wọ́n fi ń tó fi ń ṣe inú ilé ló máa ní òun náà lára wọn ó máa ti lọ kọ̀nẹ́ẹ̀tì máwọn tó ń ṣe táìsì yẹn á ní kọ́ máa ba táìsì ẹ̀jẹ̀ kọ́ máa fọ nífọ̀kúfọ̀ sódà á lè rí fi ṣe ṣọ́ọ̀bù tó ń lò ṣó ti yẹ bẹ́yẹn táìsì mi ló tún fi kọ́ náà fi ṣe floor nu ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ tó gbé wá sí àdúgbò yẹn tí ẹ̀ náà máa tìmí tó ní kó máa ránṣọ fún mi tí bá ní kó ránṣọ fún mi báyìí á mú aṣọ yẹn á bàjẹ́ kò ń ṣe rọ o á mú ti ọ̀rẹ́ mi ẹni tí ò lówó ẹ̀ tó ti pa ọkọ ẹ̀ nígbà yẹn ó ní ọ̀rẹ́ mi kan kì í ṣe ọ̀rẹ́ mi ọmọ ẹgbẹ́ kan mọ́ tí wọ́n sọ pé wọ́n sọ wọ́n ní Wàsíù lọ ọ̀gá efele ọ̀gá efele ẹ̀ ọ̀gá efele tí efele ṣiṣẹ́ fún ní tó jẹ́ union BMC ṣe jẹ́ ọ̀gá sáríà yẹn wọ́n yìí tán fẹ́ ṣe fún efe tán ṣe fẹ́fẹ́lẹ́ yẹn tán ṣe fún ọ̀gá efele ńgbà yẹn ni wọ́n fẹ́ ṣe wàsíù rẹ̀ ló fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe fún MC yẹn wọ́n máa pa at the end of everything ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n wá gbé sáré àsòkè yẹn ló ṣe é kojú ẹ̀ so bí wọ́n ṣe pa ọ̀gá efele nìyẹn tán gbé sí efele tó fi gba Ògùn state báyìí ẹ mọyì ẹ̀mí tí ó dẹ̀ ti tọwọ́ efele bọ́ efele so problem wà ní nàìjíríà tẹ́ ẹ̀ bá tákù àwọn problems yẹn kò sí kí àwọn tó wà ní àòsì kó kógo sálárì wọn kó má gba sálárì wọn kó má ṣiṣẹ́ ọ̀fẹ́ fún nàìjíríà àbí yorùbá yẹn kò lè sẹ́tù lẹ́yìn nígbà tán náà kó half salary tí anybody sọ̀rọ̀ sí kò tí ì tó wọn àfi tẹ́ bá gbọ́ ọjọ́ tẹ́ bá gbé wàsíù síbẹ̀ yẹn sì ló máa ọjọ́ yẹn tó bá jẹ sẹ́nítọ̀ lọ́jọ́ kan ọjọ́ yẹn ni ẹ máa gbọ́ wípé gbogbo táwọn ń ṣe nínú power yẹn ló ráìtì ọjọ́ yẹn nìkan máa bẹ̀rẹ̀ sí ráìtì bẹ́ẹ̀ bọ̀ tí ẹ̀ tí ìgbé tí ò ti jẹ́ sẹ́nitọ̀ gbogbo ń tẹ́ bá ṣe nàìjíríà yẹn kò lè ráìtì ṣó ti yẹ yín tó bá da wọn ò ní ṣe wọn ò ní ṣe wọn ò ní ṣe thank you sí. Hmm. wọ́n bẹ̀ sí ń lò ìyá ọ̀kan ẹ rí i pé mo ń já mọ́ra sáríà ni ó wádìí ní ọjọ́ náà ọjọ́ kan báyìí àtàǹgọ̀dọ̀ wá sọ fún mi tó bá ti wá sọ́dọ̀ ìyàwó ẹ̀ṣẹ̀ mọ̀ pé ìgbà tó ti níyàwó òun wà lẹ́gbẹ̀ẹ́ lé mi kò síyàwó ẹ̀mẹ́ tẹ́lẹ̀ ọ̀gbà tí mo kọ́ lé yẹn tí mo ti wá mú síbẹ̀ ẹ̀mí tí mo ti fẹ́ parí lé yẹn tó ti pé mo ti fẹ́ parí lé yẹn tó ti ń ṣe táìsì lé yẹn tó ti ṣe gbogbo mí lòdùn náà wá gba ṣọ́ọ̀bù ló wá níwájú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ kan níbẹ̀ lòun fẹ́ gbé ṣọ́ọ̀bù sí fún ìyàwó òun tó gbé wá so a lè máa wá bẹ̀ lójoojúmọ́ because he has to be wọ́n ti òun gbúdọ̀ máa máǹtì yẹn títí wọ́n máa fi pa ọ̀tá ẹ̀ sódà ilé yẹn wọ́n máa láwọn lónìí ṣó ti yé wọ́n máa ti bẹ ọmọ wọn á bẹ ọmọ tiẹ̀ tó máa wá dọ́kúmẹ̀tì jáde ó lè ní wọ́n sẹ̀ apààyàn ní Zaria. àwọn sharpshooter rẹ̀ náà máa ń fẹ́ gbé sókè tó bá ti lè pààyàn dáadáa tó dájú tó lè pààyàn dáadáa tó lè tẹ́ sójú ẹ̀ tẹ́kùn òjẹ́ nǹkankan fún ẹ ìwọ ni wọ́n máa fẹ́ máa gbé sókè ní Nàìjíríà a country like that wọn ò ní lè ṣoríire kò sí kán pa gbogbo sálárì wọn rẹ́ wọn ò ṣe gba owó sálárì àti gbogbo àwọn tó lọ patí yẹn ṣe bá ti sọ fún wọn pé kó máa gba tá àwọn tó bá ti ń ṣe patí lójoojúmọ́ yẹn tó ń tó ń ṣò gbogbo yẹn kó máa gba tax ẹ̀ lọ́wọ́ wọn it will help the country also tax you know what in this country tax ó máa ń pè wọn gan o tax náà ń yọ yẹn kò ń ṣe pé àwọn kan ló máa san everybody ló san tax company mi tí mi ò ṣiṣẹ́ mẹ́ láti bí ọdún mẹ́ta owó tó yẹ kán san fún mi ní ọdún yìí three thousand plus six hundred three thousand six hundred and something lórí láti federal wá wọ́n gbọ́ ẹ̀ náà fi náà fi dí owó business tí ó jẹ́ pé mi ò ṣe business orí ẹ̀ tí wọ́n cancel ẹ̀ àwọn èèyàn sọ pé kí n bá wọn fà á kí n oppose ẹ̀ pé mi ò gbà pé wọ́n máa dá padà fún mi mo ní kó ṣàmà kó kó ṣàmà kó kóra wọn lọ you understand me all these things also can help Nigeria by gbogbo àwọn pati èló ni Wàsíù ti san ní tax gbogbo tó gbà ilé tí Wàsíù kọ́ yẹn gbogbo tó jí kó àti gbogbo ilé ẹ̀ ṣe ti lọ invest ṣe ti lọ ṣe investigation èèyàn ò kì í fi owó ìlú àti ẹni tó bá fẹ́ rule kò kì í fi kò kì í sí friendship púpọ̀ ṣé ti yé mẹ́yẹn kó ṣe pé òní báyọ̀ ṣọ̀rẹ́ tó bá di lórí tébù ẹ máa jọ jẹun bọ̀ tó bá ti di nǹkan tó jẹ́ tìlú ní tí mo dẹ̀ láìkí ń gbà yẹn náà ni pé the day president of Nigeria evil president of Nigeria said my personal life is different from my from Nigeria constitution but these days ṣe ló dà pé I don't know bóyá wọ́n tún ti fẹ́ àwọn èèyàn tún ti introduce in personal life yẹn sínú constitution anyway bí mo kàn ṣe rí ni bí mo kàn ṣe ń rò ni o. àtẹ́ǹgọ̀dù wá ní pé ọmọọṣẹ́ sáré àní o a máa tọrọ owó lọ́wọ́ mi lójoojúmọ́ kò ń ṣe owó pàṣẹ bọ̀tì kó dé kó sọ pé kó lọ ra nǹkan bìkan kó ní kí n sanwó kó ra drinks kó ní kí n sanwó nígbà yẹn mi ò ń fẹ́ kí drink kan tán nínú bá mi mo níbà nínú ilé mi jẹ mọ́kọ́ tó yẹ kí n ṣe báyẹn gan má ṣáà máa rà tó bá ti pé drinks ibẹ̀ lọ lọlẹ̀ máa rà pọ́n sí èmi ò dẹ̀ mú tó bá ti ń bọ̀ báyìí àbúrò mi àbúrò mi ò torí wá látàkókó yìí máa ń ṣàbúrò wèrè ẹlẹ́nu ẹnu ẹ̀ báyìí mà ní ẹnu ẹ̀ báyìí gígùn báyìí mà ní ẹnu ẹ̀ gígùn very ugly thing. kí n fún un drinks màá ti wọlé á sọ iye drinks ó fẹ́ yí nǹkan tó fẹ́ mi ṣe ń fún nìyẹn ó wá di ilé àgbà tí mo ṣáà rí i pé wọ́n ti fi àti kán máa invite mi káàkiri kán fẹ́ gbowó lọ́wọ́ mi kán máa de àwọn èèyàn sí mi kán wá tọrọ owó ara àwọn síìkì ọmọ wọn síìkì àwọn àfáà nídìí iṣẹ́ kan àwọn àfáà wọn ń ṣe wá síbì kan àwọn pásọ̀ kan nídìí kankan everybody àti pásọ̀ o àti pásítọ̀ o àtàfà o àtàfà o the spirit of God now said to me mo wá ń gbàdúrà bíi pé mi mo ní problem àwọn tó dẹ̀ ní problem ló ń wọlé wa wọ́n ń dẹ wọ́n sí mi lára wọn ní oṣòdì òkè mo rí tóun náà wọ́n máa fẹ́ kàn celebrate àbórí àbórí Rónkẹ́ bàjẹ́ mi ìṣẹ́gbẹ́ Rónkẹ́ lọ́jọ́ orí àtìlẹ́ everything ni mo sọ tí bá fẹ́ ṣe tíátà mo ti wà nídìí tíátà yẹn kó tó di pé ó jáde wọ́jọ́ tó bẹ̀rẹ̀ tíátà mo mọ̀ ọ́ ìgbà tó bẹ̀rẹ̀ tíátà èmi Bọ́lá Fọláṣadé mo mọ̀ ọ́ ìgbà tó máa lọ jókòó sí Eh, national theatre ńbẹ̀ yẹn tí ṣàrà kan ati àti yínká ati àti àwọn you know those their group eh? ṣé tí kìrù kọ́ ni àrà kan rí ẹ̀ tí bí pé tó máa máa jókòó tó máa máa ibẹ̀ náà máa jókòó tó máa sọ pé eléyìí dẹ̀ tó máa máa fi mú wọn mo ti mo ti ń rí ó dẹ̀ tún wá sílé mi tó wá tọrọ owó lára àwọn tó ń bẹ̀ wá ni mi kì í lè rẹ́rìn sí wọn tí bá rí wọn á wíkẹ̀ tó bá ti ṣe dáadáa fún wọn tó wọn máa fẹ́ ṣe bí ọ̀gá fún ẹ mi ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí mi ń ṣẹgbẹ́ in everything mo sọ ẹni bá dẹ̀ sọ pé kí n lọ lọ sẹ́yìn èpè la máa fi bá ti ń yẹ bá iṣẹ́ lẹ́yìn ẹjẹ́ burúkú ni èmi kan máa jẹ yín tán lẹ́nu mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ẹ máa sọ pé kò sẹ́nibọ̀dì tẹ́ lè sọ pé kó bá mi jà láyé yìí ẹ lè sọ fọ́lọ́run láti bá mi jà torí ọlọ́run mọ̀ yín ó dẹ̀ mọ́ṣẹ́ ọwọ́ yín tó burú jáì ìbátan you want to serve me with the chicken and the ah onions serve me I can eat chicken on the because the problem eh just give me two how many how many pieces why do you do make a little like that Oh, you ó ìkù nínú freezer now okay give me two I'm put little onion a lot of onion and give me nado sauce. The Spirit of God now said to me, Yes, I know. Mm. Thank you. Mo wá sọ fún ní ọjọ́ yìí mo wá the spirit of God now said to me that I should I should tell them that I'm broke mo wá sọ fún mo ní à mo fẹ́ sanwó school ọmọ mi ń sìn o pé à in fact tó bá lè yá mi lówó bó ṣe danger yìí ó ti fẹ́ béèrè dín pé à ló bá yọjú abúlé mi abúlé mi ò fẹ́ dọ́gbọ́n wọnú lé ni o ah kò sí drinks mo ní kò sí mo ní kó wá o kò sí drinks mo ní kò sí mo tẹ̀ fẹ́ sanwó school ọmọ mi ń sìn pé ìtì ẹ̀ tí ì sàn ìlú olówó school tí mo sọ fún gbà ẹ̀ mo ní ṣó lè fún mi ó lè yá mi lówà ó ní èlò ni mo need ó wá sọ̀rọ̀ bíi pé ṣe ló fẹ́ fún mi múlà èmi náà ṣe mo máa ń fún yín lówó mo dẹ̀ máa ń ṣe dáadáa fún yín mo ní ẹ̀yin náà ẹ jẹ́ ní owó mi náà ẹ fún mi náà ó lè lò ní mo fẹ́ má ní bá dẹ̀ dárúkọ èlò ni mo ní mo fẹ́ owó tí mo fẹ́ ò mà pé two hundred thousand owó tí mo fẹ́ kò pé two hundred thousand owó tí mo fẹ́ òpẹ́ two hundred thousand ló bá ní òkè tó bá ti di lọ́la kí n pe òun abẹ́lò mi ìrántí owó yóò pọ̀ rárá ilé lówó school ọmọ mi wà ní secondary school ní mọ́làdé lónìí bó dẹ̀ fẹ́ san owó school àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi náà tó dáwọn ọmọ yẹn náà wà lọ́dọ̀ mi mo láwọn ọmọ náà lọ́dọ̀ ẹ má bínú sí my baby homemade chicken pẹ̀lú nando sauce ẹ lọ rà ọ ẹ̀yin onílara ẹ lọ rà nando sauce ó bá ní tó bá ti di lọ́la kí n bọ́ bá lè di lọ́la ń bá pè ló bá di láàárọ̀ ń bá pè ẹ ó nìkan tó ṣẹlẹ̀ ń sì ni pé mọ́tò mi méjèèjì máa kó original paper ẹ̀ wá fj àti mọ́tò bákì ńlá yẹn ó ní o thank you give me water. fj ni mọ́tò mi o tí mò ń lò personal car tí mò ń lo personal car mi àti mọ́tò tí ọlọ́pàá mi àwọn ọlọ́pàá mi máa lò tí tó mọ́tò bí irú ilọ̀s yẹn ṣe ti ọdún sáà ó ní kẹ́mi kó ìwé mọ́tò yẹn original méjèèjì kí n kó wá kí wá gba bóyá hundred thousand àbí èlò one something thousand. do you understand? ó ní kí n kó ìwé mọ́tò méjèèjì wá mọ́tò bíi tundra àti fj <laughs> kí n kó ìwé original méjèèjì wá kí n wá gba hundred thousand àbọ̀ hundred mo ṣá mọ̀ pé ọ̀nà kò lè tó two fifty gan ẹ understand mo wá ṣépè fún mo ní kò dẹ̀ ní dá ẹ mọ̀ pé mi níṣẹ́ sọ̀rọ̀ lélẹ̀ mo ní kò dẹ̀ ní dá fún yín òfò lẹ́ máa ṣe orí burúkú lẹ máa ṣe gbogbo nǹkan yín lẹ máa tàkẹ́ tó kù láyé they are killers àwọn tó ń ṣiṣẹ́ yẹn Pasuma Wasiu eh, kí lorúkọ ẹ̀ Malaika wọ́n ń ṣe kì í ṣe pé wọ́n àkúrọ́ mọ́ wọn àbá tí wọ́n jẹ́ ó ti yẹ yín àwọn tó ń ṣe Boko Haram àwọn tó ń pààyàn àwọn tó ń jalè yẹn èèyàn ló bí wọn so they, they are not spirits wọ́n ń ṣe so don't be telling us that wọ́n ń pa tí wọ́n jẹ́ ni ẹ ti gbọ́. gbẹ̀mí yẹn ti yé wa gan ti pẹ́ o so ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dé tọ́jú orí Facebook náà ti train ẹ̀yin a rí àwọn criminal kòrókòrò we see them kòrókòrò no be film wèrè tó ń speak fún wọn sìn kò rí wọn fíìmù ló ń wò wọn ní ẹjẹ àṣẹ fídíò kọ fíìmù ni wèrè ń wò we see them tó bá you see me I see them before So o ti gbọ́ you see me mm-hmm. I see them before that is ẹ má bínú pé mo ń jẹun mi fi oppress yín o lónìí business náà la jẹ torí pàtẹ́ ṣe wà yí gan ọmọ mi ò ń jẹun déédéé mọ́ láti wà náà ìgọ̀dì jẹ́ ṣe mọ̀ pé ńgbà yẹn tá a bá tí ó sì wà nísù yẹn a máa jíjẹ sí oúnjẹ láàárọ̀ a jẹ breakfast listen we don't eat kéèyàn bá dẹ̀ jẹun ó lè lọ máa ní wéètì o bí mo ṣe ṣẹ́gun yẹn nígbà yẹn nìyẹn bí mo ṣe ṣẹ́gun yẹn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé káàkiri kò sówó lọ́wọ́ ẹ̀ ó fẹ́ ya hundred thousand ó fẹ́ ohun tí ní kó lọ kówé lé wá tó bá yẹ pé mo ní ìdówó yẹn tòótọ́ tòótọ́ yẹn tó bá dẹ̀ gba tí bá lọ kó ìwé mọ́tò yẹn fún wọn wọ́n á máa sa oògùn sí ẹ gbogbo ọ̀nà náà tó máa dímọ̀ ẹ kó má bàa rówó yẹn san at the end àwọn ló máa ra mọ́tò yẹn nírakura wà wá san wá wá yọ owó hundred yẹn hundred tó yá yẹn wọ́n lè lò ti di one million wọ́n wá ra mọ́tò yẹn nírakura lọ́wọ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà tẹ́ máa bá ti jẹ́ ẹ̀mẹ́ torí ẹ̀ ikú òjijì máa pọ̀ nǹkan burúkú máa máa ṣẹlẹ̀ ní àyíká tó máa ti ń ṣe nǹkan burúkú àwọn èèyàn ti ní kàjù. ilẹ̀ yẹn mo rà á mo tún ó tún gbẹ̀mí lọ sọ́dọ̀ lẹ́yìn tí mo ra rẹ̀ tí mo san gbogbo nǹkan ó tún ní máa lọ tura lọ́dọ̀ àwọn onílẹ̀. Hmm. ní ìkọ̀tún bẹ́ẹ̀ ẹ máa tún lọ tura mo tún tura o òun náà gba percentage ẹ mọ ó ní percentage náà mo gbà lọ́ọ̀yà náà gba percentage o gbogbo wọn tó dẹ̀ gbé wá pátá wọ́n jọ wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n léèyàn nu ṣọ́ọ̀ṣì nífà lọ́ọ̀yà tó gbé wá tó ń ṣe lọ́ọ̀yà Koko Zaria ọlọ́run gbọ́ mfm ló ń lọ orúkọ ẹ máa jáde ń sìn ọmọ mi gba bíbá yìí má máa bẹ́ńbẹ̀ yẹn mọ́ bá mi mú ìwé deed of land tó wà níbẹ̀ yẹn wá fún mi ìwé red copy yẹn tó wà nílé yẹn. ẹ má bínú mo fẹ́ fi wọ̀nyí ni o orúkọ lédìí ẹ lè wà ń bẹ torí orúkọ lọ́yà yẹn gbúdọ̀ wà ń bẹ a máa sọ̀rọ̀ pẹ̀lú evidence ni tó bá ń kọ́lé lẹ́kọ̀ọ́ tó wà nílò òyìnbó wọ́n máa súnmọ́ wọ́n máa pọ́n ẹ lé ìwọ jẹ́ kó tó bá ìwọ kọ́ tán tó bá ti kọ́ tán tó ṣe nǹkan yẹn tán àwọn lé ẹ̀dà sókè wọ́n lé ẹ̀dà sókè criminal ni àwọn people yìí they are criminal mo bọ̀ o. memorandum of deed of assignments ṣé ẹ ti rí mo fẹ́ wonú ẹ̀ máa rí orúkọ lọ́ọ̀yà yẹn sìn. ilẹ̀ tán gbà lọ́wọ́ mi ẹ̀ tí wàá sì gbàǹgbà yẹn ìwé ilé ẹ̀ àmì ìwé yẹn nígbà yẹn ó wà nínú ìwé tán máa ní kọ́ ọmọ burúkú tó wà lọ́dọ̀ mi gbà yẹn tán ni kó máa wá nulẹ̀ tó máa search ó ransack gbogbo lé. mo kó kúrò nílé ṣé ti yé two plot of land mo sọ pé wà sí gbà rẹ̀ níjẹ̀bọ̀dọ̀ ó wà nínú ìwé nọ́mbà ní kò máa wá criminal ní Wàsíù ó tún ti wá lówó ju bí dáadáa níta àwọn èèyàn máa sọ pé ó ti lówó bọ́n gbogbo àtàǹsọ yẹn kò tí ì ní owó yẹn tí ó ti yé yín tó bá dẹ̀ tiẹ̀ ní gan ó ṣàmà ń ṣodò Wàsíù kò sí ifá ifá tó ń dá fún un bó ṣe lówó tó ìmọ̀ jalè ibi tẹ́ méjì tó ń gbà fún ní tó burú sí nìyẹn tí wọ́n bá lówó báyìí yóò máa sọ pé kán lọ jalè tí wọ́n bá dẹ̀ jalè ó lè sọ pé nǹkan kan máa ṣe wọ́n tí wọ́n gbúdọ̀ jalè wọ́n gbúdọ̀ máa ṣẹ̀sìn tó ara ifá tán dá fún wọn nìyẹn ẹ jẹ́ ká fojú wọn gbolẹ̀. ó ti yé hmm. kò sí bí tí èèyàn ṣe tó títí ò lè bá mo fẹ́ wà o mo ń bọ̀. ṣe mọ̀ pé ń bọ̀. orúkọ ẹni yẹn oúnjẹ folúṣọ ọlánipẹ̀kun mrs legal practitioner ó ní twenty ìyànà twenty ìyànlá street aláùsá ìkẹjà. aláùsà aláùsà ìkẹjà Lagos state in fact telephone number ẹ̀ tún wà ńbẹ̀ ṣé kí n pe nọ́mbà ẹ̀ jáde kí n má ti pè kẹ́ lè pé ẹ ti wọ́n obìnrin Folúṣọ́ Ọlánìpẹ̀kun Mrs. address ó kọ ṣàbẹ̀kọ́ máa lọ pípẹ́ ẹ̀ memorandum olóró lọ́ọ̀yà tó pípẹ́ ẹ̀ memorandum yìí lọ́yà tó bìbí ẹ̀ òun ni mò ń sọ o mo máa fi lé sẹlótèpù gan lẹ́kìnní ti já níbẹ̀ yẹn ṣọ́ rán mi létí kí n fi sẹlótèpù lẹ́mí báyìí must not fall out the cover the cover yẹn ó ti ó ti já sọ́tọ̀ I can show you but I don't want to. only the deal of assignment between so so so and so and even titi wa gan nígbà yẹn the father of my baby was written there myself and ni mo fi sí ẹ ti understand. ẹni tó lọ prepare wá nìyẹn signature nìyẹn ọlánipẹ̀kun lórúkọ mrs ẹ lọ wo mi ò fẹ́ mú fóònù ọbẹ̀ ẹlẹ́ yìí sílẹ̀ gà ṣó ti yé so ìwé yìí tó bá ti mú gbà yẹn tó bá ti mú jáde tó sọnù ṣó ti yé wọn lọ gbé padà wọn akọrúkọ ẹlòmíì sílé wọn lè láwọn làwọn nílẹ̀ wọn lè láwọn ti ra lẹ̀ they are criminals. mo mọ̀ pé nǹkan tí mo ń sọ inú àwọn tí mo ń sọ̀rọ̀ wọn náà wọ́n wà lábẹ́ bí tí wọ́n bá sí ń bìbà yìí sìn wọ́n máa wà ní wọ́n máa wò létà. ṣé ẹ mọ̀ pé mo ṣe dárúkọ sọ́rí àyẹ̀ pé wọ́n sọ wípé ó ní pé ó sọ fọ́mọ yẹn ọmọ búkì yẹn pé kó fi oògùn sóúnjẹ fún mi ṣé fọ́sà àǹtí máa sọ̀rọ̀ mo ti sọ several times so I don't lie i'm telling you nothing but the truth so láwórì tó lágò mọ́ lórí yẹn ó fẹ́ pa láwórì nítorí pé ó túbọ̀ tú ó túbọ̀ tú wọ́n ń ṣe ètùtù ní lójoojúmọ́ àwọn gáràjì yẹn i will tell you one story now. ẹ má bínú. tí mi ò bá jẹ́ ń sin ah ó fi mayonnaise díẹ̀ ni. tí mi ò bá sọ ń sìn mélòó ló kù ah, ìwọ jẹ́ ọmọdé ló máa ń jẹ oúnjẹ tó pọ̀ jù ní ayé àtijọ́ tí bá ti jẹ gbogbo ẹran ìtàn wọ́n fún wa lé gugu wọ́n ti ń sìn èyí tó bá dáa jù ọmọdé ló máa jẹ́ Hmm? kí ti dàrú. ó mọ pé mo máa ń láìkí grill bó ṣe máa ń Oh ẹ̀ ó máa ń ṣe bí nando Oh ni oh ọmọ just say oh. Sorry grill àwọn nínú know tí mo like Me like stew ẹ púpọ̀ because kò kí ń mo like mi like ọbẹ̀ ẹ̀gúsí ẹ̀ náà púpọ̀ mo like ẹ̀fọ́ ẹ̀ mo like grill ẹ̀ tó bá ṣe indomie fún mi mo máa ń like ẹ̀ gan tó bá ṣe fried rice náà ó máa ń fry so àwọn oúnjẹ tí gbogbo ẹ̀ ló máa ń fry but ó mọ̀ ọ́ sè jura wọ lọ eléyìí tó bá ṣe síkìn báyìí ó máa ń dàbí nando gògó pé mo wà nando mi ò dẹ̀ sọ pé mo fẹ́ jẹ tẹ́lẹ̀ kó tó ṣe bí àti ẹnìkan ló ṣe ẹsẹ̀ márùn-ún. yìí ti dànù ẹ má bínú ẹ jọ̀ọ́. orúkọ lọ́yà mo tọ́ fún yín o lọ́yà ẹ lọ bèrè bóyá kì í ṣe lọ́yà àti Koko Zaria ń lò nìyẹn mi ìwà lè sọ ọ́ ń sìn bóyá ó ti change o so ìgbà tó gbé lọ́ọ̀yà yẹn wá báwo ni mi ò ṣe ní ẹni ẹ lòun wá láti Ondo state mi ò mọ̀ pé mi ò mọ̀ pé lọ́ọ̀yà mi ì mọ̀ pé lọ́ọ̀yà ni nígbà tó yá o later mo ṣe mọ̀ pé lọ́ọ̀yà Zaria ni o ìgbà tí mo wá ń dáhùn àwọn nǹkan kan ó ní àwọn nǹkan kan tó ń fẹ́ gbé wá ń gbà tó tó wá mọ́ wá rí pé wọn ò kọ orúkọ bóyá wọn bí tó yẹ kó ń bàbá mi sí wọn kọ sí i I need sauce. Where is the sauce? Ló wá ṣe wọ́n bó ti pé kí ni? Pé mo wá sọ orá ní ẹ òun gan ni sọ́. Táyà lọ́ọ̀yà ni. Mo ní yé. Tẹ́lá lọ́ọ̀yà ló pé sáyà ló ní lọ́ọ̀yà pé lọ́ọ̀yà sáyà ni. Mo ṣe mọ̀ níyà o. But the deal had been done before I know but n tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ nǹkan ṣé lọ́jọ́ tí mo fẹ́ ra ilẹ̀ yẹn tó ń ṣàǹrọ̀ṣì mi pé wọ́n ti rí ilẹ̀ kan kí sáyé sanwó kí sanwó o wòlíì yẹn ní kí n sanwó kíákíá tẹ̀bẹ̀ yẹn wà òkè wòlíì aláṣọ funfun yẹn ọmọ kàrẹ́ nìyẹn náà wọ́n náà ń rush mi pé kí n ṣe n mo ní no problem mo mo mo mo ti wà ní airport ṣàbẹ̀ pé South Africa kò lè jìnnà púpọ̀ sí Nàìjíríà wọ́n máa tàn sọ̀rọ̀ lẹ́yìn tí ó lè dọ́jọ́ kejì kó tó kílẹ̀ ṣó ti yẹ yín mẹ́rin nígbà yẹn. mo fẹ́ dé Nàìjíríà kí n wò pé tó bá ti já pé ó ti ṣe bí wèrè kẹ́mi pọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wa rí ń jẹ̀bú òde dáadáa. màá lè ní kí báǹkì tètè bá mi sáré rìvásì owó mi kán tó na wọ́n ti ṣe fún wa rí níjẹ̀bọ̀dẹ̀ tó bí mo ṣe sanwó yẹn báyìí mo gba nàìjíríà lọ owó wọlé sí àkáǹtì wọn báyìí mi náà ti dé nàìjíríà yeah mo kúrò lálẹ́ mo sanwó lọ́sàn-án mo ti kúrò ní south africa bíi táìmì báyìí sáàmì náà ni mo sanwó so máa di ọjọ́ kìkì tó ti pọ́ sílẹ̀ èmi kàn dé nàìjíríà ní alẹ́ mo dé nàìjíríà ní alẹ́ because five hours different bí five and a half hours ní South Africa sí nàìjíríà pàtó mo dé nàìjíríà ó tuntun jí pè mí pé òun ò tí ì rówó yẹn o lórí WhatsApp mo lè mọ èmi náà ti wà ní nàìjíríà mo lé mi kan ti dé nàìjíríà ẹ má bínú bẹ́ẹ̀ ni mo ti ń dún mi ò kí ń láìkì oúnjẹ tó bá tutù. ṣẹ́yìn gbogbo plan wọn ó gbé lọ́ọ̀yà ẹ̀ ẹ gbọ́ o. E, èmi ò mọ̀ wọ́n mi ò mọ̀ pé ẹni tó bá mi ra lẹ̀ o tí ìyá àdúrà gbé wá ọmọ kàlẹ́ mi mọ̀ pé ẹni tó lọ ní kó tó bá mi tó lè wọ agent náà pé ọmọọṣẹ́ Koko Zaria ni ó ń ṣe union Túndé àtàngọd ọmọọṣẹ́ Koko Zaria ni àtàngọd Túndé lorúkọ ẹ̀ ń jẹ́ òun ló bá mi ra lẹ̀ Every ẹ̀rí gbogbo wọn ṣe plan around wọn tó wọ́n máa há excuse me on my head so well. everything about you so tó bá ti pa ẹni yẹn tán kò ní ṣòro fún wọn láti gba owó nǹkan ẹ̀ uh-huh. I know what I'm saying o. No? Mm-hmm. ó ní bó ṣe fi my ọmọ yẹn wọ̀n ṣé ọmọ yẹn gbélé mèrè àbí kò gbélé ṣé mo gbé lọ sí police station àbí mi gbé lọ. pé kán bá mi rìkọ́ọ̀dù gbogbo nǹkan tó kán bá mi kọ́ sílẹ̀ gbogbo ohun tó ń sọ o wọ́n ní kó ń ṣe fún mi o má ló máa wálé ó ní ọ̀gá òun ó ní bàbá ọ̀gá bóòsì bàbá òun ló ní ló plant ń só lèmi bóòsì bàbá òun ṣó These evil people, they will plant themselves into your life, pretend to you like a, a good person to you. They have a bad mission for in your life. gas room. Thank you, I want me ìjọba fún mi lómi please give me washing and a napkin. tomorrow is weekend you can bring another pack of uh, chicken laps or chicken leg out mo máa ń láìkẹ́ ní bóyá bá ń ṣe yẹn ah. so yummy ẹ má bínú o èmi ò láìkó oúnjẹ tó tutù ànégé látàárọ̀ àti ìjẹun one slice of bread ló jẹ látàárọ̀ ṣé you are not eating regularly ohun tó bá ṣe tó kó jẹ́ kí n ṣe ó ti máa blend eh, ó ta ṣe ṣé tó bá tó bá jẹun regularly ó máa ń jẹ́ kéèyàn hard weight o if you allow a lot of hair ṣé o ti bọ́ ẹ́ ah but it will get people big some people don't have weight but they are big ṣé o ti yé they be wọ́n máa wú bí balloon ni but wọn ò ní weight ṣé ti yé and it's not good. oníhẹ́ ò ní weight wàá mọ̀ pé tó bá ẹ níwèé tó don't joke with ẹ gbà fún mi ní napping àbí tí ẹ. ó níwèé tó don't try it. ó mọ̀ pé tí ibì kan bá lọ wà nínú omi tó bá atẹ́gùn bá lọ ń gbàbẹ̀ kọjá omi kó máa ń jẹ́ kó sink ni hair is very heavy atẹ́gùn heavy o ibi tí ò bá yẹ kó wọ̀ tó bá lọ wọ ọbẹ̀ ó kò máa jẹ́ kíkiri yẹn máa à ah, hey it's good for some things it's not good for some things okay ẹ má bínú ẹjọ́ mo ti jẹ tí mi ò bá tètè jẹ kínní yẹn ó mà dàbí pé tó bá tuntun mi ní jẹ mú orúkọ yẹn ni mi lè fi orúkọ yẹn mi lè fi ìwé yẹn wọ̀nyí táàpù kọ lélẹ̀ kó má dàbí irọ́ àbí red tap náà ni eléyìí ò ṣe ti tọ́kì o red tap <laughs> tap nìkan ẹ ti lórúkọ yẹn ẹ yà ti ibi tí lọ́ọ̀yà wà nìyẹn. ibi tí mo sọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan ni pé láti ṣẹ́gun àtàǹgọ̀dà àti Koko Zaria àti gbogbo wọn tó ń ṣiṣẹ́ fáwọn ọ̀gá wọn. ó wá sọ fún mi mo wá sọ fún mi pé kò sówó lọ́wọ́ mi wọ́n á bẹ̀rẹ̀ sí gbé káàkiri kò sówó lọ́wọ́ tó bọ́lá mọ́ o kò sówó lọ́wọ́ ẹ̀ o wúmà kan tó wà níwájú ilé tí Koko Zaria ní kó bẹ̀ mí ní ọjọ́ tí wọ́n kó ẹrù jáde tí mo ní mo fẹ́ lọ fẹjọ́ sùn ọba akínolú ọba akínolú ni mo mọ̀ pé mo ní mo fẹ́ lọ fẹjọ́ sùn tó bá ló fẹ́ lọ fẹjọ́ sùn ọlọ́pàá kò ní dáhùn wọ́n máa pe ọlọ́pàá ṣó ti yé mo ṣáà ti máa ti sọ pé mo fẹ́ lọ fẹjọ́ sùn ọba akínolú bọ́jẹ́ ni mo fẹ́ lọ fẹjọ́ sùn ọba akínolú ńgbà yẹn náà tí kéwọ́n ti gbọ́ tí mo fi mọ̀ pé kéwọ̀n ló ń bẹ̀ wọ́n ní iṣẹ́ burúkú burúkú àwọn náà máa fi tí wọ́n sí o ṣé ti yẹ mẹ́ẹ̀ tọ́lọ́hún ló bá rọ̀ wọn MC gan tó bá ṣiṣẹ́ kan kéwọ̀n ló máa ṣe fún ó ti yẹ yín bẹ́ẹ̀ ni. ọjọ́ tí mo sọ yẹn mo kọ̀ rí pé kéwọ́n lọ tag mi ó lọ dọ̀bálẹ̀ níwájú ọba akíọdún wọ́n dẹ̀ gbé papọ̀ ni o kóun dọ̀bálẹ̀ fáwọn ọba yẹn pé kò síbi tí mo lè lọ mo ṣe tag mi nìyẹn tí mo ń sọ pé mo máa lọ sọ́dọ̀ bá kí olú o máa lọ fẹjọ́ ẹ̀sìn wọ́n ṣáà ń bẹ̀bẹ̀ wọ́n ti lọ padà wọ́n ti lọ pè nílé kó sọ pé mo máa lọ sọ́dọ̀ bá kí olú kí wọ́n kàn tag mi ni ibi tó ti ń dọ̀bálẹ̀ fún ọba kí olú ọba kí olú dúró síbì kan àti ibì kan pẹ̀lú ọba kan ó ṣáà ń dọ̀bálẹ̀ fún wọn ó wá tag mi pé mo fẹ́ lọ ṣe ti understand wọ́n bẹ̀rẹ̀ sí gbé káàkiri pé àwọn tó bọ́lá kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ kò ṣe gírí kan gírí kan ìyá tó wá wà níwájú ilé yẹn wá pè mí tó ń ta omi gbàtàn ti lè gbọ́ information pé kò sówó lọ́wọ́ mi mọ́ yẹn ìyá yẹn kàn jáde ní ìyá tó béèrè lọ́wọ́ mi ẹlòmíì wicked gan o ìyá tó pè mí tó tọrọ drum lọ́wọ́ mi drum set ìyá yẹn ó tọrọ drum set lọ́wọ́ mi bọ́mọ mo dẹ̀ pé ó ti misbehave tó máa support á ní ẹ kán wo bẹ́ẹ̀ mi ṣe nígbà tí mo ń bínú nígbà tó ná kẹrù mi ó ní mo tún ń bínú ẹbí mo ṣe ń bú MC mo tún sọ̀rọ̀ MC bẹ́ẹ̀ yẹn ṣé MC mo ń sọ bẹ́ẹ̀ mo ní a. ó ṣáà ṣe mọ̀ kó tún máa jáná síbi pé kó máa gbógun sí yàn ẹ́ tó ń sàn. wọ́n náà wá bẹ̀bẹ̀ ní o pé kí n má lọ fẹjọ́ sùn torí wọ́n kẹ́rù mi wọn ò fún mi lówó ẹrù ilé àtúnrí ṣé tó bá jẹ́ Canada ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣé mi ní dolówó tí bá rówó lọ́ọ̀yà ṣé mi ní dolówó kò kẹ́rù ẹlẹ́rù anyway bọ́mọ ìyá yẹn ṣe jáde nìyẹn ìyá tí mò ń sọ yìí mò ń fún lówó every time ló máa ń sanwó ná mi ìyá yẹn every two two weeks lèmi máa ń sanwó ná ilé mi ò tí ì pẹ́ ọdún kan mo ti ní twenty four bill ẹ ìwé nepa ilé yìí ò tí ì pọ̀ ọdún kan gbà mo ti ní bí twenty four bills tó bá ti dé gbà yẹn iye tó bá ti ní wọ́n fẹ́ san ni máa kó fún so màmá wa make business ara mi despite that ó yìí ṣèkà fúnra ẹ̀ bọ́ọ̀mọ̀ ẹ ṣe jáde níjọ́ yẹn nìyẹn ló ṣe ní wò ó ṣọ́ọ̀mọ̀ ni ó ti ṣe ayé bó ṣe wà yẹn ah. mo lẹ́yìn kan ti ṣe ọ̀run ó ti ṣe ayé ìwọ ọmọ ẹ pé àwọn ayé wà lórí ọ̀rọ̀ ẹ mo láwọn ọ̀run gan wà lórí ọ̀rọ̀ ẹ ẹ tí mo ń sọ ìwúrà ni o wúrà ọmọ ìyá olómi tí wọ́n máa ń tọrọ owó lọ́wọ́ mi tí mo ṣe dáadáa fún tó ní kí ra drum set fóun póun ní ṣọ́ọ̀ṣì wèrè kan under cs náà ló lóun wà o mo ti sọ̀rọ̀ yá rí lọ́sàn-án gangan few minutes to one o'clock ó ti ṣayé ni o, mọ pé ó ti ṣayé mu náà nǹkan ṣe ọ̀run mo kọ́kọ́ wò pé àbí ah, mò ń lálà ni mo lábí mò ń lálà ni pàtó wáyà mo wá rò pé no be dream na life ó ní ìwọ olówó lọ́wọ́ mọ̀ náà bó ṣe wà yẹn ò lè lọ ìlú òyìnbó mọ́ a ti kàn ẹ́ mọ́lẹ̀ a ti parí iṣẹ́ yẹn ó ṣàbẹ̀ sọ jágbajàgba. àwọn ti tilẹ̀kùn mọ́ ẹ kì í ṣèmi o wọ́n tilẹ̀kùn mọ́ wọn ìyẹn lè ṣe máa gbọ́ pé Wàsíù máa sọ pé òun tilẹ̀kùn mọ́ wọn fi kọ́kọ́ pamọ́ ogun ọ̀run máa tì yín pa ẹ̀yin èèyàn tẹ́ bá lọ ń bá ìjọba tó bá ṣe dáadáa fún yín jà tẹ́ lọ ń bá àwọn house of assembly jà tán gbé yín síta tán lọ forí yín gba pààrọ̀ wọ́n ti fẹ́ torí pé ojú ti ká wọn mọ́sìn wọ́n fẹ́ ṣe ètùtù ayé wọ́n dẹ̀ ti ń sọ fún wọn pé wọ́n gbúdọ̀ ṣètùtù ẹ̀ wọ́n fẹ́ mẹ̀jẹ̀ níjọba wọn ni o àwọn kéwọ́n náà ń kó àtàwọn sáríà ṣó ti yé yín tẹ́ bá lọ kọjá yẹn tẹ́ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tẹ lọ bẹ́ sáwọn ọ̀gá yín tẹ lọ bẹ́ sáwọn edss wọn kó yín o èmi ò dẹ̀ ní sọ̀rọ̀ fún yín tó ti yẹ yín ẹ̀ so àwọn tó dẹ̀ fẹ́ ṣètùtù ní ayé ń àwọn ló fẹ́ lóyìn tó bá wù yín jáde ní jáde kí jáde ẹ̀yin lẹ́mọ̀ make I carry my leg up put am for this place. n bá ní ẹ ó lọ lọ́mú níwàá owó dẹ̀ wà lọ́wọ́ mi. owó kan tiẹ̀ wà nínú báàgì mi ní ọjọ́ náà lọ́hùn mo gba owó yẹn kí ni mo pé mo fẹ́ ṣe àwọn nǹkan ṣó ti yẹ five hundred thousand wà nínú àpò mi níjọ́ yẹn nínú báàgì mi ní bá wọlé mo wà ní bá kó lílé mi ẹ mọ kí ara ta ẹ kí ló bọ́mọ yẹn ṣe ń bú mi lọ́mọ tí mo ń fún lówó àwọn tí mo ń fún nìkan ní báńkò ni mo wà n bá wọlé n bá dẹ̀ mú mo kàn sí báàgì mi kàn mú pásò five hundred thousand kan làwọn ará àdúgbò sọ pé owó wà lọ́wọ́ màdámù yẹn o owó sì wà lọ́wọ́ ẹ̀ ẹ mọ nísìsiyìí tó fi sọ pé kò sówó lọ́mí mọ́ torí pé mo ti sọ fún àtàǹgọ̀dọ̀ ọmọọṣẹ́ sáríà kẹ́ pé ọgbọ́n ní agbára nígbà mìíràn ọgbọ́n ṣe kí ni ó ní agbára wọ́n ní kò sówó lọ́mí wọ́n ní ah mo wá mo wọ́n mo jáde má ní ṣé ẹ rí màmá ọjọ́ tí mo ti dé àdúgbò ní ọlọ́run ti ẹ̀mí ọlọ́run ti kọ́ sí ni pé kí n ṣomi fún wọn ní àdúgbò yìí ẹnìkan tó tún bá mi ṣe wáyàrin lé sọ pé àmàdámọ́ ẹ̀dẹ̀ ṣomi fún wọn ládùúgbò yìí bọ́tí èmi mo rí ìyá yẹn toró ń ta omi láti fi jẹun omi tó ń tà yẹn ni ò jẹ́ kẹ́nìbọ̀dì báyìí omi yẹn gan ló ṣe jẹ́ kó wá mú mi lọ́rẹ̀ẹ́ torí pé nínú ilé yẹn a ṣe omi omi tó wà níta so easily kò sí nǹkan tó cause mi kí n fa omi yẹn síta but èmi máa ń lo gan so mi ò ní fẹ́ kí n fa omi síta but mo lè ṣe omi fún wọn but mo wá ń consider pé ìyá yìí ó máa ń ta omi tí n bá ṣe omi fún wọn sì ṣe bí ṣé wọn wọn tún máa romi lọ́dọ̀ ìyá yìí omi nìkan nìyá dẹ̀ ń ta àti èédú àti ṣe four one nine kọ́ dọ́wọ́ gbà kan ní nǹkan mo ní ṣùgbọ́n fún nǹkan tẹ́ ẹ sọ lónìí mo ní fún ara yín o bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ tilẹ̀kùn mímì yẹn mo ní ṣùgbọ́n lónìí o ẹ gbọ́ o òun ní gangan lọ́lọ́run ogun ọ̀run tilẹ̀kùn mọ́ yín ní àdúgbò yìí o mo ní ẹ bẹ́ẹ̀ mo ní òní gangan lọ́lọ́run tilẹ̀kùn mọ́ yín torí ó ti pẹ́ tí mo ti fẹ́ ṣe omi síbí wọ̀ mo wá ń wojú èèyàn torí pé ẹ ń súnmọ́ mi sísúnmọ́ tẹ́ ń súnmọ́ mi gọ́gọ́ tó ń súnmọ́ mi gọ́gọ́ láti bá tara jẹ́ ní o so that ó mọ̀ pé i'm capable of doing that water so that mi ní ṣe omi ó ń súnmọ́ mi tó dẹ̀ tún súnmọ́ mi yẹn ó tún rówó gbà lọ́wọ́ mi àwọn èèyàn máa sọ fún mi màmá yẹn ò dáa o màmá yẹn tí wọ́n bá múná dé kámẹ́rà nu lébi tí bá wà ń lò òyìnbó á sọ fún mi pé wọ́n ti múná dé ọ̀dọ́ kámẹ́rà máa sọ fún mi tí wọ́n bá ti múná dé báyìí á ṣò lórí kámẹ́rà bọ́ tí ò bá ti sí náà bá ti rí lórí ilé inú ilé mi tí máa fẹ́ inú ilé mi mo máa ń wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe kámẹ́rà sí bíbá yìí gbogbo àwọn tó ń ṣọ́ mi nínú ilé tó ń ṣọ́ mi àwọn system yìí dèkà mo mọ̀ pé kámẹ́rà wà nínú ilé yìí fún mi tí máa ń ṣe nǹkan burúkú wá ti mọ̀ látijọ́ yìí. màmá yẹn ní ìṣòro bá béèrè lọ́mọ máa ń ṣe fún un tí màmá yẹn bá béèrè fifty thousand gbà mí ní fún ní forty five máa fún fifty máa tún fi èlé sí i tí n bá lọ patí tán bá fún mi ní àwọn fan oríṣiríṣi nǹkan ẹ mọ̀ pé tẹ́ bá lọ pati àwọn olówó yẹn àjàjà pati kan tí mo lọ tó jẹ́ pati àǹtíṣadé alesh nígbà yẹn wọ́n pín àwọn oríṣiríṣi fáwọn tó àwọn tó raṣẹ wọ́n ṣáà pín nǹkan tó àwọn nǹkan tó ẹ tí bá lọ pati tó wẹ̀bì wọ́n máa ń pín nǹkan tó da fún aṣọ tó bá ra tí wọ́n ní sàn fan tó bá ti gbé wá báyìí tó nínú ilé kún kò sínú tó fẹ́ ṣe mí ilẹ̀ ń máa kẹ́rù sínú mo ní storage máa gbé fún mo ṣáà máa gbé nǹkan fún pé gbogbo nǹkan fún fún wọn lówó tí màmá yẹn bá wọnú flat tó bá wọnú ilé mi wá báyìí tó bá máa jáde padà ó ṣàmà mú nǹkan lọ ní apart from owó a kó drinks bí àwọn Koko Zaria ṣe máa i mean àtàgọ̀dọ̀ àwọn ọmọ gáràjì ṣe máa ń béèrè wáìnì gbèrègbò owó ò ní mu wáìnì yẹn ó máa kó ṣe máa ní five alive inú freeze five alive oríṣiríṣi àwọn juice bottle kẹ́ni yẹn òun ni màmá yẹn máa kó jáde akó méjì sáyàbáyà máa lọ tó bá ti jẹ tán wọn á fún lóúnjẹ ó máa jẹ adẹ̀tún kó lọ lé màmá yẹn ló wá sọ pé wọ́n ti dẹ̀kùn mọ́ mo ní màmá ṣe wá gbọ́ ṣé ẹ mọ̀ pé wicked ó ti pẹ́ tí ọlọ́run ti fi yín wọ̀n mí ọlọ́run fi ìyá yẹn wọ̀n mí báyìí pé ó gbẹ́ kòtò sílẹ̀ pé kóun kó sí àwọn kan wà láyé wọ́n ṣèkà o irú àwọn ìyá yẹn náà wọ́n ò ní wọ́n ṣe wà yẹn sìn bí ò jẹ́ kán lọ wá owó kán ṣàmà wá hundred kan wá gbé dání wọ́n máa wo Facebook bí mi ṣe ń sọ̀rọ̀ wọ́n máa wo Facebook ọbọ̀ wọn bá ti rọ ojú wọn bá ti fọ́ wọ́n máa fojú kan wò ṣé ti yé yín wọ́n wà lórí Facebook táwọn náà bá dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n máa contribute sí gbogbo àwọn ìyàwó ìrèyìn they are dear. wickedness is real torí ẹ̀ tẹ́nìkan bá sọ pé má ṣe pé ṣé wọ́n pé lẹ́nu ọjọ́ mẹ́ta mi kúkú àti ọ̀bùrọ̀ máa lọ gbàdúrà lómi mi sọ pé àdúrà christian ni eh, mi o jésù lọ́ba mi ò gbọ́ ọtí iṣẹ́ mọ̀ nǹkan mo ń gbàdúrà ojoojúmọ́ dẹ̀ ni máa ń fi ọ̀tá mi ré àwọn ọ̀tá mi ojoojúmọ́ ni mo ń fi wọn rẹ ẹni bá gbórúkọ mi lọ lé babaláwo ẹni bá sa ewé àbí egbò kan ẹni bá lóògùn kan ẹni bá pọwọ́dà lórí ọ̀rọ̀ mi lórí ọmọ mi ẹ̀dá bẹ́ẹ̀ kójì ló máa kú mo ní màmá ẹ mọ̀ kan léèní gangan ni wọ́n máa gba òmìnira ní àdúgbò yìí kẹ́ ẹ lè mọ̀ pé èmi Fọláṣadé èmi Bọ́lá Esther Ṣíbóládé ọmọ tó dùn ní. wọn kì í rán mi just me kì í dúró síbì kan for just for fun bíbí tí bá wà for a reason ni mo lè wà ń kan má mọ iyì mi ṣùgbọ́n nígbà tí n bá kúrò bẹ́ẹ̀ wọ́n máa wọn understand wọ́n rán mi láti gbé àwọn èèyàn búburú ṣubú àti láti gbé àwọn olódodo dìde a gbé mi dìde fún ìṣubú ìkà àti dìde àwọn olódodo. mo ní màmá òun àtọmọ ẹ mo ní ẹ ẹ gbogbo oore tí mo ti ṣe fún yín gbogbo nǹkan tí mo ti ṣe fún yín ẹlẹ́ẹ̀tilẹ̀kùn mẹ́mi àbí mo lẹ́ẹ̀ máa mọ̀ pé ní gangan lọ́lọ́run tilẹ̀kùn mọ́ yín kì í ṣèmi lẹ́ tilẹ̀kùn mọ́ ara yín lẹ́yìn ti pa nígbà tẹ́ ń ti yẹn ẹ̀kàn rí pè mí ó lè lè ó lè mi ò lè dé lóyìnbó mo lè mi ní ọ̀sẹ̀ yẹn mo ra tíkẹ́ẹ̀tì mo lọ sí mo kọ́kọ́ lọ sí Dubai ó lò lè tẹ́ airport mọ́ ọ̀sẹ̀ yẹn the following mo ra ticket mo kọ́kọ́ lọ sí Dubai mi àtọmọ mi a lọ ṣe bíi four days mo lọ mo kọ̀ rajà lọ́hùn mo ra nǹkan mo wálé bó ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn mo ra ticket ibi àtọmọ mi a Dubai. because wọ́n bìlí pé wọ́n ti parí iṣẹ́ bàbá ọmọ mi wọ́n ti máǹtì ọ̀tá tó wá láti union èyí tó lòun àtẹwọ́lógún yẹn ikú burúkú ló máa kú ikú burúkú ni bọ̀bọ́ yẹn máa kú wọ́n bìlì pé wọ́n ti parí yẹn wọ́n ti settle ẹ̀ pẹ̀lú obìnrin kan wọ́n dẹ̀ ti gbé ọ̀tá láti torí ẹ̀ tó bá jẹ́ kó lọ gbé nìkan tiẹ̀ mo máa ń sọ fún ọmọ mi ẹnìkan pè lónìí mo sọ fún anybody bá ti pè ṣẹ́bọ̀ yẹn pè padà tolúwa mi does he come back ẹni tí mo ní kò pè lẹ́ẹ̀kan kò gbé padà ok block ẹ̀ láti ìnìlọ kò gbúdọ̀ pé kò gbé kọlẹ̀ mọ́. They will mount you. Let me tell you, those people, if people send you to do bad things for, for to people, because they promise you every heaven and earth, they are not going to fulfill it. They will disappoint you, and again, you will act by ignorantly. That the woman now, mo wá sọ fún mo ní ṣẹ́jẹ́ sọ fún yín. Mo ní lé nìkan gan lọ́lọ́run tilẹ̀kùn wọ́n yín. Lé àdúgbò yìí, ẹni tó bá ní omi kò gbúdọ̀ ṣílẹ̀kùn fún ọ̀kọ́ pọ̀nmi ládùúgbò ẹ gbúdọ̀ ra omi lọ́dọ̀ ìyá yẹn ni kì í dẹ̀ ń ṣe bọ́ọ̀ ló o omi tó ń ju nǹkan sí báyìí ni a ti mú oríṣiríṣi kan a ti jù sínú omi yẹn wọ́n á ti pa kànga lónìí wọ́n máa pọ́n wọ́n máa pọ́ǹpù ẹ̀ lọ sókè fún àwọn yẹn kò ń ṣe bọ́ọ̀ kànga lónìí tó máa ti kó gbogbo ẹ̀rẹ́ oríṣiríṣi nǹkan tí oògùn oríṣiríṣi ló ń pọn fún ọmọ ládùúgbò ní àdúgbò mo ní màmá mo respect nítorí pé ẹ jágbàlagbà ẹ gbogbo mi ò mọ̀ yín rí gbogbo nǹkan tí ẹ bá bèrè lọ́wọ́ mi ni màá ṣe fún yín ẹni àṣìṣà tẹ bá bèrè ni mò ń ṣe ó ṣe kà àkọ́kọ́ ó ṣe tọmọ ọ̀dọ̀ mi ó ṣe lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta ìkà tóbìnrin ọmọ máa ń ṣe fún mo kàn kọ́ tiẹ̀ ṣọ́ọ̀tì ni mo ní gbogbo ìkàtẹ́ tí ń ṣe fún mi mi ò tó torí ẹ̀ náà kí n sọ pé kí n ṣe omi fún wọn níbí mo ní ṣùgbọ́n lónìí ẹni kò sówó lọ́wọ́ mi mọ́ wọ́n five hundred kan mo mú jáde ní one million ni mo mú jáde lójijì mo á nílé ní gangan náà máa ṣe omi lọ́jọ́ ìgbà mo máa sọ fáwọn ará àdúgbò gbogbo àdúgbò yẹn wá dàbí pé wọ́n ń ṣe patí àwọn street bí àwọn street bí wọ́n wá wá wọ́n pẹ́ sàdúgbò mo ní kẹ́ ẹ pé ẹ mọ́là tó lè gbẹ́bọ́ ò lónìí ní òní ìgọ́gọ́ owó yẹn ó ní nǹkan tí mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ bọ́ tó pẹ́ pé mi ò ní owó lọ́wọ́ mọ́ pé wọ́n ti tilẹ̀kùn mọ́ mi bó wá jẹ́ pé mo lọ yáwó yẹn báǹkì kan màá ya ojú onílé la máa ti ń jẹ gbèsè ojú àlejò la máa ti jẹ gbèsè la máa ti san mi ìdẹ̀ jẹ gbèsè nígbà mo ní wọ́n ṣe pé gbogbo àdúgbò wọ́n ṣe pé mọ́là wọ́n ṣe pé wọ́n lẹ́mọ́ mo ní tòótọ́ wọ́n ní jẹ́ mo ní tòótọ́ ni èlò ló máa cost wọ́n gbé omi yẹn láàrin ọjọ́ méjì wọ́n gbẹ tán báyìí nígbà tó rọ wọ́n gbẹ wọ́n rẹ wọ́n ṣe gbogbo etí yẹn ṣe ṣe ńgbà yẹn a ti ṣe omi fáwọn èèyàn kì í ṣe ẹ̀yẹ kan yẹn we do things kò ṣe pé bóyá mo ṣe láti fi nìkan mo ti mọ kéèyàn wà láì ní kó wà nípò àìní ẹ wo bí mo ṣe jókòó sí tán máa sọ pé ó ti ṣe ayé mi ta ni mo ṣẹ̀ mi ìṣẹ̀ wọn o wọn kò máa ń ba tí tó bá da jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà but mo fẹ́ sọ fún yín tó bá jẹ́ ìkà tó bá ń gbọ́ mi gbọ́ kó yí ẹ dáadáa tó bá ti ń ba tèèyàn jẹ́ tẹ́lẹ̀ ó lè rí tèmi bàjẹ́ má jẹ̀mú ni torí mi ba tèèyàn jẹ́ ara ẹ ló mọ bàjẹ́ tó bá yá ayé ẹ ló máa bàjẹ́ at the end kò ń ṣe irọ́ kì í ṣe boasting bàbá láì ní bàbá ni mò ń sìn olùgbèjọ́ ọmọ òrukàn kí n tó bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ nínú ilé ọlọ́run ni màá bá sọ̀rọ̀ lọ́sùn àti lóru these days mi ò kí ń gba call púpọ̀ mọ́ and that's good tí ò bá ti yọ owó tó jẹ́ ti trouble anybody ò gbúdọ̀ pè mí torí pé mo gbé àpá kristi ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu tó pé mo gbé àpá kristi mo ṣe ṣe bọ́ọ̀ fún wọn mẹ́rin I spend like five hundred and something níjọ́ yẹn gan kò yẹ kó tó bẹ́ẹ̀ kò yẹ kó mi yẹn owó tí mo gbẹ́ tí mo ṣe kí níjọ́ yẹn ó yẹ kó tó bí kí n fi gbẹ́ méjì nígbà yẹn bọ̀ nítorí pé àwọn èèyàn wọ́n máa ṣáàjì mi tó bá lọ ṣáàjì máa sọ pé àwọn wọn lè sọ pé bóyá kò fẹ́ ṣe mo tún ya mo tún ya ju fáwọn èèyàn wọ́n wọ́n ṣe é ṣe báyìí gbogbo àwọn aládùúgbò wọn máa ń gbà gbogbo àwọn èèyàn màmá yẹn tilẹ̀kùn mọ́rí kò lè bóde mo níṣe bó lóun tilẹ̀ olóò mi kò ta mọ́ yá mọ̀ ó ní àwọn boys lọ́wọ́ àwọn ọmọ ọmọ ẹ̀ àwọn grandchildren ẹ̀ ah sórí máwo ẹgbẹ́ burúkú o ẹgbẹ́ burúkú ò dáa o àwọn ẹgbẹ́ tó ń ba tọmọlọ́mọ jẹ́ yẹn má wọ̀ o tó bá dẹ̀ ní ẹbí àbí ará àbúrò bí tó bá wọ̀ má join wọn o má support ẹ o torí ẹ má jọ jìyà ńgbà tó bá yà ni tó bá dùn tẹ́lẹ̀ ó lè kúrò lọ́la o. màmá wa pa mọ̀ sínú ilé ó jẹrà síbẹ̀ ni ó wá láwọn grandchild ẹ̀ kan ó lọ sí ọmọ ẹ̀ kan nígbà yẹn so àwọn ọmọ ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ so wọ́n máa ń jalè kiri wọ́n máa ń mú ọmọ yẹn kan mú ní street yìí ó ti jalè kan mú bí ó ti jalè gbogbo àwọn ẹ̀bùn tí àwọn ẹ̀mí èṣù máa ń fúnyàn nìyẹn á jẹ́ kọ́mọ yẹn jalè wọ́n á ṣe aṣẹ́wó wọ́n á bàlújẹ́ wọ́n á ṣe oríṣiríṣi ìwà burúkú lára àwọn gift ẹ̀mí èṣù nìyẹn tẹ́ni tó bá ti sin ẹ̀mí èṣù àwọn nǹkan tó máa fi ń ta èèyàn wọn lọ́rẹ lọ́fẹ̀ẹ́ nìyí toró lè lòun náà fúnra rẹ̀ what do you want dani titpic you àwọn ọmọ yẹn wọ́n wá lọ síbi tank everybody láti lè sáré àwọn máa ń pọn mí bẹ̀ àwọn tí àgbàláyè láti máa pọn mí bẹ̀ ni àwọn tí ó ń pọn mi ta ó dẹ̀ lè wá pọ́n lóru náà tó bá jẹ́ pé náà wà tó jẹ́ pé kì í ṣe pọ́ǹpì a tún fún wọn ní a tún bá wọn páwà ẹ̀ ṣe ti yé láti street láti street láti street wọ́n wá ń pọn mẹ́rin. ìkà tóun fẹ́ ṣe fún mi tóun lóun tì mí mọ́lé òun ló wà nínú àtìmọ́lé tó bá fẹ́ ṣèkà ọlọ́run ò kì í gbẹ̀bí fálárí God is real gbogbo nǹkan kan ṣẹlẹ̀ láàrin àdèmí ń sìn wọ́n máa béèrè pé do you get money wọ́n ń wò lọ́wọ́ mi sẹ́ mi ìgbúdọ̀ lówó lọ́wọ́ they are asking ẹnìkan wọ́n ń pè mí sí lẹ́wọ̀n èèyàn táwa bá gbèjà wọ́n máa lò wọ́n wọ́n ní kó bá wọn béèrè lọ́wọ́ wa ṣáà lówó bo láti rówó yẹn why are you facing me face your front there is nothing inú ilé tí mò ń gbé yìí to God who made me I know he has camera inú ilé tí mò ń mọ̀ yìí mo mọ̀ pé wọ́n ti set nǹkan kan sílẹ̀ fún mi kan tó fún mi torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ kí n kúrò gbogbo tí bá ṣe inú ilé ni wọ́n mọ̀ fóònù mi the same thing ọlọ́run fi wọ̀n mí ni ọlọ́run ó fi wọ̀n mí ni but you know what mi ò kí ẹ̀ tó torí ẹ̀ I just want to move if I get out of this house I get out because I want I want to mi ìdẹ̀ fẹ́ gbogbo life kan máa camera, èèyàn kan máa disturb ayé èèyàn kan gbé camera to me yẹn ṣe criminal offence because I'm not a bad person You understand me? There's no how bad person will be smarter than the government, the way the government of Canada is working. Do you understand me? There's no how criminal except Joe Biden, but you are the criminal. You can't be doing I can't, you can't be doing something bad. Kí máa gbẹ́nu gbogbo. Gbàtán ní kí n lọ ṣe gbogbo fingerprint mi, kí n lọ ṣe gbogbo ìlú tí mo ti náà ti tí mo ti gbé rí. Fún gbogbo ọ̀rọ̀ táwọn ṣẹgbọ́ tó lórí burúkú ẹ sábọ̀dù lọ gbé síbẹ̀ pé èmi jí mọ́tò níbẹ̀ mo dẹ̀ máa gbé àwọn ọmọ ìjẹ̀bú tó jí mọ́tò yẹn mi kàn fẹ́ sọ̀rọ̀ ni tí bá ní kí n sọ̀rọ̀ àwọn tí ò ṣẹ̀mí torí ẹ̀ àwọn èèyàn míì wọn ò ṣẹ̀mí náà ṣùgbọ́n tí n bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ tí n bá túṣu dó sí àlẹ́ òkùnkùn ó máa fẹ́ tiwọn nínú ilé àti lóko nílùú Canada bí àti nílùú oyè àti ní Nàìjíríà torí ẹ̀ tára ilé ẹni máa ń jẹ kòkòrò <laughs> kòkòrò burúkú wọn ní ìwọ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ gbúdọ̀ kọ́ṣọ́ nẹ̀ torí gbà tó bá ṣẹlẹ̀ òwúwẹ ò ní jẹ́ kó sùn ládùúgbò they have tried to set me up that's why mi ní shut up ẹnu mi láéláé they don't want me to have anything why what for torí ọmọ ní má gbàdúrà kò sẹ́ni tó bá tó bá ṣèkà fún mi tí ò ní jèrè ẹ̀ dájẹ́ wá máa sọ kọ́kọ́ fún ẹ̀ kì í ṣèrè yẹn nìkan ni màmá yẹn jẹ ìgbà tó yá o màmá yẹn bẹ̀rẹ̀ sí sọ fún mi ọmọ ẹ̀ mo wá bẹ̀rẹ̀ ìgbà tó ń trouble mi mo wá rí i pé tí n bá ń gbàdúrà anytime i'm praying ọlọ́run ti fún mi ní prayer point yẹn bẹ̀rẹ̀ mo ti kọ́kọ́ wá establish prayer point yẹn the lord said to me i should start praying that anybody to bá ti ń wage war against me àtọmọ mi kí n sọ pé kẹ́ni náà ṣòfò tọmọtọmọ kẹ́ni náà ṣòfò tọmọtọmọ ẹni tó fẹ́ kí n ṣòfò tọmọtọmọ ó ní kẹ́ni náà ṣòfò tọmọtọmọ ah, ah mi ò kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbàdúrà ìmọ̀ bẹ̀rẹ̀ sí gbà ń gbàtúyà nínú ilé mi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo bá yẹn kẹ̀dẹ̀ mi tí mo pé mo kàn mọ̀ pé yá mo kàn rò bóyá bí àwọn tó máa ń hate èèyàn tó máa ń jealous èèyàn tó kàn máa dédé máa bínú tó bá yá pé ni wọ́n á rọ̀ èmi ò mọ̀ pé ìkà gidi ni wọ́n máa ń ṣe wọ́n máa ń dìídì ṣe kà fáwọn èèyàn ní àdúgbò yẹn ni wọ́n mú àwọn èèyàn sí ìgbèkùn ní àdúgbò yẹn ni kí ni mo sọ fún yín wọ́n mú àwọn èèyàn sí ìgbèkùn ní àdúgbò yẹn tó ń po oríṣiríṣi omi ìdọ̀tí àti oògùn oríṣiríṣi fún wọn ní àdúgbò yẹn èyí tó bá fẹ́ kó kú ló máa kú èyí tó bá fẹ́ kó yè ló máa yè wọn kì í débẹ̀ ó máa gbọ́wọ́lé wọn báyìí ni àwọn ọmọ ẹ wá bẹ̀rẹ̀ sí lọ bẹ́ táǹkì yẹn lákọ̀ọ́kọ́ wọ́n lọ bẹ́ táǹkì yẹn mo tún lọ rà fún wọn wọ́n bẹ́ táǹkì omi yẹn mo tún rà fún wọn ṣé mo pé mi bá wọn jà tẹ́lẹ̀ ẹ̀ ìgbà tó di lọ́mọ yẹn lọ́jọ́ yẹn lọ́mọ yẹn wá ń kà tírú wúrà tó pe rẹ̀ ní pàǹdà lọ́mọ yẹn ń jẹ́ ló wá pe rẹ̀ wúrà ìyẹn ìyá wúrà ìyá wúrà ni ìyá yẹn tó lòun ní CAC church tí mo ra drum set gbogbo tó bá fẹ́ church máa fún un tó bá fẹ́ lé náà máa fún un á lóun bá bá mi san owó ilé owó àmì owó ná á wá sọ fún àwọn nepa kan gbé owó ná wá àní sẹ́ ilé mi ò tí ì pọ̀ ọdún kan mo ní twenty four bill ilé mi kò pé ọdún kan mo ní twenty four bill mo wá béèrè pé ẹjọ́ torí ọlọ́run ẹ̀yin nepa àwọn olóńgbẹ àwọn nepa wa àwọn people yìí àwọn principality nàìjíríà àwọn ló ń control àwọn people yìí in one way or the other they will be connected ó ti nígbà tí màmá yẹn máa tún ṣe wèrè ṣe lọ́jọ́ in politics under APC ló wà àwọn màmá kan báyìí tó wá láti àlùmọ̀ṣọ́ tó máa ń control kí lorúkọ woman leader àlùmọ̀ṣọ́ àmì níbi àlùmọ̀ṣọ́ yẹn màmá yẹn báyìí wọ́n wọ́n dúdú báyìí wọ́n máa ń get low low cut ó máa lọ ń ba nílé kán tó wí kán tó bọ̀ màmá yìí ti lọ sí local government gbogbo local government tó wà ní gbogbo surroundings ẹ̀ ló mọ̀ woman yẹn ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ woman yẹn kò ń ṣe kékeré woman yẹn ẹ̀mí tó ti bọ́ ní ọwọ́ ẹ̀ kò ń ṣe kékeré nígbà tí mo ṣáà ṣe omi wọ́n á lọ bẹ́ táǹkì yẹn mo wá rà pàtó lọ bẹ lẹ́lẹ́kejì àwọn yẹn wá sọ pé kí n má lọ rà mọ́ pé it's not good pé kọ́ máa rà fúnra wọn pé torí wọ́n lè máa lọ bẹ ọmọ ìyá ló lọ bẹ màmá ní kí wọ́n lọ bẹ táǹkì. màmá ní kọ́ lọ bẹ táǹkì gbàtàn bá dẹ̀ múná lọ tá a bá pọ́ǹpọ́ǹpù omi fún wọn wọ́n máa ń romi lọ́wọ́ ẹ̀ wá àti ẹ̀ bá tiẹ̀ jẹ́ ọ̀bọ̀ tòun ló sọ pé èmi ò lè lọ lóyìnbó mọ́ pé àwọn ti tilẹ̀kùn mọ́ ara wọn pé kò sówó lọ́wọ́ mi mọ́ mo dẹ̀ ṣòpó wà lọ́wọ́ mi níjọ́ náà lọ mo dẹ̀ ṣomi fún wọn bí omi street tó wà lẹ́gbẹ̀ẹ́ lé mi bó ṣe jáde ni. ìgbà tán bẹ̀rẹ̀ sí ń pariwo tó lé àwọn ti tilẹ̀kùn mọ́ ẹ bóyá ló máa mọ̀ ó máa mọ̀ àwọn tó wà nídìí ọ̀rọ̀ ń sìn sìn ló bá pe sáríà lójú mi kòrókòrò lọmọṣẹ́ sáríà àmínà àmínà tù pápá ọmọ kan tó gbé lọ́dọ̀ sáríà gbà yẹn ló bá wá ló bá bẹ́ wá páwọn tó kù ń bọ̀ pé sáré à ń bẹ àwọn èèyàn bọ̀ mo ní tó bá ti bí wọn rí níjọ́ yẹn mo ti wá sọ ó tiẹ̀ lè má jẹ́ mi sí gan mo ní kì í ṣe gbogbo ọmọọṣẹ́ sáré ànìkan ló kù yín ṣe sáré ànìkan ló kó wá mo ní mo wá sọ mo ní kẹ́mi sí gan máa bọ̀ mo tó bá ti bí ìyálà ìyá gbogbo wọn mo ní kó àwọn fúnra àwọn mo ní ẹ má bẹ anybody wá mo ní gbogbo ìyálà ìyá yín kankan ni kẹ tẹ bá ti ń bọ̀ kẹ kó ìyálà ìyá yín dání wá ẹ̀yin ní kẹ síwájú bí mo ṣe sọ níjọ́ lọ́wọ́ nìyẹn àwọn ọmọọṣẹ́ sáré àlówá kẹlẹ̀ mọ́ pé Zaria ló ń pààyàn Zaria is a killer àbí mo kúrò bible lélẹ̀ mo ti ṣé first time ti máa sọ ìròyìn lélẹ̀ first time kọ́ bible ọmọ tó wáyé wáyé tó kọ́kọ́ wọ ọjọ́ wáyé náà pè lámìnà yẹn very small girl báyìí mo tún jókòó mi jẹ́jẹ́ nígbà tí wọ́n náà fẹ́ ṣoṣo dìde nàbà ni wọ́n fẹ́ appreciate mi mo ní kò nídìí wọ́n ṣàní kí n wá tí wọ́n bá ti ṣoore fún wọn bẹ́ẹ̀ yẹn mi mọ̀ bóyá wọ́n plan fún mi ni ní bá débẹ̀ mi ṣe ń débẹ̀ báyìí ṣọlá ẹlẹ́ja ó dúró gbogbo àwọn èèyàn pọ̀ ńbẹ̀ lọ́jọ́ yẹn lọ́hùn àti àti àti ìyàwó kí lórúkọ àti orúkọ yẹn sá sí lẹ́nu kúrò lẹ́nu mi ìyá bímbọ that is ìyàwó success wọ́n ṣàpọ̀ àti ọmọ wọn kan àti ìyàwó success yẹn that's why ó ti fẹ́ ó ti fẹ́ wà sí rè wọ́n ṣe bá yàmàyàmá sí mi mi kì í fẹ́ ṣe yàmàyàmá sí wọn torí ọmọ wọn kan ọmọ yẹn máa ń wò mí wà lórí social media yìí ó wà ní Germany mi ì lè sọ bóyá ó ti padà sí Nàìjíríà sí bọ́tọ́ ọmọ yẹn ẹni torí ẹni ọlá yẹn ní ìṣẹ̀lẹ̀ kì í ṣe tó torí àwọn méjèèjì búkì eléyìí ṣàwọn àwọn yẹn Ọlọ́run dáríjì mi àwọn àbúrò mi wọ̀nyẹn wọ́n ní iyán ẹ̀ ọmọ Oǹdó náà ni wọ́n kí ló dé ẹ̀yin ọmọ Oǹdó state náà ò dúró ọmọ Oǹdó state àtọmọ Kogi wọ́n máa ń léyìn nínú wọn wọ́n ń lose teeth ní délé lílé ní open teeth wọ́n lé yín àwọn ọmọ Ìbàdàn ní tiwọn yín wọ́n máa ń jẹ yín wọ́n máa ń jẹ rà ẹ má bínú o. Hmm. mo bá bá wọn bẹ ẹni ọlá yẹn ó tiẹ̀ fáyọ̀ ó dúdú hmm. bọ́n ṣe bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ṣá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìjà kan dẹ̀ ti ṣẹlẹ̀ nínú ilé mi tó yẹ pé ọmọ àti bímbọ ọmọ yẹn bímbọ ṣé bímbọ ló wà bí búkì ìkan nínú èwo níná èwo ló máa ń rìn kiri yẹn èwo ló bìbèjì lèyí kí lórúkọ ṣé bímbọ ló bìbèjì ló búkì ló bímbọ ló bìbèjì búkì ló wá lé mi àwọn búkì ẹjọ ìtorí Ọlọ́run mi nípa ọmọ mi búkì mọ búkì búkì kan náà ni mo sọ tán fún ní oògùn kókó wá sọ sóògùn jẹ fún mi ah grandpa ló fọmọ mi ń bú kí lọmọ mi ń o tolúwa ni mí jésù tó fún mi ayọ̀ mi dé mi rọ́mọ gá ní olúwa pọ̀ lórí mi ah! tó bá yá mo máa ṣe ṣéjọ́ fún lèmi yẹn ọlọ́run wọ́n kì í ṣe rọ́ búkì wá sílé mi níjọ́ kan òun àti túraká tó ń pè ní àmínà yẹn àmínà yẹn wà lọ́dọ̀ mi ìmọ̀ ìyá ẹ̀rí o ọmọ olórí burúkú yẹn ó ṣàwá sọ́dọ̀ mi gbogbo ohun tó bá fẹ́ náà màmá fún un kọ̀dẹ̀ díjọ́ yẹn búkì wa fẹ́ wá ìyẹn pè mí kó ń bọ́ mo lẹ́nu òkè ní ìmọ̀ àwọn méjèèjì àmì mo tiẹ̀ mọ búkì lórí pàtí sọ́sẹ̀sì wà láyé ṣe mọ̀ ìyá wọn ìyá búkì yẹn tó máa ń ṣe patí tí sọ́sẹ̀sì máa ń ṣe patí ńgbà yẹn sí Orlando Orlando ni sọ́sẹ̀sì máa ń pè yàtọ̀ bí wọ́n ṣe máa ń pè Wàsíù yẹn Orlando ni sọ́sẹ̀sì máa ń pè so mo attend the party wọn twice rèé so Orlando ló máa kọrin fún sọ́sẹ̀sì lóṣòdì sórí ilé sọ́sẹ̀sì yẹn now ó wá ní kí n má jẹ́ kó wọlé o mo ní kó lọ sí géètì fún ẹnìkan ó níta ni mo ní búkì ó ní búkì o mo ní búkì sọ̀sẹ̀ ó lóun àti òkè ń sọ̀rọ̀ ó ní kò gbúdọ̀ wọlé bí pé mi ò gbọ́ rí ẹnìkan dẹ̀ ń ṣerun fún mi ó kàn wọ ẹnìkan wojú mi ẹnìkan wojú ọkàn wojú ara wọn mo kàn wípé abíwèrè lélẹ́yìí mo ní kí n má ṣílẹ̀kùn fún àbúrò mi èmi dẹ̀ ń pè wọ́n lábúrò mi gbà wọ́n ní kí n má ṣílẹ̀kùn fún wọn tí búkì yẹn náà bá ti dọ́dọ̀ mi gbà yẹn bó ṣe máa mú òrùka rẹ̀ ọmọ sọ́sẹ̀sì èyí tó jẹ́ àkọ́bí mi ìmọ̀ bóyá ti bímọ o kì í ṣe bímbọ̀ tó bímọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ àkọ́bí àti ìwẹ̀ mímú bó ṣe máa mú òrùka nìyẹn òrùka ògùn nìyẹn ló ń lọ́mọ mi lọ́wọ́ ń pàṣẹ stage ńgbà yẹn bàtà tó àṣírí òrùka yẹn ni ò ló mú bóyá máa máa yí òrùka yẹn ni ọlọ́run gbọ́ kì í ṣe rọ bíbú kì í ṣe màmá bíbú kì í sọ̀tẹ̀ bó ṣe wọlé tó bá ti wá sọ̀tẹ̀ mi bó ṣe tó bá ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi tó fẹ́ pàṣẹ fún mi a máa yí òrùka yẹn màmá rò pé ìbéèrè làwọn ilé ìṣá bíi tẹ̀ mọ̀ wọ́n tẹ̀ rí pé wá bá <laughs> èmi tó gbọ́ máa rẹ́rìn tí máa ń fún wọn wá rò pé ògùn wọn mi <laughs> mo there was a time mo dìdí sálé fún gbogbo ẹbí mi gan bá dé sí nàìjíríà mi ní taz anybody pàtí ò ní mo máa ń sẹ́rù máa mi ò oh, ní kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ bí mi ò bá ní mo mọ̀ pé ò ní fún mi if i don't have mo ti ní orí yẹn ò ní fún mi so n ti bá ní màá tọ́jú ẹ̀ tí màá dẹ̀ ní màá fara mu nígbà ẹ̀ tó bá dẹ̀ ti wà tó bá wù mí ni máa fún ẹ tí ò bá wù mí mi lè fún ẹ kò í ṣe by force ìgbà kan wà lórí mídíà nígbà tí mo kọ́kọ́ dé mo ń fáwọn èèyàn lówó kí má tiẹ̀ lówó mo máa ń yáwó mo ti máa ń yáwó tí máa fi ṣe dash lórí Facebook yìí wọ̀ kò ń ṣe ń sìn mọ́ kì í ṣe pójú mi dúdú gbà yẹn náà but a máa kọ́kọ́ ṣe so that a lè sọ fún gbogbo àgbáyé pé a ti ṣe rìnà kí la gbà bọ̀bẹ̀ ó ti yé kò sọ́bọ̀ ń dọ̀rẹ̀ mọ́ ọbọ̀ dọ̀rẹ̀ ti ń wọ suit. ó wá ní kí despite gbogbo yẹn kì í ṣẹjọ́ òògùn yẹn mò ń rò sí ó wá ní kí má ṣílẹ̀kùn fún ọmọ yẹn wọ́n á ní à mo wá mo dẹ̀ gbàgbọ́ lọ́kàn mi pé ọmọ success yẹn ó yìí súnmọ́ mi ju ọmọ túraká mi ìmọ̀ yálàyà túraká mi ìmọ̀ lé ẹ̀mí ìmọ̀ náà ilé sáríà náà ó kàn déédéé níjọ́ yẹn ló ń ṣe bí olórí burúkú sáríà ló déédéé gbé wá pé kó lọ bú ẹ sáríà ni òun máa ń yan kéékèèké bẹ́ẹ̀ ló máa ní kó lọ bú ẹ lórí social media sáríà ikú máa pa ẹ́ ikú ikú burúkú ló máa pa ẹ́ ó lè go score free ọlọ́ọ̀ ilé ni màá rí gbọ́ kí ọ̀tá mi kó bá ẹ fa wèrè ń sìn wọ́n ẹ tí mo hate jù láyé kó dìde ogun sẹ́ńsìn ẹ́ eh? anyway má jẹ́ n sọ̀sọ́ kú sọ síra mi ní tí mo fẹ́ sọ má jẹ́ n sọ. mo gbàgbọ́ pé ọmọ sọ́sẹ̀sì yẹn ó sì súnmọ́ mi ju òun lọ pọ̀ gbogbo wọn náà kó ṣe pé bóyá mo jẹ wọn ló mi jẹ mi ìjà tirẹ̀ mímọ́ ní chile kan rí bọ̀ tí gbà yẹn tán bá ṣe ìgbà tán máa ń ṣọdún gbà yẹn tán bá fẹ́ tán máa pe Orlando ọ̀wọ̀ yẹn ẹ̀mí pé tá a bá lọ bẹ̀ wọ́n máa drinks máa wà wọ́n dẹ̀ máa ṣe kí ni wọ́n máa so oúnjẹ ẹ̀sìn ọ̀dọ́dá kì í ṣe oúnjẹ yẹn láàlẹ̀ jẹ́ lébọ̀ tí ló jọ ojú sit down together ṣe ti ẹ̀ so tèmi bá dẹ̀ ti mọ̀yàn rí ṣe ti yẹn àwọn tèmi bá mọ̀yàn rí mo máa ń fún ní respect yẹn títí di ọ̀la èmi mo ṣe fún wọn rí wọn ṣe ìkọ̀kan fún mi rí nìkan ìkan nínú ọmọ wọn wá jáde pé tó lóun mọ̀ mí dáadáa lóṣòdì ẹ àti ìwẹ̀ mi mọ́ ọ̀rẹ́ ẹ̀kan ló help mi gbogbo wọn help kò sí kan tó rí tọ́lọ̀ ń fún ní oore ọ̀fẹ́ láti help mi rí báyìí mi ì ṣeré ọlọ́run bíi tí ọlọ́run kẹ́ mi dé kíkẹ́ ni mo pé ìgbà míì mo máa máa fẹ́ kéèyàn tiẹ̀ kí lèèyàn fẹ́ fún mi tó máa pẹ́ nísinsìnyí tí mo ní mo ní ìdòwò tó máa fún mi ní ten thousand dollars nsìn máa ṣe sí bíi seven thousand plus ó ara ẹ̀ ní o ara ẹ̀ ní o but èmi ò ní èèyàn tẹ́mi fẹ́ fi dípò owó mi ì lọ́mọ tí mo fẹ́ fi ṣe sàárà àti mo fẹ́ fún mi ten thousand àbí mo fẹ́ fún mi five thousand mi ì dẹ̀ ní sacrifice kankan give ṣó ti yé bẹ́ẹ̀ ẹ̀ bọ̀ kẹ́nìbọ̀dì má kàn dí mi lọ́wọ́ ni tó bá dẹ̀ dì mí lọ́wọ́ ogun ọ̀run máa forí ẹ̀ máa pàtà lójijì kò sẹ́ni tó bá ṣèkà fún mi tó máa go score free àfi tó bá ronú padà tí ò ṣe mọ́. tí ò dẹ̀ tún bẹ lómi kò máa ṣe ni. wá ní kí n lé ọmọ yẹn mú níbi ìlé ńlẹ ó ní kí n má ṣe ilẹ̀kùn fún búkì ìyẹn ọmọ sọ́sẹ̀sì ọmọ wẹ̀mí àti wẹ̀mí mo wá kọ́kọ́ wí pé oògùn tí sáré àgbé fún ẹ mo ní normally on a good day kò yẹ kí n gbà ẹ́ láyè láti wọnú ilé mi mo mọ̀ pé ọ̀dọ̀ sáré àlò ti wá ilé sáré àlò ń gbé fúláàtì sáré àsáré à ń bẹ̀ sùn lára ọmọ sáré àwọn kókiri ni bọ́tì máa pe mọ́mì mọ́mì mọ́mì o wá ló fẹ́ sóúnjẹ fún mi òun náà sóúnjẹ fún mi wá ló ń fẹ́ sẹ̀fọ́ wọ́n yà ní wọ́n lọ gbó nǹkan sínú ẹ̀fọ́ fún ẹ sáré àwọn ò ní ṣoríire òfò ló máa ṣe sáré àìsè ritualist oní tíátà tó bá sọ̀pọ̀tì Zaria fún orí ọmọkùnrin tó fọ́ yẹn lágbára ọlọ́run ogun ọ̀run máa fọ́gò mórí ọmọ yẹn lágbára kristi ogun ọ̀run á fọ́ ìgò lórí ọmọ yẹn àjálù àti àrélù láàárẹ̀ lu ọmọ yẹn lórí. mo wá mo wá bínú wá ní tóun bá ti tí má ti sílẹ̀kùn fún pòun máa lọ pòun ò dẹ̀ ní wá síbi mo ní kò ní dáa fún ẹ mo ní kó má wà bímọ láéláé meanwhile ó ní patí kan MC fẹ́ ṣe patí kan nígbà yẹn fún pa kí lorúkọ pa yẹn fẹ́ ṣe ìyàwó aṣọ tí wọ́n mú níjọ́ yẹn lọ́hùn irun tó ń bá mi ṣe irun patí yẹn ìyẹn náà wá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi ẹ̀mọ́ ó nídìí owó ṣé ti yẹ yín mẹ́yìn wọ́n ń ba ránṣọ yẹn lẹ́gbẹ̀ẹ́ mẹ́yìn bó ṣe bínú lọ nìyẹn ó dẹ̀ lọ gba aṣọ yẹn mẹ́ẹ̀ wọ́n ti ránṣọ tán yẹn mímú ráṣọ fún ọ ṣé ti yẹ yín mẹ́yìn ó wá rò pé òun ò ní tẹ̀lé mi lọ pàtí yẹn kó máa dùn mí ó wá dóṣòdì àṣẹ wọn dẹ̀ ti plan ẹ̀ pé tó bá ti dóṣòdì nǹkan kó máa bú mi àmì tá a bá ti dé pàtí yẹn ibo ni hall wo náà lò ní kinní yẹn náà ṣá màá rántí PAMC kan báyìí tó pupa báyìí wọn ló ṣe ìyàwó gbà yẹn Wàsíù Ìbàdàn ló wá kọrin kí lorúkọ Àyìndé tó wà ń bàdàn yẹn pupa slender yẹn ló wá kọrin adépatí bí sáyà ṣe ní kí ọmọ yìí bẹ̀rẹ̀ sí ń bú mi lé ló bá fún lówó ní kó máa máa lọ ná tí mo bá kúrò ní ojú tí mo náwó fún olórin tán tó bá ní kó débẹ̀ kó máa bú mi sáyà ò ní jèrè àṣírí ẹ̀ ò ní bò ò ní kú dáadáa àwọn ọmọ ẹ̀ máa jìyà kú tó bá kú tó rádaràda ló máa ń gbẹ̀yìn òṣùpá ló máa gbẹ̀yìn ẹ̀ wọ́n ní tó bá fẹ́ràn ológo wo ló tóbi jù láyé tó ti kú wọn ni kó lọ wá oògùn egungun abẹ́rìn kó lọ fi ṣoògùn kó ò ní dún ẹni bá ní kó dún báyìí fọwọ́ fọ ọ̀bọ̀ ọ̀run máa gbá wọn wọlé àdàbí tó yẹ pé gbogbo ohun tí mo bá sọ yìí tó bá pé irọ́ ni àdàbí tó yẹ pé mo pa irọ́ mọ́ ẹ tó bá ti jẹ́ irọ́ mo pa mọ́ ẹ kó dún ṣùgbọ́n tó bá yẹ pé mi ìbà ẹ jẹ́ tòótọ́ ló ṣe ò ní dún mọ́ ọ̀run máa gbá ẹ wọlé ni bí gbogbo yín pátá tẹ máa ń fẹ́ gbá àwọn èèyàn wọlé yẹn ọ̀run máa gbá yín wọlẹ̀ tọmọtọmọ lẹ́mọ lọ́run máa gbá yín wọlẹ̀ ò ní ṣoríire ogun ò ní jẹ́ fún ẹmọ ewé ò ní jẹ́ fún babaláwo ẹ wọ́n máa dojú ìjà kọ́ gbogbo babaláwo ayé gbogbo àfa ayé wòlíì ayé àwọn ìka ayé àwọn èèyàn rere ayé gbogbo máa dojú ìjà kọ́ ẹ wọ́n bá ẹ̀jà. a mú àwọn ọmọ wíwìnwín the same ọmọ yìí túraká ẹ̀ ọjọ́ kan mo ń lọ sí kó tó di pati ètí mo sọ yìí torí ojoojúmọ́ ni máa pẹ̀ sí pati báyìí tó bá wà lọ́wọ́ ẹ̀ kí wọ́n ń pè mí sí pati kan ní ọjọ́ léyà kan ní ẹ̀pẹ́ ọmọ yìí tẹ̀lé mi lọ ó ṣe bí ipò mọ̀ tí ó da gbogbo bẹ̀yẹ rú ó gun orí stage ó da gbogbo bẹ̀yẹ rú iṣẹ́ tó ń sọ tí sáré àbí kò ṣe níjọ́ náà lọ́hùn òun àti Bisola Badmus tó ní kó ṣe nìyẹn I don't know òun ọjọ́ yẹn ni mo sọ pé Lanko Ṣadé ìyàwó ẹ̀ àtọmọdé ọmọ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Lanko àti ìyàwó ẹ̀ báyìí ó bu wọn tẹ́kí tí wọ́n fi dé pàtí ni torí pé Ṣadé yẹn girlfriend sáré àrẹ tẹ́lẹ̀ kó tó gbé fún Lanko lẹ ṣe rí pàwọn ẹlòmíì ní Nàìjíríà wọn ò ní jẹ́ wọ́n dún ẹ máa kàn gbọ́ kú wọn fẹ́ràn ni ṣé ti yẹ irú òun yẹn náà sí Lanko yẹn sí wọ́n ti fi ṣáájú bóni wọn máa máa lò wọn láti jalè kiri bí wọn máa ṣe yánmayànmá ṣé girlfriend yọ ṣadé tó fẹ́ tí mo pè tí mo gbóhùn ẹ̀ síta ń gbà yẹn tí lisi dẹ̀ wá ń gbà yẹn girlfriend ìyàwó girlfriend sáríyà ni kó tó gbé fún láńkó kan tó jojú ìyá new network wọ́n ṣe ń ba nǹkan bí wọ́n ṣe ń balẹ̀ onílé jẹ́ nìyẹn tó ń da nǹkan ní nǹkan rú nìyẹn àkàìmọye àwọn èèyàn tó jẹ́ pé àwọn ló ń ṣe ìka yẹn ọkọ tí no network fẹ́ lẹ́nujọ́ mẹ́ta yẹn ṣé ọmọ pọ́kọ ẹ̀kan kú tó lówó gan ọkọ tó fẹ́ yẹn wọ́n ló lówó rí ṣe nígbà tó fi bọ̀bọ́ yẹn lẹ̀ ọkùnrin yẹn déédéé kú ṣé rí tó bá ń bá ẹjà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tí ẹ̀wọ̀n ò lè pẹ́ nìyẹn pé má bàa ẹ̀ ṣe tẹ́niyẹn yìí láìkẹ́ wọ́n á gbẹ̀mí wọn Koko Zaria. ó ń ṣiṣẹ́ fún pàṣọ ó ń ṣiṣẹ́ mu ẹni o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun àti kéwọ̀ wọ́n ṣe rí k1 ìwà máa reduce àwọn èèyàn ń gbé àwọn èèyàn wálé ó sọ rẹ di ọlọ́run nàìjíríà o sọ o ó sọ rẹ di ọlọ́run ilẹ̀ yorùbá. tẹ́ ẹ̀ bá ti ṣe burúkú fún mi tẹ̀dẹ̀ ṣe burúkú fáwọn èèyàn kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ ṣùgbọ́n tẹ́ bá ti ṣe burúkú fáwọn èèyàn ẹ̀ ní pẹ́ mọ́ tó bá ní bàbá kẹ́ ẹ pẹ́ o ẹ̀yin ò ní pẹ́ lágbára Kristi tẹ́ ẹ̀ bá lọ́wọ́ ní ikú tó pa bàbá ọmọ mi gbogbo ohun tí mo dẹ̀ ń sogun tí ẹ jà mí tẹ́ fi jà mí tẹ́ ẹ̀ bá lọ́wọ́ mẹ́ kẹ́ ẹ pẹ́ o bàbá ṣùgbọ́n tẹ́ bá ti lọ́wọ́ tẹ́ ẹ̀ ṣèkà fún mi tẹ́ ṣe ń wí lónìí ẹ̀ ní pẹ́ ẹni tó bá ní tí ọlọ́run ní kí n ṣe láyé tí mo wáyé wá ṣe torí mi tí ì ṣe tí ọlọ́run ní kí n wáyé wá ṣe tán ọlọ́run ò dá mi nítorí ìṣẹ́ àti òṣì àti ìpọ́jú àti ìyà ọlọ́run ò tiẹ̀ ṣe ìlérí fún mi pé máa tiẹ̀ dá tọ́jú ọmọ mi gan kò ń ṣe pé bóyá owó nìkan náà fi ń tọ́jú ọmọ the two parents tó bá bí ọmọ ló nílò nínú ayé ọmọ náà bọ̀tẹ̀yìn sọra yín di kó òjijì tó máa ń pa ẹni ẹlẹ́ni àtàwọn ọmọ ọlọ́mọ àtàwọn ọkọlọkọ àtayáláyà àtàwọn èèyàn eléyàn ọlọ́run máa sọ̀rọ̀ ẹ̀ di ogun fún yín á sọ̀rọ̀ ẹ̀ di nǹkan burúkú àti kó òjijì tó máa pa ẹ̀yìn náà. so Koko Zaria ẹ máa ń pè mí sí débi tí a máa ti play voice note I have thousands of voice note mélòó mo fẹ́ sọ lẹ́yìn Adépèlé wọ́n máa ní wọ́n borúkọ èèyàn kan jẹ́ orúkọ yìí wo ló dáa kí n tó wá sórí Facebook yìí mo lọ sáláròyé mo lọ sí kí tó lórúkọ newspaper wọ̀nyí mo lọ sáwọn jingles yẹn gbogbo wọn báyìí pátápátá wọn máa láwọn máa sọ̀rọ̀ nípa ẹni wọn ò ní gbé wọn ò ní gbé story yìí ìyàn bàjẹ́ játijáti apanilẹ́kùnjayé wọ́n plant wọ́n máa ìwọ náà wọ́n máa gà ẹ́ wọ́n ní wọ́n kọ́lé sí nàìjíríà má wọ̀ọ́rẹ́ kọ́lé ìwọ ọkọ̀ tó ń ṣe dáadáa fún wọn tán wọ́n á méjọ pé wọ́n lé ẹ̀ dànù sẹ́yìn. ṣé mo parọ́? létà mo gbọ́ pé ìyá yẹn ìgbà tí wàhálà yẹn tó ṣe yìí kan wọ́n ní let me sell the house and just go to another place ẹnìkan nínú àwọn ọkọ̀ tó wá níjọ́ yìí ló wá sọ fún mi pé tí n bá ta lẹ́yìn pé wọ́n máa bẹ èèyàn kó kidnap fún mi Koko Zaria and kidnap kò sí iṣẹ́ burúkú tí wọ́n kì í ṣe kò sí iṣẹ́ burúkú kan tí wọ́n kì í ṣe ṣé ti gbọ́ pé wọ́n kidnap ìyàwó tiwọn àbọ́mọ tí wọ́n rí ṣe gbọ́ ẹ ti gbọ́ pé ọmọ kéwọn kan àbọ́mọ kókó sára àbẹ́rẹ́ kan tó sún wọn kidnap ẹ̀ because àwọn olówó àbí ní ìṣáàjì gbogbo nǹkan burúkú yẹn tẹ gbọ́ pé minister for kidnapping minister for stealing people's property minister for killing minister for harvesting people's body drinking water uh, uh, people's blood like water and eating flesh of woman being like um, like goat meat. Yeah, you. Sherry, rí pọ̀rọ̀ yín sún mi láti sọ sórí yẹn lójoojúmọ́ ọjọ́ tí yorùbá wo máa sọ tí èèyàn kan wù mí mò ń sọ lọ sọ̀rọ̀ mi tó máa yàtọ̀ ni a kò ń sọ fáwọn èèyàn gbogbo yín pátá àṣírí yín ò níbò gbogbo ẹ̀yin kàyẹn àṣírí yín níbò. àní ní ọ̀nà ìsọlọ̀ ni àmì ní ọ̀nà ìkọ̀tún yẹn àwọn ọlọ́pàá yabo station àmì àwọn tó gbé dispatch rider wọ́n yabo station this year yẹn sọ fún mi pé you know these people are here because of money cannot be because of me because I don't know their I business with them ìgbà yẹn náà ti máa ń jáde lọ báyìí tí wọ́n bá rí i pé mo ti jáde nílé báyìí wọ́n á kọ̀ wọ́n á déédéé rí pé àwọn power bank yẹn wọ́n á kọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi fáàm fáàm fáàm. màá dẹ̀ máa wọ mọ́tò pé ṣé àwọn fọ́nìtì ní ọjọ́ tí ní ọ̀nà ìgọ́dọ̀ yẹn ọ̀nà ìgọ́dọ̀ gbogbo ṣọ̀rádìs yẹn ẹ má gbàgbé o pé nígbà tí wọ́n sọ pé bọ̀bọ̀ tó ń sọ pé ó kidnap yẹn di ògbólógbò kidnapper yẹn tí wọ́n ní wọ́n mú nígbà yẹn ṣé ti yé mẹ́ yẹn ẹ má gbàgbé pé ibi yáǹda tó ẹ̀bí tó lò máa ń kóyàn pamọ́ sí ibi ọ̀nà ìkọ̀tún lọ́rùn yẹn kò jìnnà sílé Koko Zaria o. Mm. ìgbà kan mú bàbá yìí tó ń ṣú ẹ̀ tó ń sọ nínú news tó sọ torí mo ti kó nàìjíríà yeah i think wọ́n sọ gbogbo ọ̀nà bẹ̀yẹn kò jìnnà ibi tó ní òun tó fi ṣe handout gbà kò jìnnà sí Koko Zaria o kò ń ṣe ilé tó lóun gbé màgòdò ibi tó fi ṣe handout tó máa ń kọ́ mi pamọ́ sí. ọjọ́ tí mo sọ pé mo gbé ọmọ yìí lọ sí police station tí dc ó ya gbogbo nǹkan tá a kọ sílẹ̀ yẹn bá ṣe kúrò ń bẹ̀ ńgbà tó máa di later ṣá tó ní ẹ eh, be going to go home no problem nothing will happen just go home just have belief in God this and that tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Ọlọ́run fún mi a ní kó kọ̀ọ̀kan sílẹ̀ ṣé tó máa sọ̀rọ̀ Ọlọ́run fún yàn ṣé kí òun ló ṣe máa preach Ọlọ́run fún mi nígbà tí mò ń lọ lọ́nà ṣé mo kàn tó ń ṣẹlẹ̀ gbà tí ó lọ tí mò ń lọ lọ́nà junction bíi ti máa ti yà ti máa fi wọlé sí àdúgbò street ti máa ti wọlé ti máa lọ wọlé sọ́dọ̀ mi mo kàn rí Koko Zaria ni ìgbà yẹn ló ń lo mọ́tò kan báyìí kúpé kan báyìí ṣé ṣé roga ni mọ́ kí lórúkọ mọ́tò yẹn mọ́tò yẹn white báyìí kúpé báyìí white ṣé roga ìgbà yẹn mo kàn rí ni tó dúró pẹ̀lú ọlọ́pàá kan ọlọ́pàá yẹn ti wà lamẹ́ríkà ń sìn ọlọ́pàá yẹn jẹ́ ọmọọṣẹ́ fún DCO yẹn wọ́n ti gbé yẹn lọ sí pàǹtí ńgbà yẹn ṣó ti yé yín. ètò mo kàn fẹ́ gbà ládùúrà fún ẹ̀yin tí ẹ bá wà tí ẹ léèyàn púpọ̀ lọ ní ara yín ẹ ẹ̀yin tí ẹ léèyàn púpọ̀ lára yín you got to be careful. because àwọn èèyàn tó wà ní ẹ̀gbẹ́ ẹ̀yin wọ̀nyẹn ò mọ̀ wọ́n ṣé ẹ mọ̀ pé èmi kékeré àwọn èèyàn kan hate mi nítorí pé mo save President Bola Ahmed Tinubu nígbà ẹ má bínú èmi kọ́ ọlọ́run ni o mo sọ àwọn ọ̀rọ̀ kan gbà tó wáyá mo change ọ̀rọ̀ mi wípé wọ́n ṣe ń lo orúkọ wọn tó bá jẹ́ pé àwọn eléyìí mọ̀ bóyá ńlọ mi tẹ̀ ṣe politics àbọ̀ mọ story mi tó deep a lè sọ pé nítòótọ́ president Bola Ahmed Tinubu yà wọ́n ló rán wọn sí wa tòótọ́ ṣùgbọ́n wọn ò ní mi ṣe politics mi ṣe either APC or PDP báwo ni president mi ṣe máa sọ pé kán ba ayé àwọn èèyàn jẹ́ tán bá dẹ̀ ní kán ba ayé àwọn èèyàn jẹ́ ṣe bọ́ pọ́nẹ́ẹ̀tì wọn ni wọ́n máa ní kán bàjẹ́ kí wàá ní ti tèmi. they use people's name just like Koko Zaria bó ṣe ń lo orúkọ MC yẹn MC lè máa MC kan wọ́n kò lè fi ìyẹn ṣe ọ̀gá figure head kí wọ́n dẹ̀ máa lọ ba orúkọ ẹ̀ jẹ́ torí pé wọ́n mọ̀ pé àkókò kan ń bọ̀ tí wọ́n máa fẹ́ lo ìbàjẹ́ tí wọ́n ń ṣe sílẹ̀ yẹn ó ní àkókò tó máa fẹ́ lo tó máa ní tó máa wà yusuf fún wọn tó máa bẹ̀rẹ̀ sí mú jáde ìdí dísì ìdí dísì ó dẹ̀ lè má jẹ́ olóṣèlú wọ́n dẹ̀ ní kó dákẹ́ nítorí pé wọ́n ní kó dákẹ́ pé alágbára ò kì í sọ̀rọ̀. wọ́n dé station yẹn mo ní nígbà tá a kúrò ní station yẹn báyìí tí mo fẹ́ máa lọ nígbà tó ti di ọwọ́ bí ìrọ̀lẹ́ mo bá Zaria bí junction ti máa gbà wọlé báyìí síbi street ti máa ti wá gbà wọlé sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. ìyẹn mi pé gbogbo ìgbà tí mo ti wà ní station látàrí yóò wà surroundings yẹn is the one that actually monitor òun ló ń connect everything bọ̀ kò ní wọlé so that wàá ti wà pẹ́ẹ́n ó sì mọ̀ pé tí máa ti bá a mọ̀ tó oh, ẹ̀yìn ni. Oko gbogbo ọmọ tó wà lọ́dọ̀ mi ọmọ ọ̀dọ̀ tí mo ti lò pátápátá ni wọ́n gbà ètò ìṣe lọ́dọ̀ Oko Zaria wà ń lónìí ètò bẹ́ẹ̀ bá mi ṣe ọmọ ọ̀dọ̀ tó tọ́jú ọmọ mi ní Dubai ọlọ́run ló yọ Ifele ó ń girlfriend eh? ìyàwó ìyàwó láńkò yẹn ọjọ́ tí kéwọ̀ ní invite mi pé kí n wá yẹn ṣé wọn pé mo ní because àsolórin èmi ò káǹtì wọn bíi tíkọ́tà tó bá ń ṣeré mi ò ń fẹ́ lọ síbi eré o gbogbo caption náà wá gbé síta tó kọra wọ ìsídèlè yẹn náà bíi system bíi kán bẹ́ẹ̀ pé kán fẹ́ wá sí pati ẹnìkan ń ṣe pati kán débẹ̀ kán ṣe ìkà fún ẹ níbẹ̀ kán sọ fáwọn èèyàn ṣẹ́ni pé ó ṣe fi gbogbo èèyàn ó ṣe ń sọ pé kẹ́ lájú báyìí ẹ máa ṣọ kiri ẹ máa fìyà jẹ kiri wàsíù ẹ ní kúre gbogbo wàhálà tó sọ mí tó ti jẹ́ kí n ṣe láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ ọlọ́run á sọ wàhálà yẹn di dọ́bù sínú ayé ọlọ́run á bá mi fún ẹ wàhálà á fún ẹ ní ìdààmú ọlọ́run á bá mi ayé àwọn tó jù ẹ lọ á jẹ́ kán ẹ in tó ṣe láyé yìí ọlọ́run á dìlẹ̀ lórí àbẹ̀wò fún ẹ kò ní dáríjì ẹ á tún wá jẹ́ kó ń fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ fún ẹ ọlọ́run o mo bẹ̀rẹ̀ ní o lọ́lá iná àti iná lọ́lá bísí láì rà mọ́nira ẹ lọ́lá jésù kristi lọ́lá bàbá mi àti ọlọ́run mi lọ́lá agbára tá a fi dá ayé àti ọ̀run. Hmm. Zaria Zaria must kò kò Zaria wọ́n gbọ́dọ̀ cancel Zaria ẹni tí ó wà ní gáràjì yẹn ségò ṣé ojú ségò fọwọ́ máa lóun mọ̀ mí ó mọ̀ mí bọ̀ kò ṣẹ̀ mí nì tí ségò bá ṣẹ̀ mí máa sọ̀rọ̀ ẹ̀ máa bẹ ọlọ́run tí wọ́n cancel ẹ̀ bọ̀ kò ṣẹ̀ mí but anybody má dúró sábẹ́ ségò kó máa fi alẹ̀ mọ́ mi o àbí kó máa sọ pé Wàsíù tóbi jọ lọ́hùn ẹ̀ kan lọ kó wá sọ pé ó fẹ́ fi alẹ̀ mọ́ mi i give no bullshit to anybody tó bá ti pa èèyàn tó dẹ̀ ń ṣèkà fún ènìyàn. àwọn èèyàn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ bá ti lérò àtẹ̀yìn tẹ́ bá jẹ́ ṣọ́ọ̀ṣì tẹ́ ní èèyàn gidi tẹ́ ní èrò lẹ́gbẹ̀ẹ́ they use your name torí ẹ̀ ṣe rí pé mo sọ̀rọ̀ pastor gio olùkọ́yà once and i shut up at the end mi ò sọ pé nǹkan tán ṣe dà ọ̀gbọ̀ tí àwọn èèyàn yìí wọ́n lè bá yé èèyàn jà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn they can use your name to destroy and they, at the end of everything ìwọ orúkọ ẹ̀ náà wọ́n máa dá o ò dẹ̀bẹ̀ wọ́n ṣẹ́ o lè má mọwọ́ o wọ́n ò mọwọ́ mẹ́sẹ̀. Koko Zaria na deadly legion ó máa ń sọ máa fi ń bòs kó tó di pé nígbà yẹn máa ní á ní mi ìrí pọ́n ṣe ń bẹ̀rù òun ni á ní gbogbo èkó yìí á nítorí ẹ̀ náà ni àyèdè àyèdè ló máa ń pe ẹ muslim a máa ṣàdúrà fún a máa ṣàdúrà fún irọ́ ni àdúrà yóò dénú wọn á nítorí ẹ̀ ló ṣe wà ẹ̀yin ti gbọ́ rí nígbà tí mc tí màá jẹ́ pé mc kàn jẹ́ fìgọ́ ẹ̀dì sáré àlò ń pàṣẹ MC ò dá nǹkan kan ṣe ní ìgbà tí Zaria ti kọ́ ilé ilé tí Zaria kọ́ MC kọ́ṣẹ́ kí n sọ fún yín obìnrin ló parí ẹ̀ fún Zaria dẹ̀ make owó owó tó Zaria MC dẹ̀ ni wọ́n ń gbowó fún tó má ti gbé owó náà dé báyìí ṣẹ́ wọn á sọ fún gbogbo wọn pátá gbogbo àwọn ọmọ aláṣẹwó àwọn ọmọ onítíátà yẹn ọmọ tó bá ti bọ́ síta pé òun bọ̀ òun fẹ́ lọ tọ̀ báyìí ó máa tẹ gbogbo wọn láago pátá aná ti gbé olórí ibùkún wọn ti gbówó dé fún wọn olórí ibùkún ló máa ń pe muslim yẹn ẹ ti gbọ́rọ̀ ẹ̀rí kó máa kíyàn lójú ẹ̀ ọlọ́run ò ní jẹ́ tí n bá fẹ́ bá ìjà má bá ìjà báyìí bọ́tọ̀ ọmọ gáràjì àwọn wàsíù ni màá rí tí wọ́n máa bá ìjà wọ́n lè máa bá ẹ̀rẹ́rìn tí wọ́n máa fi pa ẹ́ tí wọ́n bá pa níyẹn tí wọ́n máa ní kò ní dà fún ẹ olùpa wàá rẹ ni torí ẹ open your eyes kí ni sọ fún ẹ làjú ẹ ìwọ gan tó níwọ ségo ṣe gbígbà yẹn tí wọ́n ń jà ségò lọ́rùn ségò wọ́n pààyàn gan náà ní gbogbo island yẹn ọmọ island ní mí náà wọ́n ṣe pààyàn gan lẹ́kọ̀ọ́ normally on a good day wọ́n pààyàn gan ségò ẹ̀ ní island yẹn wọ́n pa bastard stupid and bastard tí ségò àtàwọn group kan tó máa jà but kò ṣe mí téèyàn bá ti ṣe mí kìkì wà fún un ètò lórí burúkú tó wà lórí Facebook ẹ̀ tó rè pò fẹ́ máa àwọn rè pò ń lẹ́nu ìyá ẹ̀ ìyá ẹ̀ mo sọ pẹ̀lẹ́wù ẹ̀ tiẹ̀ máa tán àwọn tó ṣe é gan kì í ṣèmi o ọlọ́run ni torí pé bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe rè má dẹ̀ ti ṣoore fún yín ẹ̀yin ẹ wá tọ̀ka orí tẹ́ ṣe ẹ̀yin tẹ́ máa ní kẹ́nìkan pè ẹ̀ ní máa ní ẹ̀jẹ̀ wá fẹ́ nìkan ní kinní kan tẹ́ máa fẹ́ fi ṣèkà fún ọmọ ọlọ́mọ láti gé ẹni kékeré wá lè gbé wájú rere yín èmi wà ní àwọn tẹ́ máa fún ní fifty dollar mi hundred dollar àgbà tí mi ń ṣọ̀lẹ̀ èmi ti jẹ́yàn kí n ti wá sórí mídíà yìí mo dẹ̀ tó máa jẹ́yàn gbà tó máa wà lórí mídíà gbà tí mídíà ò bá tún ní sí mọ́ máa tún jẹ́ èèyàn ẹni bá ní má jẹ́yàn ni ò ní jẹ́ nǹkan kan mọ́ láyé tó bá jẹ́ nǹkan tẹ́lẹ̀ ọ̀run á parẹ́. ṣe sáríà ẹ mọ̀ pé mo sọ sórí ilé mi ẹ mọ̀ pé mo sọ rí. Zaria ló ń sọ fún wọn kó má jẹ́ kí àti wà sí wọn ní pé kílé yẹn má continue torí ilé Zaria mò ń gbé ogun yẹn gbúdọ̀ má continue bẹ́ẹ̀ irú bíbá yẹn sí wọ́n ti gba ìlọ́tọ̀ fàbọ̀dẹ̀ fún mi torí ẹ̀ mò ń sọ fún yín tí ẹ bá wà tí n bá jókòó mi jẹ́jẹ́ tí wọ́n bá lò yí bí àbọ̀dẹ̀ fún mi ó máa ṣẹ́kù ni o yìí tí mo ọlọ́run gbọ́ mi ì fẹ́ bínú torí ẹ̀ ẹni tí bá fẹ́ràn mi ò fẹ́ bínú sí ó máa ṣẹ́kù last ni o tó o bá fi mi lọ́rùn sílẹ̀ ọ̀run máa pa ẹ́ last torí pé tó bá ọmọlọ́mọ bá jókòó jẹ́jẹ́ ara ẹ̀ tí ò ṣẹ̀yìn tí ò rẹ̀yìn mi ò jàyàn lólè mi ì jalè mi ì wá yín níjà mi ò bu yín mi ò ta yín èmi máa jókòó mi jẹ́jẹ́ ẹ máa wá mi níjà ẹ máa ṣèkà fún mi ẹ máa wá sọ̀rọ̀ mi ẹ ti ọ̀ máa para yín pọ̀ láti máa fún mi ní trọ́bù kí lẹ fẹ́ fún mi yẹn ẹ ti gbìyànjú títí títí ẹ ta oríṣiríṣi ọlọ́run ò jẹ́ kó wọlé ẹ wá tún bi àwọn èèyàn fisikálì kan gbẹ̀mí mi gbogbo wàhálà tẹ́ ń fún mi yẹn bíi pé kí n tètè kú ló jẹ lójú yìnyín táwọn èèyàn bá jókòó tiẹ̀ tán kàn fún ẹ wà lá lóríṣiríṣi wọ́n fẹ́ kó kù tètè kú ni ẹni tó bá dẹ̀ fẹ́ kó kú gbàdúrà ikú fún ní tó fẹ́ fún mi kó jẹ́ tiẹ̀ òjì tó fẹ́ kó ta mí kó sì ta ẹ́ bó ṣe dá mi jòkó tó rò kó fẹ́ lògó ogó ò ní rògó lò mọ́ láyé promotion ìwọ fẹ́ ṣe lórí bó máa ìwọ <laughs> gbàgbé ọlọ́run èmi èmi ò ní gbàdúrà kádúrà mi máa gbà because àdúrà tí mi ò fi nǹkan méjì pè àdúrà tí mi ò mo ti deny ara mi fún many things do you know that mo ń gba àwẹ̀ oríṣiríṣi bí mo ṣe wà different kind of prayer àwẹ̀ fasting and prayer ni mò ń gbà kéèké anyway má jẹun boost mọ́ kì í ṣe boost ọwọ́ ọlọ́run mo fi ń sọ̀yà mi o. mò ń ṣe lé lọ ó ní kó máa gba owó lọ́mi owó tí wọ́n fi ṣe léyìn ó kọ́ ilé méjì kí ni mo gbà lọ́wọ́ yín kí ni mo rà lọ́wọ́ yín wọ́n wá ní ẹ mo fún kéwọ́ mo bí twins ẹ jẹ́ torí ọlọ́run ṣé o lè bímọ fún yàn mo máa ń rí àwọn program kan lórí facebook lórí kí lorúkọ ẹ̀ ẹ ọ̀dọ̀ kọ́kọ́rọ́ alátẹ ìkan tí mo ti ẹ̀ wò lẹ́nu ọjọ́ mẹ́ta àbílẹ̀ ní gan mo ti ẹ̀ wò ó sọ wípé ẹnìkan bímọ ẹnì yẹn dẹ̀ sọ pé òun ló lọ́mọ tí nǹkan bá dá ẹ lójú òní láti beat around the bush o gbúdọ̀ sọ̀rọ̀ ẹ̀ di idiot kó sọ̀rọ̀ ẹ̀ di coward wàá tẹ̀ mọ́ mi lójú face to face face to face is better than hundred letter wàá challenge mi face to face kì í ṣe pé kó wá bẹ idiot kẹ wá bẹ ẹ̀yin ẹlẹ́nu kẹ wá bẹ ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin ìkẹyìn kẹ wá bẹ àwọn kan kẹ wá ní kán lọ máa wádìí mi kán máa ṣe kán máa parọ́ mọ́ mi kiri. mo tún sọ bí ikọ̀ àti ìríjú lónìí o tí n bá bí ìbejì tí n bá bímọ fún kéwọ̀n tí mo sọ pé mi bímọ àbí mo tiẹ̀ bí rárá gbogbo èpè tí n bá ti ṣẹ́ fún gbogbo wọn pátá má mú wọn o tí n bá bí ìbejì àbí mo tiẹ̀ bímọ fún Wàsíù àbí mo tiẹ̀ bí ìbejì láyé mi rí gbogbo ìgbè tí má ti ń ṣiṣẹ́ fún wọn kó má mú mi kó mú mi kó má mú wọn kó mú èmi ṣùgbọ́n tí mi bá bí ìbejì gbogbo ìpè tí mo ṣẹ́ àti gbogbo nǹkan tí mi ò ìpè tí mi ò ṣẹ́ kọ́nà bá mi dọ́bù ìpè yẹn kó bá mi fi sórí gbogbo àwọn tó fìyà jẹ mí for fun àtàwọn tí ẹ jẹ́ tó já gbòdìgbà yín ní orílẹ̀-èdè kí n bá lọ tí mi ò tí mi ò ṣe ìkà tẹ bá bẹ gbogbo èèyàn tẹ bẹ sí mi kí ẹlẹ́dàá ṣẹ̀dá kó bá mi dọ́bù èpè àti ègún náà sórí yín. you are doing terrorism you are doing olè ṣé èèyàn bímọ ṣé ẹni tó bá tiẹ̀ fẹ́ kéèyàn bímọ fún un ṣé òun ló máa mú ilẹ̀ tó bá rí tó máa gbowó lọ́wọ́ ẹ̀ tó máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó máa obtain ẹ̀ ṣé ẹni tó fẹ́ kó bímọ fún nìyẹn ẹni tó bá fẹ́ràn ẹ ó máa tọ́jú ẹ̀ ló máa fún ẹ lówó tó bá pàdé ẹnìkan báyìí a máa ọkùnrin tèmi máa ń rí láyé wọ́n máa ń tọ́jú obìnrin ni ẹ̀yin máa make sure spiritually and physically ẹ̀ máa make sure pé rún rẹ̀ ọkùnrin kọkùnrin tó bá lajú mọ́ mi tó lóun máa rún láyé mi gbogbo ọmọ tó bá bí tó jóbìnrin kò ní ṣoríire. wọ́n gbé irọ́ ńlá láwọn àlámọ́ ẹ lórí kí I mean Koko Zaria ń pààyàn kì í ṣe rọ ọ̀dọ̀ every time ló máa ń pa èèyàn. a máa máa sí ni gbogbo èèyàn nígbà yẹn tí ìyá àgbọ̀ kó má bàa mi sọ̀rọ̀ mọ́ ó ní òun kò nọ́tìsì kankan nípa Koko Zaria ni pé tán bá ti gbowó báyìí ó ní wọ́n gbé kan wá sójú òun mo ti sọ̀rọ̀ ilé o torí ìjọ́ tí yẹn tó fẹ́ lọ bá mi ra mi ò pé o ìjọ́ tó lọ àtẹnu ló bá wọn débẹ̀ o ó wá tọrọ pé òun fẹ́ owó three fifty thousand àbẹ̀rẹ̀ ló lòun fẹ́ níṣẹ́ yẹn pé òun fẹ́ fi ra ìjà mo fún ní iye tí mo ní ó ṣàbẹ̀ ẹ̀gbẹ́ ìjà àbúrò ẹ̀ títí tí ó dẹ̀ tún gba ipad lọ lọ́wọ́ mi ipad tí mo lò ó ló máa retà mo dẹ̀ ní no problem mo gbé fún pẹ̀lú owó tí mo ní lọ́yọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé mi lọ sí kó má tẹ̀lé mi mọ́ ó tẹ̀lé mi lọ ra gbogbo nǹkan tí mo lò sínú ilé yẹn ní jàkúsì gbogbo táìsì mo lò nínú ilé yẹn ìyá àbọ̀ kó má tẹ̀lé mi lọ mọ́ nígbà tí mo lọ ràn lálábà àtẹnubọ̀rọ̀ àmà sọ̀rọ̀ oríṣiríṣi mo wá ń sọ fún pé kí ló fa mo wá béèrè lọ́wọ́ pé kí ló fa tẹ́ máa sọ ẹ̀rọ àbúrò yín burúkú tẹ́ máa máa sọ̀rọ̀ sáré àdáadáa ó wá ní wọ́n ní sẹ́rí nǹkan tẹ́ ń ṣe yẹn ṣó tó tọ́ míwàá tó bá ti rí ẹ̀gbẹ́ yẹn àbúrò ẹ̀yẹn ó wá máa pe bàbá mi gíníkan gíníkan wọ́n ní nǹkan bàbá yìí ní Koko Zaria ó ní nǹkan tó ń kọ́ mọ̀ tí Koko Zaria máa ń ṣe ni pé tó bá gbé owó wá sọ́dọ̀ àìdí that is muslim bó ṣe gbé nìyẹn ó lóun kò máa rí pé Zaria máa jáde torí wọn Zaria kúrò á dẹ̀ máa pe gbogbo àwọn ọmọ ní tíátà yẹn ó ní kó tó pé wọ́n náà wọ́n ní gbogbo wọn máa rọ́kún bẹ̀yẹn pam ó ní ìkan ló ṣojú òun ó ní thirty seven million ni wọ́n send láti bọ́dí lọ́n fún ni wọ́n fún pé aṣáájú fún wọn lówó bọ́n ṣe sọ ni bọ́n ṣe sọ ni mi ò ẹ má bínú pé mo sọ o bọ́n ṣe sọ ni torí kò dákẹ́ ọ̀ma ẹ̀tọ́ ní sàn pé thirty seven million yẹn bọ́n dẹ̀ ṣe gbede ó ní bó dẹ̀ ṣe dé báyìí ó ló kọ́kọ́ pe fétí àbálògùn ó ló wá gbowó fíìmù ó pe kinní kan ó pe kinní kan pé mo jí pé gbá pàwó pé gbá ó máa pe gbogbo wọn báyìí ni ó ní míwàá ìgbà tó máa pín owó yẹn tán báyìí tó yẹ kó kan Musiliu ó ní gbogbo ẹ̀ ló máa ti pín tán branch ti ti Koko Zaria yóò dẹ̀ máa gba títẹ̀ Koko Zaria ò dẹ̀ ní gbà kò ní owó tó wá ti jẹ́ títẹ̀ kò ní fún anybody so MC òun ló máa ń gbégun nù bó ṣe wà yẹn òun ló gòlù máa ń gbé gòlù. ó ní nǹkan tó ń rí níjọ́ yẹn nìyí ó ní nǹkan tó ń rí nìyẹn pé every time tó bá ti gbówó tó bá ti fún wọn lówó báyìí ó ní gbogbo owó yẹn kó tó di pé tó bá ti ó ní gbogbo ẹ̀ pátá náà ọmọ ní tíátà máa gbà tán. wọ́n máa gbà tán so ètò gbogbo ètò bá ti yẹ tí fún ẹ. <laughs> ìyá ẹ oṣooṣù kì bó ṣe dọ́dọ̀ mi oṣooṣù kì sẹ́mi pé girlfriend mi sí náà ni gbogbo wọn pátápátá ṣẹ́rí oṣooṣù òkè sáré àlógbò ló ní kó wá sọ́dọ̀ mi kì í ṣe mi sí o torí àbúrò Rónkẹ́ oṣooṣù òkè kan ó ń bá sáré àṣìṣe bíi secretary ó tẹ̀lé Pasuma South Africa mo fún lówó tọrọ owó lọ́mú báyìí mo ṣe dáadáa fún un ó sọ fún wọn lé pé obìnrin kan wà ní South Africa kó náà ìsìnkú ó dẹ̀ máa ń yaṣu nǹkan tó ń tẹ̀ máa ń pè mí tẹ́lẹ̀ wọ́n máa ní mo máa àwọn ìyálàyà wọn máa ń yarọ fáwọn èèyàn tó bá náìsì awo tán bá ṣe tó bá náìsì tí wọn ìwọ náà máa fẹ́ fi ṣètùtù tó máa rẹ́ni tó burú tó bá tẹ̀ sójú wọn ó máa ń di ọ̀rẹ́ wọn ni àbí kan tẹríba fún. ìgbà tó tó stage kan nínú ilé Koko Zaria mo sọ fún un pé tó bá ti bí ẹrí mo máa ń ṣèdè fún ni pé oògùn tó máa ń lò yẹn tóun bá dé orí gbogbo ọmọ tó bá wà lọ́dọ̀ mi ọ máa fẹ́ fọwọ́ gbá wọn lórí àbí kó fẹ́ wọ́pẹ́ lọ tó bá ti ń bọ̀ báyìí tó bá ti kó má rí i ó kàn lè kọ́kọ́ ọgọ́rùn ó lè fẹ́ fọ́ ọkọ ẹ lọ́rùn kó fẹ́ gba ẹ kó ṣàfẹ́ tẹ̀rí ẹ bá èmi bó ṣe stop ẹ o ẹ lọ wò tẹ́lẹ̀ tó bá rí kó rẹ́nìkan báyìí á fẹ́ gba ẹ lọ́rùn mú ṣá á tún tẹ̀rí ẹ bàbá ẹ òrùka yẹn dẹ̀ ti kàn ẹ ó forí yẹn ó tẹ̀rí ẹ bàbá mi pẹ̀lú òrùka yẹn. mélòó la fẹ́ kàlẹ́ yẹn adépele ọmọ tó tó lọ sí Amẹ́ríkà tí mo ní ọlọ́pàá kan tí mo ló ṣiṣẹ́ SARS tí mo ní mo wá rí pẹ̀lú ẹ̀ tó jẹ́ ọmọọṣẹ́ DCO yẹn níjọ́ yẹn tí mo ló ti wà lamẹ́ríkà ń sìn ọlọ́pàá yẹn ọmọ Ìgbò ni o DCO yẹn náà ọmọ Ìgbò ni ìgbà tí kèsì hmm, oh àwọn boys wọ́n bàdì gan wọ́n ti bàgbórú jẹ́ gan-an ìgbà tí kéèsì ọmọ yíbo yẹn bóyá ọjọ́ kan tó wá sọ́fíìsì níbi ìjọ yẹn tá à ń sọ̀rọ̀ ó wá kí ó wá kí dco yẹn ìyẹn ọmọ yíbo yẹn tí mo ní mo róhùn àti sáréà tó ti wà láwọn ọmọ yíbo yẹn ti wà lamẹ́ríkà ń sìn ìyá arúgbó kan ló gbé wọlé sí amẹ́ríkà ìyá arúgbó òyìnbó ó kí dísì òyìn dísì òyìn ò fẹ́ dá lóhùn mo wá ní kí ló dé ó ní don't mind him he is lying against me everywhere that I that I dated him wọ́n dalẹ̀ woman náà rò ilé woman yíbo yẹn náà gbogbo àyè náà wọ́n dalé ẹ̀rọ oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ sí. Koko Zaria. mo fẹ́ sọ̀rọ̀ ọmọ túra káyọ̀ jẹ́ tí mo dóṣòdì tán ni wọ́n fẹ́ appreciate mi tán ní kí n wá ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ àǹtí rẹ̀ mímọ́ lẹ́ẹ̀kan mo kọ́ ti story yẹn gbogbo ìdí mo ti ń sọ̀rọ̀ àǹtí rẹ̀ mímọ́ lọ́jọ́ tó wá ní kí n débẹ̀ tí mo ti dárúkọ Ṣọlá Ẹlẹ́jà ọmọ tó ń jẹ́ túraká àyàmí náà yẹn bí mo ṣe bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò mo kí àwọn èèyàn àǹtí wẹ̀ mí mú ní Koko Zaria abẹ́ ó máa ó láì kó máa ń dá gírígírí bóyàn kó máa ó máa ń lo force attack gan fún mo wá kí àǹtí wẹ̀ mí ìyẹn wá ní ṣémi àti kìnní jà ní ceremony ó ti hò pé mo jà ní kìnní kankan máa mi ṣáà ń wò pé Zaria máa sọ pé kìnní kan mo ṣáà wá sọ story mi ṣe ń sọ story yẹn ṣé mo pé àǹtí wẹ̀ mí ó wá ń béèrè nǹkan tí túraká ìmú ní nǹkan tó díjà sáré àní kí mo ti máa ń rojọ́ jù mo ní ó yá wèrè ní èwo ni mo ti rojọ́ jù èmi wà náà wọn bọ̀lọ̀ tó máa sọ pé tó máa pariwo mọ́ ó síwín ni mo náà ti wẹ̀ mí mọ́ ẹ àti wẹ̀ mí náà máa bẹ̀rẹ̀ sí sọ èmi èèyàn máa ń ní sùúrù máa ń gbà ní mo náà ti wẹ̀ mí mọ́ ẹ má dà mí lẹ́bi o torí ọmọ yín ni ẹ jẹ́ kí ṣàlàyé bó ṣe jẹ́ sáré àwòfẹ́ kí n ṣàlàyé míwàá sáré àlò ń ṣèkà fún àti wẹ̀ mí mọ́ òun ló ṣèkà fáwọn ọmọ wẹ̀ mímọ́ òun náà ló máa sọ fún ẹ pé ẹni tó bá rò pé ó lè rojọ́ yẹn fún ẹ tó lè ti gbọ́ tòótọ́ adágbọ́ ẹ̀rú ó kàn dárú ni ó ní ẹ èmi ti máa ń rojọ́ jù èmi ò ní sùn rárá àgbàlagbà máa ń gbà ní nísàlẹ̀ àbọ̀ ó ṣi èrè rí ni ẹ tọmọ kan bá bọ̀ èmi ní ọmọ tí mò ń fún lóúnjẹ kí ló fẹ́ bàtọ́ mo ní àti ìwẹ̀ mọ́ ṣé mo pẹ́ tún ti fẹ́ di ẹni pé èmi ara mi mo ti máa ń kanra mo lé mi kanra mo lókè jẹ́ wá ṣàlàyé fún yín sáré akọ̀ dábò mi ni ẹ ti máa rọjọ́ jù yíyan kọ́kọ́ rẹ máa ń sọ mo ní máa sọ mo ní kò ní dáa fún ẹ èmi kọ́ ló èmi ó fẹ́ máa play lórí intelligent ni ó fẹ́ kémi máa bojú ibi kí wọ́n máa rò pé èèyàn ni wọ́n mo ní ẹjẹ́ wá ṣàlàyé fún yín ó ṣà ń pariwo kò ṣàfẹ́ kí wọ́n settle àmì kí àǹtí yẹn gbọ́ mo ní ẹ̀mọ̀ kan mo ní níjẹta mo ní ọmọ yín pè mí ó lóun ti wà níwájú ilé mi ó fẹ́ wá gbé nǹkan nínú ilé mi ni ó wá gbé tẹlifíṣàn kan mo ní mi ìfẹ́ ó dẹ̀ dé ta mo ní ọmọ túraká wà ní ọ̀dọ̀ mo ní túraká ìmú ló wà lọ́dọ̀ mi ọmọ sáríà excuse me mo nígbà tó dẹ̀ dé mo ní kí ẹnìkan lọ sí géètì mo ní kán lọ sí géètì fún túraká dẹ̀ bèrè lọ́mi pé ta ló ń bọ̀ mo dẹ̀ ní búkì ọmọ àti ìwẹ̀ mímọ́ ọmọ sọ́sẹ̀sì oní sọ́sẹ̀sì ọmọ sọ́sẹ̀sì mo ní ẹ ó kò gbúdọ̀ ó kò ní wọnú léyìí mo ní kí ló dé ó lòun ò kí wọn àti ẹ̀ kì í sọ̀rọ̀ mo ní tó bá dé ó lè jókòó tiẹ̀ náà kó jókòó tiẹ̀ ó lè wà nù yàrá àbí kó wà ní sítírùmù sàlẹ̀ àbí kó wà níbi tó òkè àyè pọ̀ náà ló ní kémi má jẹ́ ó wọlé bá àti ìwẹ̀ mọ́ ṣe wojú ẹ̀ pé ń gbọ́ mo ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mo ló dẹ̀ sọ pé òun lọ ó dẹ̀ kúrò yẹn lẹ́ṣẹ́ tó dé patinio tó ti ń bú mi a tún ti dé bíbà mo tún ti ń bọ́lẹ̀ sáré àtún ní kó máa bú mi ẹ understand sáré àmà ní kó máa Bo ẹ bó ṣe ní kí ẹ sábọ̀dù máa bú mi ó máa kọ̀ kó ni ayé yín kàn máa bàjẹ́ ni this day no be Nigeria and i no go me ní relent láti máa ro ẹjọ́ because àwọn tó fẹ́ gbọ́ ẹjọ́ yẹn gangan tó fẹ́ mọ tó ṣẹlẹ̀ gan wọn they are interested ẹ̀yin criminal tẹ́ ẹ̀ fẹ́ kí wọ́n sọ̀rọ̀ yín káṣí yín tún yẹn lẹ́ máa sọ pé ẹ má máa wò ó ẹ má máa wò ó tẹ́ bá ẹ ti mọ̀ pé tẹ́ bá wò ó fẹ́rẹ̀ máa kú fẹ́rẹ̀ náà pláfọ́ọ̀mù yìí káwọn ìkàbàǹkà tó bá wò ó máa kú fẹ́rẹ̀ káyé ẹ bàjẹ́ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ bí n ṣe ṣàlàyé fún àtiwẹ̀mímọ́ nìyẹn àtiwẹ̀mímọ́ wá ní ẹ̀ẹ́ níjẹta tá a sì lọ sí ní last week tá a lọ sí Abẹ́òkúta tí wọ́n fẹ́ gún ẹ pa báyìí ló wá ń sọ fún Zaria pé wọ́n fẹ́ pa Zaria báyìí òun lòun dáàbòbò tí òun ò jẹ́ kí wọ́n rí pa wọn bá ti pọ́lọ́ òun ni ò jẹ́ kí wọ́n gún òun pa pọ́ùn lòun dáàbòbò sáyà tó ń gbé kúrò bẹ́ẹ̀ ọmọ òun wà lọ́bì kan òun dẹ̀ ló rán ọmọ yẹn náà òun náà ló máa rán ọmọ yẹn ẹ understand òun ló máa rán túraká yẹn kó máa dààmú ọmọ success yẹn wa máa a ẹ ṣe á dẹ̀ a bọ́ ọmọ ẹja á máa bá á máa bá ẹ ṣe á máa bá ẹja òun ló ń ṣe ẹ̀ òdẹ̀dọ̀ máa bá òun ló máa ṣe bí ọ̀rẹ́ sẹ yínyínyínyínyín mi ṣe ṣàlàyé bí àtiwẹ̀ mo ṣe sọ pé à ah, last week ń bí ọmọ yẹn bí àǹtí yẹn ṣe ń sọ̀rọ̀ tó ń ṣàlàyé báyìí bí túraká ṣe bẹ̀rẹ̀ sí ọmọ yẹn náà nìyẹn wọ́n ti kọ́ wọn bí pé wàá máa jẹgbẹ̀já sáré and anywhere bọ́n ṣe máa ń ṣe lórí Facebook yìí anytime tó bá ti ń sọ̀rọ̀ èèyàn báyìí ó gbúdọ̀ gbé ọ̀rọ̀ yẹn sórí kó máa jà ò bá àti ẹ̀pà kan bẹ́ẹ̀ létí sọnù ó ti yé bó ṣe bẹ̀rẹ̀ sí ń bú àǹtí wẹ̀mí mọ́ nìyẹn ìyẹn túraká bí ọmọ ẹnì tó jẹ́ second to last born àti wẹ̀mí mọ́ abẹ̀ṣẹ́kù bí òjò bó ṣe gbé ọwọ́ ni ṣe mọ̀ pé ìyẹn dẹ̀ ti bó ṣe mọ̀ pé túraká dẹ̀ ti bo re ti ẹ̀ ti fẹ́lẹ́ torí ẹ̀yin ilé ti fẹ́lẹ́fẹ́lẹ́ tẹ́ ti bo gbogbo wèrè yẹn ah, mo mọ̀ pé tòótọ́ àwọn èèyàn máa ń bóra ara wọn á wá di fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí Ah, olúwa ẹ ṣé o etí mi rèé o ọlọ́run ẹ ṣé o etí mi ló tì kì í ee eh, ilé tí orógbọ̀n ṣe ṣe etí mi rèé mo ṣe gbà létí bọ́ọ̀ bá ẹbẹ́ yí pé ti túrọ̀ akáṣe jábọ́ nìyẹn ní Òṣòdì ẹ lọ bèrè sítórì yìí ẹ ẹ ọmọ yẹn náà máa ń bú mi bí títí títí títú aká ó máa wà lórí TikTok yìí sì yẹn tó báyìí wà tán báyìí ti fi ṣètùtù ayé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ bá a bú ṣége sí mi lára túraká ó bú gbàgàdà sí mi lóra lórí social media irọ́ ló pa nemesis ló ń ṣe bí àṣírí ẹ̀ ṣe tú ní ọjọ́ yẹn yẹn kò fẹ́ kí àǹtí wẹ̀mí mọ́ mọ̀ pé òun ń bá àwọn ọmọ wẹ̀mí mọ́ jà míwàá yìí búkì yẹn ó ti máa ṣe bí kéwé ó ṣe pé mo láìkẹ́ míwàá ó dẹ̀ fẹ́ kán kú míwàá kó ṣàlàyé fún un gbogbo nǹkan míì tó mọ̀ nípa ayé ẹ̀ báwo ni mọ̀ pé sáré àlóyún ṣe fún ẹ adébákẹ́ ó yà máa gbọ́n láìkẹ́ ẹ̀ ṣé àwọn ìkíni kan ó ti yé mo ṣe ṣàlàyé fún àǹtí rẹ̀ mọ́ níjọ́ yẹn pé àǹtí rẹ̀ mọ́ ti ó ti òun àti sáré à àti ọmọ yẹn ó fẹ́ kí gbogbo wọn group pẹ̀lú mi kán bá mi jà tó pé wọ́n sọ pé wọ́n fẹ́ wọ́n appreciate mi pé mo ṣe dáadáa fún wọn ní oṣù dìde tán ṣe ń gbà yẹn bó ṣe bí mo ṣe wá rí pé àǹtí rẹ̀ mọ́ fẹ́ máa bú mi à mo láǹtí rẹ̀ mọ́ mi ì ní bú yín náà bọ̀ máa ṣàlàyé fún yín àná ẹgẹ́ mi ìjẹ́ mi mi mi ìtẹ́ ó ní o ti máa ń sire ègún tí wọn bá ṣoore fún yàn yàn kì í sire wọn náà jẹ torí Ọlọ́run jẹ ṣàlàyé o ó lè rí sire ègún tí wọn bá ṣoore fún yàn tí ò bá ti mọ̀ wá sire ègún ẹ má máa fi yẹn kí mi torí ẹni bọ̀dọ̀ ò lè lò gbòòrò fún mi àjọ pẹ́ ń bẹ̀ ni ẹ lè jù mí lọ ní gbòòrò ṣùgbọ́n táìmù tèmi lò gan gbòòrò gan kókó mo lò mo mo ah. mo kàn máa ń ṣe bíi pé kiri ni o ẹ jẹ tó ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ sọ fún àti sáríà ni ọmọ yẹn bó ṣe mú àti wẹ̀ mọ́ bú bí ọmọ àti wẹ̀ mọ́ náà tó ti kẹ̀ jẹ́ kó bí ojú bó ṣe súnmọ́ wèrè tó fọ́ létí bẹ́ẹ̀ ti ṣe já nìyẹn etí ti fẹ́lẹ́ ọmọ yẹn etí àmínú àmínú tó kì í ṣe àmínú pápápá o etí ti fẹ́lẹ́ ọmọ yẹn bá ju ẹ̀ṣẹ́ sí tí ọwọ́ kan báyìí nílé tí bá bọ́lẹ̀ náà bá ní ó fi bíléèdì gé ní bíléèdì ló fi gé ó gé létí o ọmọ àti gé wẹ̀mí mọ́lẹ́ wọ́n ti gé túraká létí lọ wọ́n má ti gé túraká létí lọ wọ́n má ti gé túraká létí lọ wọ́n má ti gé túraká létí lọ níṣọlá ẹlẹ́jà bá kọjú mọ́ mi ló bá ní ah, Auto Bola dey fear you o somebody fight you now now things don happen to them mo ní à ah, i dey fear you agbèdì for you mo ní à ah. <laughs> ẹlẹ́dàá mi ló ń jọ ẹlẹ́dàá mi <laughs> gbà tí gbogbo wọn tó bú mi yẹn àwọn olówó tiẹ̀ mi mi wọn àwọn olówó jẹun lé mi ìwálé wọn mo rántí ọjọ́ tó lọ jẹ àmàlà bẹ́ẹ̀ ni àwọn ló wá lèmi tó wá tọrọ aṣọ àwọn ló wá tọrọ owó àwọn ló tọrọ àmàlà àwọn ló jẹun tó tún sùn síbẹ̀ tó máa tún ṣe tó máa ní kó gbà dí pọn lá ẹ wá ní ṣọ̀pọ̀ náà nípa wọn dànù lójijì ẹni wọn ní kúkú oró wọn máa kúkú oró ṣáà ni kò sí bó ṣe lè wú wọn ṣe gelé tí nìyẹn o má ṣe ṣètúnjọ ẹ̀bọ̀ sáré àfẹ́ ṣe pé kí n má sọ̀rọ̀ tí n bá dákẹ́jọ́ ẹ̀ tí mi ò sọ̀rọ̀ lọ àti wẹ̀mọ́ ẹ̀ máa sọ fún òun náà tún di ọ̀tá ni ẹ má bàbá bọ́lá ṣe eré mọ́ o mí ìwà táwọn ọmọ ẹ bá rí mẹ́rin ọjọ́ tó ń gbowó lọ́mìnira máa gba ten thousand àwọn ọmọ yẹn èyí tó tiẹ̀ wá nà tó wá nà tó tó nà túraká yẹn kò gbowó lọ́mìnira rí ju ẹ̀ẹ̀kan lọ rí kò tiẹ̀ wá ń ta sí mi àwọn méjì tó máa ń ta sí mi tó máa ń gbowó tó máa ti máa àti mi o àti mi o àti mi o tí bá tún rí wọn lórí facebook tí wọn máa tag mi pé èèyàn ti bíbèjì kí wọn máa comment tí mi ní celebrate torí pé wọn ò celebrate mi mo ṣe dáadáa fún wọn ọ̀dẹ̀ ní sọ pé àǹtí mi ò kàn kọ́ sábẹ́ platform mi kan sọ pé àǹtí mi ẹ má wọrí amọ̀yìn arí kíkan àwọn ò ní sọ bẹ́ẹ̀ o tọ́ bá ti ṣe tán wọ́n wá ṣe yín sí ẹ̀yìn wọ́n ti bíbèjì wọn á ní kí wọ́n celebrate wọn wá ní mò ń bí wọn náà ṣé tẹgbẹ́ ni àbí tọ̀gbà díẹ̀ ni ìyá wọn gbà lọ́wọ́ mi ṣé ti ẹyin ọjọ́ kékeré yẹn náà wọn kiri àlọ́jà mi jẹ́ pé mo lè ṣe ń sọ̀rọ̀ ti di èdè sí mi tí mi ti ẹ̀ àti bẹ̀ mímò ṣe bẹ́yẹn náà ṣe yamayama torí pé majority of them ló máa ṣe yamayama náà yàtọ̀ sí pé tí Wàsíù bá dé sórí stage báyìí kó máa ti Wàsíù up wọ́n máa ní kó máa tiẹ̀ náà ni àwa máa ṣe ẹ̀mọ́ kó ti fẹ́ Wàsíù rẹ̀ á máa ṣe bí ìyàwó Wàsíù lórí stage bẹ́ẹ̀ bí <laughs> èkí lorúkọ eléyìí àwọn àdùfẹ́ ti bí wọ́n bá ti dé ibì kan wọ́n á ṣe ìyàwó ọjọ́ kan <laughs> ah, Bọ́lá your mouth too ó ṣàtìyẹ yín hmm. wọn ni ọmọ Wàsíù ní tí Wàsíù ṣe fún mi fi bu ẹ̀yin ìyàwó wọn ẹ̀yin girlfriend wọn ẹ̀yin àlè wọn ẹ̀yin tẹ́ fẹ́ràn wọn ẹ̀yin fáǹsì wọn ẹ ṣe kò ṣe mú so fún yín tinubu ti bí yín bá ti ẹlẹ́kùnkùn sùn hmm. ìyẹn bó ṣe jẹ́ wọ́n bá gé túraká létí lọ ẹ lọ́bìnrin sítórì tí mo sọ yìí èmi ní the God that answered by fire let it be my God the Lord that answered by fire let it be my God the Lord that answered by fire let it be my God the Lord that answered by fire let it be my God the Lord that answered by fire is my God a lot of people now ṣọlá ẹlẹ́jà yẹn ló ń gbèdì fún ẹ ooo Auto Bola mo ní ẹ̀sìn ìbàfọ́ elédùnmarè ọba àìkú àti èdè ọ̀jẹ́ mi ì ṣe ìkọ̀kọ́ fún ẹ sáré akọ máa dédé ó ṣe ìkọ̀kọ́ fún sáré o a kò máa bínú ẹ a kò máa fẹ́ da ayé èèyàn lámà kò máa fẹ́ tẹ̀yàn mọ́lẹ̀ èṣù gidi ni o tó bá gbé èṣù bí of our of our of our time tó bá ti wọnú ẹgbẹ́ òkùnkùn wọn yìí ẹ sábà wa káńsù sáré hmm, ọ̀rọ̀ púpọ̀ ò ká mọ́ tá bá ní ká máa rojọ́ sáré àti títí dé ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ tẹ́ bá gbọ́ pé ká sọ̀rọ̀ pé burúkú tí Zaria ṣe ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ tàbá ní ká máa rojọ́ kókó Zaria ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ lórí burúkú gidi ni o jẹ́ hmm. ìfàlùbọ́sà sójú mi ojú yẹn fẹ́ máa yún mi ìbẹ́ fọwọ́ mi torí eh, mo ti fọ́ sí mo ti fọwọ́ mi gan ṣe wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá. onions tójú bá nínú bẹ́yẹn I put onions in my I cheat my eyes my eyes with onions. my eyes scratching me so when I put onions so it will stop yes it's very good see onions. Mm-hmm. It's hot, but it's good. tí wọ́n fẹ́ gbé ìyàwó èrè kan àwọn ìyá olómi tí wọ́n gbé síwájú lẹ́yìn ẹ̀ wọ́n nígbà ìgbà tí wọ́n ní mo fẹ́ ta léǹgbà yẹn àwọn àtọ́wọ̀n yẹn máa ní ẹ ta lẹ́yìn kẹ́ kó ládùúgbò yìí <laughs> ìwọ́n tó bá wà ní Canada tó ránṣẹ́ tó ránṣẹ́ fún mi pé comot for Canada ó fẹ́ kún fòkú ẹ̀ ránṣẹ́ sísàárè ilẹ̀ nígbà mẹ́ta ẹ̀yìn torí kú máa pa ẹ́ dànù ibi tèmi gbàdúrà kí n tó wá tí mo ti gbàdúrà síbí àwọn tó sọ lọ́jọ́ kí dànù jẹ́ ń sọ sórí fún ẹ tó bá gbọ́ tó bá mọ̀ kó wá gbọ́ ìyá tí mo sọ lẹ́ẹ̀kan yẹn olómi yẹn ó jẹ́ epo mi ó jẹ́ ata mo ṣe dáadáa fún ọ̀wọ́ ṣe burúkú ó wá rẹ̀ pọ́ lọ́hún jọ ẹ́ òrùpọ́ lọ́hún jẹ́ ọmọ ìlú ẹ̀ àbí àbúrò ipá àkọ́bí bàbá ẹ̀ ní Jésù ọlọ́lọ́hún jẹ́ sọgbà tí ibẹ̀ yẹn sùn mi máa ní mo fẹ́ ta lé pé kí n ṣàtìyẹ kúrò kí n lọ kí n continue life mi níbo mi kí n tẹ́ bóyá kí n tẹ́ lọ abroad màmá yẹn àtọmọ yẹn wọ́n máa sọ pé ẹ ta lékẹ kó ládùúgbò yìí ẹ̀yin kẹ ẹ máa ta last last ni ilé yìí ẹ máa ta last last ni ẹ̀yin kẹ mi ti ẹ máa mo ní kí n ṣáàtà kí n ṣe máa yàgbá tèmi mo fẹ́ ní peace mo ń lọ́mọ lọ́wọ́ ìfẹ́ ìsọmọ mi bẹ́ẹ̀ dá òkú ìṣe òtítàn mi ì máa rí ta o ọkùnrin kan wá láti Canada ó wá ń gbà yẹn náà mi ì tẹ̀ mọ́ bí tó ṣe dé láti Canada ìgbà tí mo ti dé Canada yìí ṣé ó ti pè mí rí ṣá ó ti pè mí rí mo ní nọ́mbà ẹ̀gàn lọ́wọ́ àṣé family àwọn kéwòn náà di ultimate ni ìyẹn tó wá láti Canada ń gbà yẹn mílítà yìí àwọn kan tó ṣàwáyé tó wá tàbí pé ẹnìkan tó ń ṣe rán ní ẹ ti má ta ẹnìkan wà nípa ìbísí má ta ń ṣe àwọn boys wọn máa wọn máa organize kan kidnap mi pé wọn bá ti rí pé mo ta bẹ̀yẹn báyìí wọn máa gọ́nà so ẹni tó bá mi ra bẹ̀yẹn tí mo pè ní àtàǹgọ̀dì yẹn wọ́n ń ṣe é bíi pé wọ́n lè kidnap Koko of course Koko Zaria máa kidnapper ó máa gbogbo nǹkan náà máa ṣe secretly bó ṣe wà yẹn a ní káwọn ọlọ́pàá nàìjíríà kan lọ wo ìsàlẹ̀ ilẹ̀ ìwọ́n máa lájàlẹ̀ ṣé wọ́n lọ wo wọ́n máa ń sọ fáwọn aráàlú ìgbégbé basement ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ànímọ́ basement ju àjàlẹ̀ lọ nígbà ṣe sínú igbó ṣé wọ́n kọ́ basement sínú igbó ni wọ́n máa ń sọ táwọn yẹn bá sọ pé wọ́n ti ṣàjàlẹ̀ wọ́n ti ṣàjàlẹ̀ wọ́n ti ṣe yìí ṣe yìí wọ́n ní talking about basement we are not talking about basement basement is in the house, not in the bush. The police one in the bush. Do you understand? Ìyá yẹn kí ni mo fẹ́ sọ fún yín? Ìyá yẹn ti ta lé ń gbàǹjo. Ó ti lọ nú igbó, igbó nílé ọ̀bọ. Igbó nílé ọ̀tá mi, igbó nílé rẹ̀. Túraká ṣé wọ́n gé létí àbí wọ́n gé lọ? Wọ́n ti gé túraká létí lọ wọ́n má ti gé túra àká létí lọ wọ́n má ti gé túra àká létí lọ wọ́n má ti gé ò létí lọ wọ́n má ti gé ò létí lọ wọ́n ti gé túra àká létí lọ àmínátù wọ́n má ti gé ò létí lọ ọmọ sáríà ni ò níjọ́ sí o ó lọ yájú sáwọn màmá ẹ̀ ni wọ́n gé létí lọ wọ́n má ti gé ò wọ́n ti gé wọ́n má ti gé <laughs> wọ́n gé lọ ni mi ṣe bọ́ sínú mọ́tò mi wọ́n ṣàdìgí wọn máa lọ wọn ọ̀ṣẹ́ appreciation wọ́n ṣàdìgí wọn máa lọ mo lọ wọ́n ṣàgé létí two days before the time Obu bú bastard sí mi party. torí pé mo jẹ́ kọ́mọ yẹn wọlé búkì yẹn wọlé sílé mi báyìí ó dé pàtí lọ́jọ́ kejì ṣé fújì mèrègè ni wọ́n pe kí lórúkọ ọ̀gbẹ́ni yẹn olówó akọrin party mo sọ ọjọ́ náà lọ́hùn ṣe ló ń bú mi míwàá gbogbo mílò àtọṣẹ ta hambe mílò ńlá lábá ìlà ló kó lọ ní sáré àtúnkó sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ níjọ́ kejì ìyàwó àtúnjí kó ìyàwó àtúmọ̀tà olórí burúkú eléyìí kíkà olòṣì apààyàn kidnapper àwọn ni wọ́n ti borúkọ ọ̀hún jẹ́jà káàkiri ìgbà tó wáyá ẹ mo tiẹ̀ ní fídíò ẹ̀kọ́ ẹ̀jẹ̀ àpilẹ̀ ó ní ẹ iṣẹ́ burúkú tó ń rán tẹ́lẹ̀ tóun ò jẹ́ ìwọ ni wọ́n rán níṣẹ́ àbí ìwọ ló jẹ́ ìwọ ló máa kú fún oríṣiríire Koko Zaria your head has come àdàbí tó bá mọ̀ nípa ikú tó pa bàbá ọmọ mi wo à ń gbé ní nígbà tá a kúrò nínú ilé ẹ̀ tí mo ti kọ́ ilé báyìí ó wá South Africa ó bẹ̀rẹ̀ sí wá South Africa ni wá South Africa ni ó wá South Africa mi gbọ́ pé MC wá South Africa lọ́jọ́ kan rí o sáré àwọn wá South Africa báyìí gbogbo àwọn ọmọ ọ̀dọ́ tó ń bá bàbá ọmọ mi ṣiṣẹ́ báyìí báyìí náà di ọmọ iṣẹ́ a máa ń halẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ yẹn nígbà tó wá yá Sunday tẹ̀ nìkan nínú wọn ó lè báyìí kì í ṣe pé ọmọọṣẹ́ wọn náà bá ṣe tó máa ń use mọ́ wọn tó máa bèè fún assistant second understand yẹn máa halẹ̀ mọ́ mi wò ó tẹ́nìkan bá kú ẹnì kan ò ní kú kò ní gbé ò ní lè wọ èkó o ò tún lè ṣe kiri kan o ò ní lè àwọn ló máa pa ènìyàn o wọ́n tún máa sọ fún ẹ pé wọ́n tún máa halẹ̀ mọ́ ẹ pé tó bá kú wò ó lè géko o ò lè gbé South Africa o ò lè gbé anywhere Zaria ò ní ṣoríire ẹni bá support ẹ ikú burúkú ló máa pa wọ́n lọ́mọ ikú burúkú ló máa pa wọ́n tilétilé ọ̀hún ọgùn wọn fọ́gò mọ́ wọn lọ́wọ́ fọ́gò mọ́ wọn lórí wọ́n á gé ẹ̀mí wọn short short short ọlọ́run á sọ ẹ̀mí á sọ wọ́n di wèna á sọ ẹ̀mí wọ́n di wèna ṣọtí. Hmm. ọ̀rọ̀ tí n bá ti sẹ́ lọ bèrè bóyá rọ ni o hmm. mélòó la fẹ́ kàlẹ́ yín adépèlé tí gbogbo èèyàn máa ń ṣiṣẹ́ ní sáìtì mi báyìí Koko Zaria àmọ́ ní kàn sá lọ wọ́n wá pín owó fóun a ní kò sí nǹkan kan tí máa ṣe ọ̀ǹtì tí apá sọ pé ká sọ fún MC tó tó wá fún mi lẹ́lòmíì tó máa àwọn ajẹnirò kan mo ṣáà mọ̀ pé mo sanwó àwọn ajẹnirò yẹn títí ẹ wá ṣe tán wá ní wọ́n fẹ́ ta lé wọ́n máa gbógun tì mí mò ń wá kọ́ra lẹ́yìn ńgbàjọ mi màá rí mo kọ́ ilé kò tí ì pé oṣù mẹ́wàá kò pọ́dún kan mo wá ẹni tó máa rà níbi tí wọ́n gbógun tì mí dé ẹ ní ṣoríire gbogbo yín fò owó sáré ò ní ṣorí àtàwọn tó bẹ̀rẹ̀ níṣẹ́ sí mi àti iṣẹ́ wọn tiẹ̀ wọn bẹ́ ìka ẹ̀ wà nù ẹ̀ nù ṣé lórí bíbá ìwọ̀n sọ pé kémi máa búyàn lẹ́yìn olóṣì wọn ni kán máa bá gbàlagbà ẹ sábọ́ọ̀dù yẹn tí ò bá jẹ́ pé bóyá ó gbaṣẹ́ òkùnkùn lórí mi tó gbaṣẹ́ pẹ̀lú lọ sanwó pọ̀ pẹ̀lú àwọn tó ń fẹ́ ba tèmi jẹ́ mi ò kì í kọjú ìjà sẹ́ni tó bá jù mí lọ àfi tó bá ṣẹ̀ mí wọn ò dẹ̀ sọ fún mi wọn bíbélì gan sọ pé ẹ̀yin òbí ẹ má ṣe kíkà àwọn ọmọ yín bínú àgbàlagbà kan kó o lè máa fi àgbàlagbà kó fẹ́ fi tẹ̀mí rì má sọ fọlọ́run tó jù lọ́gọ́ kó bá mi tẹ̀ ni kó bá mi pa nípakúpa ìgbà ìsìn nígbà yẹn ìyá yẹn ní gbogbo àtó ti ń gbógun lábẹ́lẹ̀ tí mo kàn rí pé ó ń gbógun ó ṣe oríṣiríṣi pọ̀ ogun tó máa gbé máa kọjá <laughs> ogun yẹn máa pọ̀ kí máa ṣe ogun ẹyọ kan different designer of ogun ogun tó jẹ́ rainbow colour ó sì yé bò mo ṣáà tẹra má dúra mi àdúrà bó ṣe sọ fún wa kẹ́ ẹ ṣáà máa gbàdúrà màmá lálẹ́ oríṣiríṣi màmá bó ṣe ń barikéde ilé mi ogun gbogbo tó sọ pé wọ́n sí ọ̀nà wọn pé mi nílé lọ yẹn gbogbo ìpátá lọ́lọ́run ti fi wọ̀n mí nínú ìran tí mo rí tó mọ́ máa gbẹ́lẹ̀ a máa gbẹ́lẹ̀ ráàlì ilé mi kí la gbé kí la dùbọ́ mo ti mọ̀ yín rí ní ìwà ó ti bẹ́ nìkan tó gbé wá sádùúgbò kó ti bá po wèrè tán sọ pé kú ó ya wèrè ó rìn lọ mo níbo bóyá lẹ mọ kó ẹ mú anything ẹ̀yin pé ṣèbí jésù lẹ́lẹ́ ń pè ẹ̀yin pé yéèṣù yéèṣù èmi pé jésù kristi olúwa wa àmín lèmi pé ẹ̀yin pé lórúkọ yéèṣù èmi pè lórúkọ Jésù original èmi pè original yàtọ̀ sí fake tí bá ti wá ń gbàdúrà lóru gbà ẹ lọ wọ́n máa ní ah kókò sára máa gbé kiri ó ti ṣe ní ẹ ó ti ṣe àmọ́ bó ṣe rówó ẹ mo lo ọdún mélòó ní South Africa tí àwọn ọmọọṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́ ẹ àwọn ọmọọṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́ wọ́n kọ́lé wọ́n kọ́ ilé káàkiri wọ́n lè máa sọ pé táwa bá ra nǹkan yọkan máa where did you get the money bí mo ṣe wà ní Canada ń sìn mo ti wà ní six years tó yẹ pé àwọn ọmọ Ìjẹ̀bú tí mo máa gbé fèsì wọn síta tí wọ́n ń jalè ní sísẹ̀mù Canada àbí tó ń jí mọ́tò wọ́n ti ra wọ́n ti ní gáràjì síbẹ̀ yẹn tẹ́mi báyìí ní five or ten thousand lọ́wọ́ ìmọ̀ máa sọ where did you get it where did you get it because wọn fẹ́ kí n ní anything. àwọn olórí burúkú àwọn bọ̀dákẹ́ wọn náà ló ṣe àgbàyà játijàti ọlọ́run máa bá mi fìyà jẹ gbogbo yín àwọn abiyamọ ọ̀run àti tayé wọn fìyà jẹ yín àwọn òkú àwọn àfìyà jẹyìn ọlọ́run tó dá ayé àtọ̀nà àfòyà àfìyà jẹyìn àwọn àdìjọ́ níta máa ń pè wọ́n àfìyà jẹyìn wọn bá yín jà àwọn ìkà tó kó sínú yín wọn àfìyà jẹyìn ìkanu yín àtúfìyà jẹyìn. mo wá ń gbàdúrà mi ò sùn ọdún going to two years ni mo lò nàìjíríà gbogbo tí mo lò nàìjíríà yẹn nígbà tí mo kúrò South Africa lọ sí Nàìjíríà tí mo lò Nàìjíríà tí mi ò travel mo travel along the line mo travel lọ Dubai láàrin ọdún kan àti oṣù bíi méjì àbí mẹ́jọ yẹn mi ìlọdún méjì ó dàbí pé mo lò twenty five years nínú problem yẹn àwọn ilé ìtogun tó oríṣiríṣi nǹkan nígbà tí mo wà nílé nígbà tí mo wà nílé ẹmí kókósáì tí mo gbélé sí kókósáì ajá máa sunkún àlùjọ̀nù ló máa ń jẹ́ kájá sunkún tó máa ń ṣaṣẹ́ ìwọ tó máa ń sọ pé àlùjọ̀nù ló máa ń jẹ́ kí ajá kó máa sunkún kó máa wu ẹ̀mí ikú àti ọ̀run àpáni tí wò lè rí tó ń rí tán bẹ̀sẹ̀ ló ń jẹ́ kí àjọ tó ajá máa fi ń ké when dog is crying torí ẹ̀ nígbà kan tí mo gbọ́ ní àdúgbò àwọn kan ní ajá tí wọ́n ti gbọ́ tó ń wu bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí í ran back to the sender every evil arrow whoever is sending evil go back to your sender you understand me some people can't see like anything because those the animals they see spiritual things at times because they also you understand me the demon stay in them torí ẹni tó bá fẹ́ sin ẹranko o gbúdọ̀ àbájá àbólógbò o gbúdọ̀ jẹ tó bá wà àwọn èèyàn lásán kò kí ń sìn wọn ah, anyway mi lè sọ àwọn òyìnbó wọn léèyàn lásán ni wọn bọ àwọn èèyàn lásán kò kí ń sìn wọn anyway ṣá let's forget about that one mo wá bẹ̀rẹ̀ sí í gbàdúrà tó bá ti dilẹ̀ mọ́ báyìí ẹ mọ nǹkan tí ìyá yẹn máa ṣe ìyá yẹn máa lọ sí local government ni a lọ fẹjọ́ mi sùn wọ́n lè lọ fẹjọ́ mi sùn chairman chairman wọ́n máa ríyàn kọ́ wá láti local government ó lè tún lọ fẹjọ́ mi sùn gbogbo àwọn eh, scd àbí kí náà ló ń jẹ́ àwọn landlord association kì í ṣe tàdúgbò tí gbogbo sọ̀ráǹdì ó lọ fẹjọ́ mi sùn obìnrin kan bàbá kan níjọ́ yẹn báyẹn bàbá yẹn ó tóbi tó jẹ́ pé ó ní ọyàn bí obìnrin bàbá yẹn wọn ló ti kú ń sìn ìyá wọn ni wọ́n pè ní ìyá lọ́jà ìpọ̀nrí àbí nǹkan kan ní mo ṣe ń fọwọ́n ṣáà oríṣiríṣi èèyàn náà tó bá ti dé báyìí wọ́n máa congregate ilé mi níjọ màá wà nínú àwẹ̀ àtàdúrà níjọ kan báyìí wọ́n ti wá congregate ilé mi mo wá ní ẹjọ́ kí ni kí ni kí ṣe fi wọ́n náà fẹ́ rí mi ní o àwọn àgbàlagbà dẹ ní mùnà ah, ok o mo lọ sí gèdè mi ìjẹ́ kan wọlé mo gbé sínú mo gbé ṣíà sínú compound mo wá ní bó ṣe sọ̀rọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ mo ṣáà tán tún kò wíra ní ẹ màmá ló wá fẹjọ́ sùn kí ló ní mo ṣe ẹ mò ń gba àdúrà burúkú burúkú mo ní àdúrà burúkú burúkú mi ì dá màmá yìí lóhùn o kó tó di pé wọ́n wá kà níta gbangba níjọ́ yẹn ni o kí àdúrà burúkú wo ni mo máa gbàdúrà pé gbogbo ẹni tó bá ń ṣèkà fún mi kó kú tọmọtọmọ kó ṣòfò ọmọ dànù ah. mo ní ẹjọ́ àdúrà tí mo gbà yẹn ṣé kò dáa ó lọ fẹjọ́ àdúrà mi sìn bó ṣe ń sọ lórí social media she cost too much wọ́n tún sọ fún Canada government pé mò ń kọ̀ sí o torí ẹ̀ ń bá máa kọ̀ sí gbangba nobody can stop me not to pray nǹkan tó ń kàn sọ ni pé child benefit they are not giving wọn ò fọmọ mi child benefit If you don't give up my daughter for any child benefit, God will give us for child benefit. If you don't do good to us, God will do good to us. But don't do bad to us. Mama that woman went to report me to everybody. What did I do? She said I used to pray that anybody that is doing evil against me, that the person should, should God should destroy them. Anybody that doing evil against my children, God should destroy their children. It's not today that they started this. Don't do evil against me and my children. Why are you doing evil against me? Did I do evil against you? Why are you complaining that I said anybody that do evil against me, against my child, God should do evil against them. Anybody that want to kill me, that God should destroy them. Anybody that want to kill my child, God should destroy their children. Is that a cause? People are fighting. Stop doing evil. If you know you are still with your men, I mean, with you are still stable, your head is still correct. Stop doing evil. The woman will be reporting me that I'm cursing in my prayer. Some people also, some old men, they also gather themselves, they call me again that I should come. And I was explaining what I did to them. Did I do bad? What did it? Kí ni mo ṣe fún ọ fi ń yọ mí lẹ́nu? Ẹ wọ́n ní ti ṣọ̀rẹ́ fún yàn, kò kí sọ ọ́, ẹ wọ́n máa ṣọ̀rẹ́ tẹ́ bá Mo ní mi ò sọ pé mo ń júwe mo ṣọ̀rẹ́ bọ̀, mo kàn ń béèrè ní bóyá mo ṣe burúkú fún wọn. Tí wọ́n béèrè fún assistance yẹn, mo ṣe é, wọ́n béèrè mo ṣe bí, wọ́n béèrè sí mo ṣe sí. Kí mo ṣe? mo ní mo kàn ń sọ ni àwọn èèyàn tún wọn kàn máa bẹ gbogbo èèyàn kan máa dìde ogun sí mi as if i'm a bad person the evil one will be calling people that i should stop talking on they want to kill you and they don't want you to pray they don't want you to talk they want to rope you they want to destroy you nobody can speak for you in that place and they still want you not to even report them to god i will continue because there's nobody can tell me not to pray nobody wọ́n ti sa oògùn pé kí n má lè pray kò lè ṣiṣẹ́ wọ́n ti ṣe kò sí kòwó tó bá ní kí n máa interpret fún yín kí n máa sọ gbogbo nǹkan tójú ti rí ni a ní lè sọtán lẹ́ni mẹ́jọ méjìlá a lè sọtán ká máa sọ̀rọ̀ continuously but kọ́ ọlọ́run ní alágbára ó tóbi ju ènìyàn lọ tí àwọn èèyàn bá ti ń complain burúkú burúkú bẹ́ẹ̀ yẹn ìkà ni wọ́n iṣẹ́ àwọn Koko Zaria iṣẹ́ àwọn Wàsíù Àyìndé iṣẹ́ wọn ni wọn gbogbo àwọn èèyàn tó ti wá bẹ́ẹ̀ wá mọ̀ nǹkan táwọn èèyàn kan ṣe you know they have sent people who don't really know me before. They've tortured me ignorant, ignorantly and with wickedness in them also. Do you know what now? They don't want me to. I do forgive people. I believe in forgiveness, you know. But those ones, they want to continue the wickedness, but they want me to shut up. I'm just giving this. Ọjọ́ tí wọ́n ti bí mi sáyé, mi lè sọ nígbà kékeré wọn kí mi ò réyàn lọ máa jà me like that, but God do fight for me ṣó ti yé bẹ́yẹn so nítòótọ́ nítòdodo babaláì ní baba olùwòjẹ́ ọ̀run mo rò kò fẹ́ni tó bá ti gba ọlọ́run gbọ́ ojú ò lè tì í ogun lè pọ̀ nítòótọ́ ṣùgbọ́n ìpọ́njú olódodo pọ̀ ṣùgbọ́n ọlọ́run gbà nínú rẹ̀ gbogbo i know tí yóò bá ṣẹ̀ tí mi ò bá ti ṣẹ̀ tó bá sọ̀rọ̀ mi fẹ́ pé kó lọ gbógun tí mi kó lọ fìyà jẹ mí àbí kó ṣèkà fún mi má ṣe torí wọ́n fẹ́ báyé ẹ̀jẹ̀ nílé ẹ̀ máa bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ bó ṣe fẹ́ kó fún mi ọlọ́run máa jẹ́ kó bẹ́ẹ̀ fún mi wọ́n tún wá ṣe kiri á tún wá fi jára sí i kókó gbogbo alẹ́ ayé ìjọ ọkàn máa bàjẹ́ lọ́jọ́ kan ṣé ti yé torí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àṣe burúkú burúkú ò da èmi ò ń ṣe ibi fún yàn o ṣùgbọ́n Zaria ọ̀rọ̀ ẹ̀ lágbá ń ṣe bó ṣe gùn ṣe bó ṣe gùn a lè sọ tán Zaria ní ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ẹ káńsù Koko Zaria o simple as that ẹ má ṣe gba ìkà láti wà láàyè lẹ́ẹ̀kan sí mò lọ báyìí lónìí kò ní jẹ́ àsọmọ fún mi a ti sọ yìí o tá a bá ní ká máa rojú ọlọ látòní di ọ̀la mẹ́wàá a lè sọ tán ṣùgbọ́n ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ a fún rẹ̀ ọ̀fẹ́ tẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ láti sọ̀rọ̀ wọn kò gbà wọ́n láàyè mọ́ tí wọ́n ti finish wọ́n ti yẹ́rìn dí wọn mo gbàdúrà pé ọ̀tá inú ayé yìí ìtàn ti bẹ̀ ní orílẹ̀ Canada àti abẹ̀ níbikíbi wá ó yá sí èmi àbí ọmọ mi ọ̀tá náà wọn ní gbégbá ọpẹ́ lórí èmi àti ọmọ mi lórúkọ Jésù gbogbo ipá àti agbára ọ̀tá ó máa bàjẹ́ gbogbo ọfà tí a rán sí mi nígbà tó ti pẹ́ nígbà ìmọ̀ I send the arrow back to the sender if arrow get out of my daughter get out of my people and go back to your sender gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọwọ́ ayé ọwọ́ ìka ọwọ́ àwọn ẹni bìnrin kò ní ká èmi àti yín kò ní ká ọmọ wa kò ní ká ọkọ wa kò ní ká ìgbéyàwó wa kò ní ká iṣẹ́ wa kò ní ká òwò wa àwọn ògo náà ti pa fún àwa lórúkọ Jésù ọ̀run jí wọn dìde agbára tó jí Násárù dìde nínú ìsà agbára tó jí Jésù dìde ní ọjọ́ kẹta kó nínú ipò òkú agbára tó dá ayé àti ọ̀run agbára tó ń ṣe ohun tí ẹnìkankan kò lè ṣe agbára tó ń lu ọjọ́ pa tó sì máa ń jí ọjọ́ padà lórúkọ Jésù agbára náà kó máa jí gbogbo ògo wa padà èmi gba ògo tèmi ògo mi gba àjíǹde iṣẹ́ tí a fi ewé ṣe tí a fi àlùjọ̀nú ṣe iṣẹ́ tí a fi egbò ṣe tí a fi àwọn ọgbà agbára búburú òkùnkùn ayé ṣe lórí èmi àtọmọ mi gbogbo iṣẹ́ náà Ọlọ́run bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bà gbogbo ẹ̀jẹ́ arrow of evil go back to your sender get out of our house get out of our home get out of our body go back to your sender àwa ò ní kú ikú kan bí ò ṣe yí ènìkà wà kóyè láti wà ròṣìṣẹ́ rere ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ire ni tèmi àti tìyín gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi pátápátá mo gbàdúrà ó yá ikú òjijì ó yá kó wọ àárín yín lọ ọ̀tá tó lòun ò ní yí padà òun ò ní ronúkúwàdà lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi gbogbo ọ̀tá náà ikú kó pa yín dànù àrùn kó gbé yín dè àìsàn kó ṣe yín á ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a kó máa ṣẹ̀ sí yín orí mi gbọ́dọ̀ ò ní gbàbọ̀dè orí ọmọ mi ò ní gbàbọ̀dè ikú kan ò ní wàá pa àrùn kan ò ní wàá ṣe gbogbo ẹni tá a rán láti ba tèmi jẹ́ tí yìí máa bàjẹ́ ni tí yìí máa rún jégéjégé o ọlọ́run mo bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan sí àwọn tá a bí nínú obìnrin má gbà wọ́n láyè láti gbẹ̀mí mi láti gbẹ̀mí ọmọ mi àti àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ló máa rí kò mà ní padà ẹ ṣé gan ni o ẹlẹ́dàá ṣẹ̀dá ọ̀rọ̀ yìí a ti ran sínú ayé lónìí ẹni bá ti support Koko Zaria àfúnṣe burúkú tó ń ṣe yìí ọlọ́run padà lẹ́yìn àwọn ìdábẹ́ ṣé ìdábẹ́ ní egungun ẹ̀yìn ṣé ẹlẹ́gungun ẹ̀rẹ̀kẹ́ ká lẹ́yìn ọ̀kan olùwàṣẹ wọn mọ́ṣẹ́ Koko Zaria àgbègbè iṣẹ́ burúkú tó ti ṣe láyé ọ̀run tú síta ẹlẹ́dàá bàbá gba níkù jẹ́ kí àwọn ogun nàìjíríà kan dìde sí ogun ọlọ́pàá nàìjíríà kan dìde sí ah ọlọ́pàá tó bá ń sọ̀pọ́ọ̀tì àwọn ìkà yìí gbogbo ọlọ́pàá náà olúwa jẹ́ kó máa ṣòfò nílé wọn jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbí àmì kó máa ṣẹ̀ sí wọn báyìí ọlọ́run ògbèjà kẹrù ògbò níjà olúwa gbèjà wàjà gbogbo ìṣẹ̀dá tí sáré àti pa sọ́run ó yẹ ìdìde o níbi tẹ́ ẹ bá wà ìṣẹ̀dá yín kó dìde ó yà máa bá sáré àjà ẹ máa tú láṣìírí o ẹ tú àṣírí ẹ̀ṣẹ̀ ìyá ẹ ẹ tú ti bàbá ẹ ẹ tú ti ilé bàbá ẹ ẹ tú ti ilé ìyá ẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá láyé ẹ máa tú síta gbangba ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀ ẹ̀ṣẹ̀ ìyàwó ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó ń bá ṣe kẹtù gbogbo ẹ̀ síta àṣírí ẹ̀ sálẹ̀ kò ní bò mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹni bá porí mi níbi léyìí tí mo sọ lónìí ibi kò bá wọn iṣẹ́ ewé iṣẹ́ egbò iṣẹ́ àwọn àlùjọ̀nú mo dá padà sọ́dọ̀ yín orí tèmi àti ọmọ mi ò ní gbàbọ̀dẹ̀ ibi ò ní gbé ilé mi ibi ò ní wọlé mi ibi ò ní wọ ayé ọmọ mi ibi ò ní wọ ayé àwọn olólùfẹ́ mi ire kàǹkà ní tèmi o mo gbàdá fún gbogbo àwọn olólùfẹ́ mi àwọn alágbára ayé tó fẹ́ràn mi ọ̀run yóò fẹ́ ọ or yóò di ọmú ọlọ́run o ọlọ́run mi o ọlọ́run mi o wọ́n dìde nígbà tí wọ́n pàdé mi mo ń fún wọn lówó ni wọ́n wá ń fẹ́ ní kí n di atọrọ jẹ kán ba lè máa pè mí lólógùn àná gbogbo ẹni bá sọ pé òun máa sọ mí lólógùn àná mo súre fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ògo ọmọ wọn Olúwa pa ògo tiwọn náà Olúwa pa ògo ayé wọn Olúwa pa ògo ọkọ wọn tó bá jóbèrè ni Olúwa pa ògo aya wọn Olúwa pa ògo gbogbo wọn pọ̀ Olúwa máa pọ̀ ògo wọn ògo tèmi gbọ́dọ̀ Olúwa dìde kó máa rìn bẹ́ẹ̀ ni o Isaiah sixty verse one I will rise and shine because my light has come. My children, my people shall rise and shine because our light has come. Our nation, the good people of our nation shall rise and shine because their light has come. But the evil ones, no peace for the evil one, no peace for the wicked. So shall it be. But by tó fẹ́ràn mi náà ní orílẹ̀-èdè Canada, ire gbangba, ire kàbẹ̀tì ní tiyín o. Èmi lọ báyìí o, a tún máa padà wá. Ẹni bá ní àmàdì náà we say no to Koko saria. Koko Zaria must be cancelled nípa ọ̀rọ̀ Láwórì ó fọ́gò mọ́ àwọn èèyàn lórí ó ló máa ń bẹ àwọn èèyàn ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tí mo sọ lónìí mo sọ tẹ bá rí ìtẹ kẹlẹ̀ mọ́ pé òun ló máa ń bẹ àwọn èèyàn àkàìmọye àwọn tó ti bẹ̀ sí èmi ó bẹ àwọn tí mo gbà nínú ilé tí mo ní kó máa bá mi kọ́lé ó ní kó máa kówó tí wọ́n bá gbà lọ́wọ́ mi tí wọ́n bá ti gba ọṣẹ́ lọ́wọ́ mi á ní kó kówó kó pin fún wọn á wá sá lọ kò sí nǹkan kan tí máa ṣe ọ̀hún ti ṣé ti yẹ yín ọmọ tí ó rán ọmọ náà wọ́n jọ inú fúláàtì ẹ̀ lélẹ̀ tèmi lélẹ̀ ó ní kọ́ ọmọ yẹn kó máa bú mi nígbà tó yá ọmọ yẹn tún wá sọ́dọ̀ mi ó lóun wá bẹ̀ mí ó tún máa wá lóun fẹ́ sun lé mi nílé tí mo kọ́ a máa dìtẹ́ẹ̀tì fún mi ọlọ́run ni ò jẹ́ kọ́mọ yẹn ti gbẹ̀mí gbogbo gbàyàn máa ní òun fẹ́ lọ sí kíchìn ẹ lọ jókòó máa bá mi ro ẹ̀fọ́ mo jẹ̀fọ́ inú mi fẹ́ <laughs> ayé mi ọ̀tá mi oríṣiríṣi nǹkan náà fi sóúnjẹ fún mi mo dúpẹ́ lónìí ṣá torí ẹni tí mọ́tò wọn bá gbá kọ́ máa mú nọ́mbà ṣùgbọ́n èmi mú nọ́mbà bẹ́ẹ̀ ni mo mú nọ́mbà mo dẹ̀ identify wọn bẹ́ẹ̀ ni mo dá wọn mọ̀ tí n bá rí i I see them re I see them before o ti yé so tá a bá ń sọ fún yín ẹ máa sọ pé she talk too much <laughs> ìwọ tó bá complain pé mo talk too much ìṣòro ní tó ń ṣe fún mi kọ́lọ́run kó fi kàn ẹ́ gbogbo ìkà tó ń ṣe fún mi láyé kọ́lọ́run bá mi ṣe ìkà náà fún ẹ a ní gba àwọn láàyè láti máa ṣìkà yẹn bọ̀ tí kọ́lọ́run fúnra rẹ̀ àtàwọn ogun ọ̀run tó máa ń ṣìkà kọ́lọ́run ti wọn kọ́lọ́run wọn ti wọ ẹ̀dá bẹ́ẹ̀. a lè sọ tán mélòó la fẹ́ kàlẹ́ yín adépẹ̀lẹ́ we got to explain so that people will not be kó lè yẹ yín kadẹ̀ máa yọ yín kò nínú jàǹbá nígbà táwọn kan ní wọ́n ń jẹ́ tampansi tí wọ́n lè ń tábà pẹ̀lú ayé wọn wọ́n mélèé wọn aṣọ mọ́lẹ̀ wọ́n mélèé wọn aṣọ mọ́lẹ̀ wọ́n mélèé wọn aṣọ mọ́lẹ̀ ṣíṣàn yẹn ni wọ́n dẹ̀ ń jẹ́ tampa wọ́n ń tampa sáré à ń tábà pẹ̀lú ayé wọn pẹ̀lú àwọn kan mímọ́ àwọn tó jẹ́ ṣe gbogbo àdúgbò yẹn ẹ lọ bèrè nǹkan tí mò ń sọ gbogbo àdúgbò yẹn ní ní Èkó yẹn ní ìtumọ̀ àdúgbò bòmí bọ́tà àdúgbò yẹn ó dangerous bàyẹn Koko Zaria ló ń jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo bẹ̀rẹ̀ báyìí wọ́n bá jalè nílé lọ́tún ló sì níwájú gbogbo ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn máa ja ṣí kókó sáré àwọn òun bá tilẹ̀kúnlẹ̀ wọn bí wọn rí kọ́ wọ̀bẹ̀ tó lóun ni òun ni ẹ ti gbọ́ pé wọ́n jí wọn gbére wọ́n jẹ́ bí wọn àbára wọn gbé wọn ọjọ́ tí Mohbad kó mẹ́yàn ni ẹ̀yin guys ẹ má máa jẹ́ ká para wa nà ẹ gbọ́ ni ó ní ẹ má máa pààyàn ṣó sọ pé ẹ má máa pààyàn nà ó ní ẹ má máa jẹ́ ká para wa nà ẹ gbọ́ nǹkan tó sọ ẹ má máa jẹ́ ká para wa nà wọ́n ń pààyàn apààyàn ni wọ́n àwọn celebrity tó ń pààyàn bye for now ẹ má bínú ẹ bá mi ra ẹ pè mí lórí ọ̀rọ̀ mọ́tò ṣé ti yé bẹ́ẹ̀ ẹ pè mí lórí ọ̀rọ̀ mọ́tò eléyìí Koko Zaria ó dà pé ó máa ní fẹ́ kàkà tó fi ń wò mí bí náà. Hmm.